الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ابتيابا آه، روادي بيت هدى وبشرى إليه تأتي ترى معارج القبول àti bá débi tí àfọ̀n mi tó ra títí fẹ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn kókó nǹkan tí Islam tó kó sínú ẹ ti mọ̀ pé ìpele mẹ́ta òun náà lẹ̀sìn Islam al-Islam al-Iman al-Ihsan àlàyé lẹ́yìn ó wá nínú ìgbà wọ̀rọ̀ tá a ti sàlàyé síwájú. So اللي تم حديث جبريل تي عمر بن الخطاب رضي الله عنه تبوا لكن ملائكة جبريل تولى ونيا وسي سبيري لنا النبي صلى الله عليه وآله وسلم نقوى الإسلام الإيمان الإحسان حديثي وجاء حديث تسيبي قوتك قوة gẹ́gẹ́ bí àwọn àdéhìí yòókù náà ni nínú nínú àwọn àdéhìí ànábì Muhammad sallallahu alayhi wa sallam nítorí lẹ́yìn gbogbo àwọn àbẹ̀rẹ̀ yìí ànábì sallallahu alayhi wa sallam ó bi Umar radiyallahu anhu lẹ́yìn tí olùṣèbéèrè ti lọ ti pẹ́ ó ní atadri man as-sa'il tó wá ṣèbéèrè bí qultu Allahu wa rasuluhu a'lam mo dáhùn pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mà qala fa innahu jibril ó ní ẹni tó wá yẹn tó wá láti wá sí béèrè yẹn ó náà ní malaika jibril atakum yu'allimukum dinakum níṣẹ́ ló wá bá yín láti wá kọ́ yín lẹ́sìn yín nínú rìwáyà kan atakum yu'allimukum umura dinikum tí a bá wò ó bá nàbì sallallahu alaihi wasallam fi ṣe dáhùn tó ní sẹ mẹni tí wá ṣe béèrè yẹn tán láwọn ọmọ àti pọlọ àtòjíṣẹ́ rẹ̀ ló mọ ànábì ní fa innahu jibril jibril ni wọn túmọ̀ sí pé lọ́dọ̀ wọn tí wọn bá ti lè wí pé jibril ọpọlọ ẹnìkan ní lọ sídìí ẹlòmíì yàtọ̀ sí màláìka jibril aleyhi salam so eléyìí. ó ń ṣe àfihàn tí àwọn ti tí wọ́n sọ fún wa nínú òfin wípé ètò dáa jù náà ní ká má sọmọ ní Jibril nítorí pé tá a bá sọmọ ní Jibril yóò súnmọ́ kí wọn máa fi tí èsì ti màláìkà kí wọ́n máa fi lọ orúkọ yun kẹ́ni tó wá gbọ́ kó lérò pé màláìkà ni wọ́n sọ ń parí pé Jibril jẹun Jibril mú mi Jibril sùn. jìbìrìlù pé ó tó jí ìlú sì wá jìbìrìlù tó wà mọ́sálásí ẹ̀sẹ̀ mọ̀ pé gbogbo ẹtí máa ń gbọ́ ẹ̀wọ̀n ta mọ̀láyíká ah, jìbìrìlù bá wù ẹ̀rí pé wọ́n sáà ń sọ pé fẹ́ ináhù jìbìrìlù kò sọ pé fẹ́ ináhù alimálàkù jìbìrìlù kò sọ pé mọ̀láyíká jìbìrìlù tó o túmọ̀ sí pé alọ́fùdó ìdá ọkùnrin kan sọ̀rọ̀ fẹ́ ilẹ̀ fọ́ọ̀dì kàmì tẹ́lẹ̀ í máa ń tọ́ka sí èyí tí ó pé jù nínú ìtumọ̀ rẹ̀ èyí tó sì pé jù nínú ìtumọ̀ orúkọ Jibril òun náà ní kó jẹ́ pé màláìka Jibril là ń ni Mikael bẹ́ẹ̀ ni Israfil bẹ́ẹ̀ ni Munkar bẹ́ẹ̀ ni Nakir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ mọ̀ pé fọlọ́wọ́n bá ti ṣe dá àwọn ẹ̀dá rẹ̀ ẹ máa mú káwọn kan hàn ju àwọn lọ. جبريل ميكائيل إسرافيل ملك الموت منكر نكير رقيب atid gbogbo àwọn wọ̀nyí malik àwọn màláíkà ni wọn ṣùgbọ́n ọlọ́run mú kọ̀ọ̀kan hàn jù kan lọ nínú wọn so àwọn wọ̀nyí hàn lórí pé ọlọ́run mọ iye màláíkà tó wà táàmù táàmù kọ wọn ṣùgbọ́n lọ́run ó fún wa ló kọ àwọn wọ̀nyí mà. bóyá nínú alukur'an àbí nínú sunnah anabi sallallahu alayhi wa sallam síbẹ̀síbẹ̀ jibril tún hàn ju gbogbo wọn lọ torí àwọn olùmọ̀ọ́sẹ̀ ṣe àpèjúwe pé ẹ má sọ ma ní jibril nítorí kí wọ́n má bàa fi ẹni tí ò tọ́ sí màláìkà ti sáró orúkọ yìí kẹ́ni tí ò yé pé èèyàn lẹ́ ń sọ títí pé ọtí bírí lọ mẹ́ran jẹ́ nù sàṣù màláìka ti bírí torí gbogbo oru eléyẹ ni wọ́n ti sọ báyìí tọ́ ìpele alákọ̀ọ́kọ́ eléyìí ti fi hàn wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ẹni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìsìláàmù tá a láǹ ṣe yan àgbọ́yé àwọn kan máa lérò pé dáńpẹ́ ní ìsìláàmù kàtúkà ti sọ láti lọ tí rọmọdán bá dé ká soso yá mọ rọmọdán ẹni tó bá lówó kó zakat gbogbo wa tá a bá lówó ká lọ sí hajj wọ́n bẹ́ sọ bẹ́ẹ̀ sí. ẹ̀rí pé tẹ̀wáhídì gangan fúnra ara rẹ̀ ọ́ sàjòjì nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ tí ń pera rẹ̀ mùsùlùmí. ìdínú jáfèrè tí èèyàn ń jẹ́ mùsùlùmí lórúkọ tí sì ń ṣe ojúṣe gbogbo ń ṣe bí ká máa wárí ká máa wárí fún kàmí tó yàtọ̀ sọ́nà ká máa sáàdì kàmí tó yàtọ̀ sí Allah gbogbo ẹlẹ́gbàá pàdé nù sí àti sẹ́ wọn. kódà yóò tún máa yà wọ́n lẹ́nu pípẹ́ ń takò àwọn lórí táwọn ń ṣe ṣé ìsìláàmù wá ní káwọn ọmọ gbẹ̀bọ̀ ni ṣé bá jò ní ṣé ìsìláàmù sọ pé káwọn ọmọ ṣe é gún ni ṣé bá jò lónà ni ṣé ìsìláàmù sọ pé káwọn ọmọ sọ̀rọ̀ ni ṣé bá jò ní. a'udhu billahi minash shaitani rajim ó yẹ káyà kan wà àbí àdéhì tí ó pé ájò kò sí tó burú ńbẹ̀ kódà kó ṣẹbọ kódà kó sóòṣà kódà kó sàǹbọ̀bù kódà kó ṣe pé à ń sin èṣù kódà kó ṣe pé à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó jọ subhanaka hadha buhtanun adhim irọ́ burúkú ńlọ́pọ̀lọpọ̀ ń pa mẹ́sìn ọlọ́run ọba wa tún máa àjò àwọn wáyọnú àwọn àgbáni àwọn wáyọnú ayé Allahu rasuluhu ahaqqu ayọrùbù nkanu mu'minin Ọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ ló yẹ kẹ́ máa wáyọnú wọn anábì gángbà tánàbí wà láyé anábì ti kú ta ló ní kọ́ máa wáyọnú ànábì ìyọnu Ọlọ́run ló máa wá láéláé gẹ́gẹ́ bí àwa tá a jẹ late comer tá a dé nígbẹ̀yìn ayé yìí àmọ́ pọ́n wáyọnú ànábì àlẹyìn tó ti di ṣẹp torí pé ànábì ti kú sallallahu alaihi wa sallam torí de eléyìí gbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé eléyìí ni màláìkà jibril ó wá kọyìn lẹ́sìn yìí ajẹ́pẹ́sìn wa ni al-islam ẹ̀sìn wa ni al-iman ẹ̀sìn wa ni al-ihsan tẹ́nìkan bá fi lè yọ ọ̀kan dànù tó ní eléyìí ọ̀jà lọ́dọ̀ tó ń kọ̀kan á sọ pé eléyìí kìí ṣe ẹni tí ń sẹ̀sìn tí ọlọ́run fi rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam tẹ́ bá sì wọ̀ alìsíláàmù gan tọ́jọ́ pèlè alákọ̀ọ́kọ́ òun fúnra ara rẹ̀ ó ní orígun márùn alìmán tọ́jọ́ ìpele ẹlẹ́kejì òun fúnra ara rẹ̀ ó lórígun mẹ́fà alìsán tó náà jẹ́ pèlè kẹta òun lórígun ẹyọ kan tábà fi márùn tá a fi kún mẹ́fà ó mọ́kànlá tá a fi mọ́kànlá tá a fi kún kan ó méjìlá so lẹ́nu anabi muhammed sallallahu alayhi wa sallam. ó ní ataakum yu'allimukum dinakum ọwọ́ akọ̀yìn lẹ́sìn ìdán law su'ilt ma dinuka ẹ máa fi ọlọ́rì pé kí lẹ́sìn rẹ ọ sọ pé dini al-islam wal-iman wal-ihsan kí ló dé nítorí pé àwọn sọ pé ataakum yu'allimukum dinakum alẹ́ gbogbo àdàpọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń pè lẹ́sìn islam. torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé wàlẹ̀ ìsìlẹ́mì tẹ̀lẹ́sù maratib islam ó ní ìpele mẹ́ta àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta lè rí ìbàdàn wọ́n túmọ̀ sí pé táwọn ọ̀gá ti yín sábà kó yín jọ níbi tí wọ́n káàmpù yín sí táwọn á sọ pé gbogbo sẹ́ta fẹ́ ṣe ó ní ṣe pẹ̀lú bóyá ten point agenda ten point agenda so wọ́n ní ten point agenda. So, àwọn awo ìsìláàmù tá ànábì sallallahu alaihi wasallam tó ní ní màláíkà Jibril wá kọ́ wa a rí i pé gbogbo nǹkan tó wà ń bẹ̀ lábẹ́ nǹkan mẹ́ta yẹn ọjọ́ méjìlá ajẹ́pẹ́ kìí ṣe islam ten point agenda kìí ṣe islam bẹ́ẹ̀ náà ni àwọn kan ní twenty point agenda a sọ pé kìí ṣe islam twenty á sọ pé six point agenda ńkọ́ òun ní ṣe islam nítorí pé ntọ́lọ́mùsọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam al-iman al-islam. al gbogbo ẹ jẹ́ nǹkan méjìlá àwọn olùmọ̀wá pé ọ̀nbẹ́nu èsì eléyìí tó lágbára pin eléyìí èèyàn máa fi takò àwọn aládàádálẹ̀ àwọn ẹni tí wọ́n sọ ẹ̀sìn Islam di nǹkan tó ṣe pé wọ́n gé kúkùkù ẹlòmíì gé tiẹ̀ sọ́nà mẹ́fà àwọn gé tiwọn sọ́nà mẹ́sàn-án á sọ pé gbogbo eléyìí àdáadáa lẹ̀ sọ pé laysa alayhi amruna fahuwa radd gbogbo ń tọ́ bá ṣe níṣẹ́ tí ìta ànábì sallallahu alaihi wasallam ló ní kó ṣe irú rẹ̀ níṣẹ́ àwọn à ń ṣe ló kọ pé islam náà ló ń ṣe wọ́n dẹ́rù rẹ̀ padà fún wọn kò sí tọ́lọ̀ ń fẹ́ fi ṣe tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe nítorí Allah tí wọ́n sì ṣe ní ìbámu pẹ̀lú sunnah nabi Muhammad sallallahu alaihi wasallam bá kì í gbà tí wọ́n bá ṣe nítorí ti Allah ṣùgbọ́n takò súnà anábì sallallahu alaihi wasallam kò tún ní gbà tí wọ́n bá ṣe nítorí nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah wọ́n sì ṣe ní ìbámu pẹ̀lú súnà anábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bù ò tún ní gbà faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbih ahada. afaani هذه هي المرتبة الأولى أن كل علاقة كما سيدنا حديث عمر رضي الله عنه إني وانكو الإسلام nídìí lárúbáwá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a máa ń sọ tójú wò tó a máa ń sọ bí a máa ń sọ nípa tí màá wò dé a tún máa sọ a máa hó tẹ́lẹ́nu a tún máa fi hàn wípé àwọn ẹni tó ní má jinlẹ̀ nípa ń táwa ń sọ nípa rẹ̀ ni làwa tá à ń sọ̀rọ̀ yìí ẹlòmíín bá sọ pé ń tá a sọ òrí bẹ́ẹ̀ á tún ti ṣetán láti pa lẹ́nu má láti fi hàn pé wọ́n lọ́ọ́ mọ kankan ẹnì pọ̀pọ̀lọpọ̀ máa sọ pé alẹ́sìlám ẹ̀sìn àlàáfíà àbẹ́yìn ò tí ì gbọ́ rí so ẹ̀rí pẹ́ lómi náà ó sọ ní English pé Islam is the religion of peace so ẹjọ́ wa wò lónìí alìsílámù lọ́gàdán nítorí pé wọ́n sọ pé asàlám wọ́n sọ pé asàlámà wọ́n ní alìsílám asìlámà yuslimu ìsìlámà so mọ́sùdọ̀rù asìlámà ni asìlámà àfàálà ó túmọ̀ sí pé ó ṣe nǹkan kan gẹ́gẹ́ bí akarama yukrimu ikrama an'ama yun'imu in'ama bẹ́ẹ̀ ni al-islam ó jẹ́ mọ́sítọ́rù asilama lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni al-inqiyadu wal-id'an al-inqiyadu wal-id'an al-inqiyad òun náà ni ìsọpasọsẹ̀ sílẹ̀ ìsọpasọsẹ̀ sílẹ̀ ìgbàfà. E that is kéèyàn sọ̀rẹ́ndà nítorí wọ́n pè ní al-islam ṣùgbọ́n ta ló sọ̀rẹ́ndà ó sọ̀rẹ́ndà fọlọ́ ó sọ̀rẹ́ndà fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí wọ́n pè ní al-islam al-islam huwa al-inqiyad wal-id'an ìsọpasọsẹ̀ sílẹ̀ àti ìgbàfà òní wọ́n pè ní islam lédè lárúbáwá àjẹpé níta ìfi túmọ̀ rẹ̀ kò sí mbẹ̀ nítorí pé ibi tí méjèèjì gbà wá yàtọ̀ nǹkan kankan dà nù so sin lam alif mim alislam sin lam alif mim ọwọ́ àmbẹ̀ àti wàá fojú fò pé hamza ìbẹ̀rẹ̀ alìsílám alìsílám kìí sàtara sílì sílì àlàáfíà àlàáfíà ní sílì sílìmù tọ́lọ̀ ń lò ní alukur'an islam náà lọ́lọ́wọ́n bá ń sọ nípa rẹ̀ kìí ṣe sílìmù tàlàáfíà yá iyuhalladina amánudọ̀kọ́lù fi sílìmì kàá fi sílì ayé fi lè islam. Kaf, tọ nítorí ẹ màmí ìtẹ máa ń túmọ̀ nǹkan ẹ máa ronú parí torí pé tó bá pé ẹ̀sìn àlàáfíà ni yóò túmọ̀ sí ẹ̀sìn tí wọ́n bá ń nà mọ́pọ̀ gbẹ̀sán sọ̀rọ̀ kẹsàn àlàáfíà ni so yóò sì túmọ̀ sí ẹ̀sìn mọ́tọ̀jà síbẹ̀ ẹ̀sìn kìnìún àlàáfíà ni wọ́n láìkí Islam láti mọ̀ pé ọlọ́run sọ pé fẹ̀yìn náà àkọ́bùtọ̀ fàákìbù bìmítìlẹ̀ máa rọ̀kìbùtọ̀ bẹ̀. tẹ́ẹ̀bà fìyà jẹyàn irun tó fi fìyà jẹyàn yín lẹ̀ fi jẹ yéésù ìsìláàmù ni kí wọ́n gbọ́ létí ọ̀tún kọ́tòsí. tòtáàbà sọ pé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni bíi ti bá ń kọ̀ yéésù ẹ̀sìn jàgídíjàgá lóòótọ́ àmọ́ bíi tí gbólóhùn yẹn ti wá kèsì ń tẹ̀ آه، يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين قاتلوا الذين يلونكم هذا أمر أمر بي للهجوم لا للدفاع سو أولا ọba ń pa تنبيه láti ń bì aggressively kìí ṣe defensive war kọ́ọ̀tì ẹ̀jà wọn ló ẹ̀jà wọn ló ọlọ́run sọ níbomi pé wala tuqatiluhum عند المسجد الحرام حتى يقاتلوكم فيه دفاعا and defending so nítorí làwọn olùmọ̀ọ́ sọ pé ẹ̀rí lọ́dọ̀ àwọn tó ń túmọ̀ ìsìlámù pé àìsàn ah, aláfíà àìsàn aláfíà náà ṣe kò sí ẹ̀ní ká jà àfi tí wọ́n bá jà wá lógun kọ̀rọ̀ kó yé àwọn àyà ti pọ̀ ìṣesí ànábì sallallahu alaihi wasallam pọ̀ tó ẹ pé òun lọ́bẹ̀rẹ̀ ogun kìí ṣe pé ń dìfẹ̀ǹd kọ̀rọ̀ kó yé wa so eléyìí túmọ̀ sí wípé al-Islam ìtumọ̀ tiẹ̀ òun náà ni al-istislam ètò túmọ̀ sí al-inqiyad wal-idh'an kéèyàn jẹ́ kó sọpá sọsẹ̀ sílẹ̀ kọjá kó gbàfà eléyìí ni wọ́n ń pè ní al-islam àmọ́ nínú ṣẹ̀ríyà ó ní ìtumọ̀ méjì wọ́n máa ń lò lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ pé al-islam lónìkan láì jẹ́ pé wọ́n pè papọ̀ mọ́ al tọ́ tó rí bẹ́ẹ̀ a pé islam ìtumọ̀ rẹ̀ ń gbà ó ní gbogbo ẹ̀sìn yìí gbogbo tó wà òní jẹ́ islam tó máa ti sọ pé al ó ti kárí gbogbo ń tọ́ wà nù ẹ̀sìn gẹ́gẹ́ bá sọ pé inna diina inda allah islam ó kárí al-islam wal-iman wal-ihsan nítorí pé ò ní jẹ́ pé ọkàn mójútó shahadatan iqamati salat ìta ìzẹ̀kẹ́ sọ́mi ramadan wa hajj al-bayt ká sọ pé inna diina inda allah islam tó bá ti mójútó márùn-ún inna diina inda allah islam á sọ pé rárá ó mú ń kọ́ inna ad-dina 'inda Allahi al-islam ihsan wa ńkọ́ mo rò pé yé wa tọ̀ ìgbà tó lọ sọ pé wọn máa ń yabtaghi ghayra al-islam dinan ẹnìkan á sọ pé tọ̀ arkanul iman nìkan ló wọ́n mójútó ń tò á sọ pé tọ̀ arkanul islam wa ńkọ́ ihsan ńkọ́ á sọ pé ò tí ì islam torí ẹ̀ wọ́n ní sábà ti lè sọ islam ọkàrí al-islam wal-iman ọkàrí wal iman ìyẹn ni pé ó kárí ìgbàgbọ́ eléyìí tí máa bẹ nínú ọkàn tí ó hàn sẹ́nìkan àfọlọ́n àfẹni tó bá nígbàgbọ́ ó tún kárí àwọn sẹ́tà máa ṣe tó ṣe fojú rí àbí òye wa ó kárí iṣẹ́ tó pamọ́ àti hàn tí wọ́n bá sọ alislam lásán tí wọ́n ò fi imaniti. qalat al-a'rabu amanna. آمنا كل لم تؤمنوا ولكن قولوا أسلمنا so níbẹ̀ yẹn náà tó bá yẹ pé ìmánì lásán wọn dárúkọ tí wọn ò fi ìsìláàmù sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn kárí alìsílám wal ìmán àmọ́ nínú àyà yẹn ẹ̀rí kọ́ lọ́ọ́ yà kul lam tu'minu sọ fún wa pé ẹ̀ sí gbàgbọ́ nítorí pé tó bá yẹ pé gbàgbọ́ lódodo alìsílámù lìmán wal ihsan kò bá wà pẹ̀lú yín ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé ìsìlámù lásán lẹ tì ní ẹ tì ní ìmánì. ṣẹlẹ̀ yẹn ó túmọ̀ sí pé alìsílámù tí wọ́n bá wí tí wọ́n àwí ìmánì papọ̀ mọ́ ọ̀kárí àwọn nǹkan tó hàn àti ń tọ́pamọ́ nínú gbogbo ń tẹ̀sìn ìmú اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الإسلام أقاري ببنكا يعني قال تقول أه الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والإيمان بالقدر خيره وشره فوانو إليه ورضيت لكم الإسلام دينا صلى الله ونان شهادتان والصلاة والزكاة والصيام والحج هذا قرآن بنكا كيف mo rò pé yé wa ẹ̀rí pé ẹ̀yin náà bẹ́ẹ̀ sì ń gbọ́ yé náà nù bóyá tó máa ń ṣàlàyé rẹ̀ lábẹ́ mà ìní nǹkan mi ò tó wa máa yéèyàn torí pé ò lè gbọ́ yé láàbọ̀ àbọ̀ àtọ́lọ́n sọ pé ọ̀rọ̀ bí ìtúlọ́kùnrin lè islam dínà kẹ́nìkan á sọ pé ọlọ́run sọ̀rọ̀ yìí máa ń níbi o á sọ pọ̀rọ̀ kí wọ́n á ní sọ ọ̀rọ̀ kí ni sọ sọ eléyìí ọjọ́ bá wọn. nígbà táwọn ẹbí sọ àgbà tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó sọ pé ayọ̀ lẹ́bí iná amọ́dọ̀kọ́lù fi sílmi káfá ọ̀kárí al wal islam ọkàrí al-iman wal islam ìyẹn ni pé gbogbo òfin eléyìí tó náà fi ránṣẹ́ eléyìí tí ń jẹ́ al-islam ẹgbàgbọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní idha aslama al-abd tí ẹrú tó bá fi lè gba islam tí ẹrú tó bá fi lè gba islam tó di mùsùlùmí fa hasuna islamuhu tó wá ṣe ìsìláàmù rẹ̀ tí ìsìláàmù rẹ̀ yìí wá jẹ́ ìsìláàmù tó rẹwà kataballahu lahu kulla hasanatin kana azlafaha ọlọ́run ọkọ̀ gbogbo dáadáa eléyìí tó jẹ́ kó ti ṣe ṣáájú kó tó di mùsùlùmí gbogbo dáadáa tó ti ṣe kó tó di mùsùlùmí látìgbà tó ti bàlágà ọlọ́run ọgbọ́n nìkan kọ fún un kọ́dà èyí tó tún ṣe kó tó di kọ́ bàlágà wọn kọ̀ nítorí pófin ọlọ́run fi hàn wá wípé àwọn ọmọ kéékèèké tí ò ti bàlágà ni tí wọ́n bá ṣiṣẹ́ tó dáa wọ́n kọ́ ládàá rẹ̀ lẹ̀ fún wọn àìdá òun lọ́jọ́ pé tí wọ́n bá ṣe kí tó bàlágà wọn ò kọ́ lẹ̀ fún wọn nítorí wọ́n sọ pé rufi'a al-qalamu an wọ́n ti gbé gègé sókè wọn ò ní fi máa pẹ̀sẹ̀ àwọn èèyàn mẹ́ta sílẹ̀ nínú wọn wa an sabiyyin hàtà yàtẹ̀lẹ̀ wọn ò ní kọ ẹsẹ̀ ọmọdé polówó lẹ̀ títí tí ó fi di pé ọba làwọn ṣùgbọ́n sunna anábì sallallahu alaihi wasallam fi hàn pé wọ́n kọ̀ ládàá rẹ̀ lẹ̀ ìgbàdá lọ sí láti lọ hajj di àyè pè Madina Madina ju nínú àwọn tó wá pàdé anabi sallallahu alaihi wasallam lọrin torí bá anabi ṣe ń lọrin salawatu wa gbogbo aráàlú gbogbo gbogbo ará abúlé gbogbo wọn ń jáde darapọ̀ mọ́ anabi lọ́nà tá anabi ń lọ. ọlọ́run dákun mọ́jà wa náà wọ́n ti wá lọ́kàn náà lórí ibú àníyàn ọmọ wa lọ ṣèjọsìn kan tọ́jú ìdíwọ́ kan ò sí fún wa àwọn àsopọ̀ àbízì because eh, àwọn adìẹ tí mò ń tọ́jú yìí <laughs> so nǹkan lè ṣe wọn eh, oko dáadáa tí àti ẹnbẹ lọ́n kójú ọ̀rọ̀ tójú ọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rọ̀ yìí àbí òye wa so ah, èmi ò ní ọ ọ wa ní tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam torí ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọ̀la ńlá ni ẹ̀yẹ gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ̀nà hadith òní umratun fi Ramadan ya'dilu hijjatan ma'i tí yẹn bá fi lè lọ sí umra nínú Ramadan ó ṣe déédéé dọ́gba pẹ̀lú kéèyàn ó ṣe hajj pẹ̀lú èmi ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni pé ìṣe hajj pẹ̀lú ànábì ọ̀làǹlà ni tó ìgbà tó lọ́n kọ́kọ́ àwọn òde sí àwọn ò lè láǹfààní irú eléyìí ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ pa nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam à ń gbìyànjú láti tẹ̀lé tiẹ̀ obìnrin yẹn ìgbà tí wọ́n pàdé ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn èèyàn wọn ní rọwà obìnrin yẹn wá gbé ìgbà tó ti mọ̀ pé ànábì ni gbogbo béèrè tí kálukú ọba mọ̀ wọ́n béèrè final say inú èsè pé ẹ tí wọ́n fi àfáà mi ẹ̀yìn táwa rí nìyẹn àmẹ́tún lè bí ẹlòmíì bí ẹlòmíì bá wò ẹ̀wọ̀n káwọn sàhábà gan láàrin ara wọn kò sí final say yìí o ní ìsìn wọn bí Abu Musa al-Ash'ari radiyallahu anhu wọn bi léèrè béèrè nípa bá ṣe pín ogún ọ àpò pàtó wàá pín ó wàá fẹ́ ó fẹ́ ó fẹ́ confirmation fún ìdáhùn tiẹ̀ ní wàá ní ẹm nítorí wàá ń bẹ ní pé lọ bí Abdullahi bin Mas'ud pé ẹbí mi léèrè béèrè báyìí báyìí báyìí mo sì dáhùn báyìí báyìí báyìí ẹ rí i pé ohun tí mo sọ náà ni ọ̀sán tẹ̀mọ̀ pé ìgbà tí ìsìnkú làwọn <laughs> so àwọn èèyàn náà àwọn náà bá sì pé káwọn fẹ́ darúgúdù lẹ òbí ìdáwọn èèyàn ṣe ní ìsìn lórí social media o tí wọ́n bí wọlé rè pé ẹ dákun bàbá kí ni ìdájọ́ ń sábà òkè kò burú àti gbọ́ ẹ fẹ́ ti kálẹ̀ kò burú ẹ tún pé bàbá báyìí wọ́n tún pé náà kankan ni a fẹ́ béèrè ẹ à ń ṣe fanfa kan ẹ gbọ́rọ̀ à ń ṣe fanfa kan tí kí wọn náà dá fanfa kọ́ so wọn náà tún dá sí ẹ ẹ̀rí nǹkan bẹ̀rẹ̀ wọn kàn gbé sórí so àwọn ò rí bẹ́ẹ̀ bá lọ bá Ibn Mas'ud radiyallahu anhu. wọ́n ti sọ́njà àwọn sàhábà sọ́njà tó wọ́n wá sọ pé a ti bí Abu Musa nípa àbẹ́rẹ́ ẹ̀mọ̀ kó sì ní í ṣe pẹ̀lú owó èèyàn ti kó fi dúkìá lẹ̀ so n tí wọ́n fi dáhùn ni wọ́n á ní ká tún wá bí ẹ̀yìn náà wọ́n ní wọ́n ní ká bí ah Ibn Mas'ud ni ajẹ́ pé mo ti sì náà tí n bá fi ń tí ó jẹ́ ìdájọ́ ọlọ́run àti tànàbì lọ́ba sọ ìdáhùn tó yàtọ̀ sí ti Abu Musa abumusa. Abu Musa náà ló sì rán àwọn èèyàn sí Ibn Mas'ud òun ló fèsì gbọ́ àwọn èèyàn wá méjì wá bá ẹnitọ́ ẹni tẹ́ ẹni ká lọ bí tí wọ́n sọ yàtọ̀ sí ti yín o à kúlù ẹni wọn wọn bá sọ fún lọ́ba ẹ dákun ẹ má bí mi léèrè mọ́ o lókun ìgbà tí bàbá Yorùbá ti kú olùmọ̀ńlá lélẹ́yìí tí ọba ti kú ẹ má bí mímá ẹ má bí mímá ìyẹn ni pé àwọn ni àmà bí gbogbo wa àwọn làmà bí ní. so yàtọ̀ títà nàbì sallallahu alaihi wasallam final thing torí ẹ kálukú bẹ̀rẹ̀ sí ní gbé béèrè rẹ̀ wá obìnrin yẹn wá gbé ọmọ sókè bá gbé alihada hajj síta bá lọ mẹ́lẹ̀ yìí tá a mú sí hajj só lè ní hajj ànábì ó ní na'am lahu hajjun yóò ní hajj ìwọ náà ti gbẹ̀sán pé wọ́n ló gbé sí hajj yàtọ̀ sí táwa ti gbọ́ yí tẹ́lẹ̀ sẹ́ńkútọ́ ọmọ kékeré bá ń ṣe sọ́lẹ̀ ẹ̀ẹ́nì à ah, bàbá rẹ̀ ló ṣe kí ni ló ní ládà ẹ̀ tí ọmọdé bá ṣe sùúyà wọ́n ní ta ló ní ládà bàbá rẹ̀ ló ní ládà ẹ̀ kò rí bẹ́ẹ̀ o àwọn ọmọdé kéékèèké dáadáa wọn tó bá ṣe àwọn ni wọ́n lẹ̀ sàn rẹ̀ eléyìí náà túmọ̀ sí pé màtá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá gba ìsìlámù tí ìsìlámù rẹ̀ tó sì ń ṣe lọ́nà tó rẹwà ọlọ́run kọ ládàá rẹ̀ fún ládàá gbogbo dáadáa tó bá ṣe ṣáájú kó tó di mùsùlùmí ọlọ́run kọ lẹ̀ iná la fi sọ pé kìí ṣe kìí ṣe lẹ́yìn ìgbà tó bàlágà nìkan kó tó di kọ́ bàlágà gà ọlọ́run nìkan kọ gbogbo ládàá yẹn lẹ̀ fún nítorí pé aláàánú púpọ̀ lọ́lọ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí kéèyàn máa ṣètò hàn òun náà ní ti fi ní ṣe kò ń gẹ kéèyàn ó ṣe tọ́lọ̀ ń bá wá fi yàn sí kò ń gẹ kéèyàn ṣe tiẹ̀ nítorí pé kò nífẹ̀ẹ́ sí kí ẹrú ọjẹ́ kèfèrí kò sì lè yọ́nú sí ẹni tó bá jẹ́ kèfèrí wala yarda li ibadihi al-kufr torí rẹ̀ tó bá gba islam tí islam rẹ̀ dáa kìí ṣe pọ́ bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀san gbogbo dáadáa tó bá ṣe láti sọ tó ti di mùsùlùmí nìkan bí èsè pé ọlọ́run tó máa sán ní ládàá gbogbo dáadáa tó ti ṣe kó tó di mùsùlùmí fadlullah yòókèhì mẹ̀yẹ̀ṣà torí ẹni à ń rọ gbogbo ẹni tó náà ti gba islam kó gba islam because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ti gba islam yẹn nìsín ẹ̀rí kí wọ́n láwọn dáadáa tí wọ́n ń ṣe jẹ́ pé tí wọ́n fi lè lọ́ọ́ kú pínrín sórí jíjẹ́ kèfèrí yẹn wọn ò ní ní ládàá rẹ̀ torí pé ayé lásán ìní ládàá dáadáa tí kèfèrí bá ti máa wọn à ní rí ládàá kankan nínú àkọọ́lẹ̀ wọn tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù. torí ẹ̀ làwọn olùmọ̀ òfin ẹ̀sìn islam ti sọ yìí pé tó bá dijọ́ gbé ndàlù kìyàm kèfèrí ò sí nínú ẹni tí wọ́n gbé dáadáa àtàìdá rẹ̀ sí apá méjèèjì òṣùwọ̀n tó fi wá máa sọ pé faman thaqulat mawazinuhu fàwùlà kíni kíni ayà yẹn sọ fahuwa fi 'ishatin radiyah. faman. ثقلت موازينه وأما من خف خفت موازينه فأمه هاوية إلين إيه يرى مسلمين لون صلى جبران سكو فمن يعمل مثقال ذرة خيرا يرى إلي إيه المسلمين ومن يعمل مثقال ذرة شرا يرى أقاري مسلمين كفيري كفيري تلا خيرا يرى هل كان كاسي nítorí pé láhásánátà lè káfíìrì yàwó màlùkìyàmẹ́tì tó zánù kẹfẹ́rí ò ní dáadáa kan tá a pè é ó sẹ́kù tí wọ́n wọ̀n torí pé dáadáa tí kẹfẹ́rí bá ṣe ó ti gbẹ̀san rẹ̀ látàyè kò ní sẹ́kù dépò pàápàá wọ̀n lórí òṣùwọ̀n owó tó bá dijọ́ ọ̀gbìn ìdàgbàsókè mùsùlùmí ni ni wọ́n sọ pé ní dáadáa ó tún láì dá èwo lọ́tẹ̀wọ̀n jù torí ẹ̀ ń gbà tí Adi ibn Hatim radiyallahu anhu tó wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní bàbá mi ẹ̀yin náà mà òkìkí rẹ̀ kàn kò sì yéé kàn kódà títí dòní kò yéé kàn yàní káfíìrì bá òkìkí yẹn ó gbajúmọ̀ púpọ̀ nípa lílawọ́ ọ̀làwọ́ débi pé àmì àpèjúwe méjì tá a máa lò lédè lárúbáwá tá a bá fẹ́ sọ pé èèyàn lawọ́ ìdí nu tá a fi láàmú àbí ọ̀pá rẹ̀ dìjọ́ gbẹ̀ndà lòkè yá tó máa ń ṣèdè lárúbáwá tó fẹ́ sọ pé lágbájá lawọ́ wọn ni ajiwadu min ajiwadu min yẹn ni pé ọ̀làwọ́ bíi hatim kì í sì kọ́ lawọ́ ju hátìmù lọ o mo rò pé yé wa torí nísìnyí tó bá sọ pé ìwọ náà wọ́n bá sọ pé ó funfun bíi wàrà kápẹ́lédè yorùbá à ń pè ọbẹ̀ pé ó funfun bíi wàrà ẹtúmọ̀ rẹ̀ lédè lárúbá wọ́n sọ pé abiyọ́bó abiyọ́bó ẹ́. Hm? kama laba nǹkan yóò bá wọn alárúbáwá wọn alárúbáwá wọn kíní lọ sọ ń tẹ náà ẹ fẹ́ sọ pé èèyàn funfun tẹ bá sọ pé ajuwadu kẹlẹbẹ ajuwadu kẹlẹbẹ yóò bá lẹ sọ tí wọn kí bá ṣe gbé wá yóò bá náà la gbé sí lárúbáwá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wípé ẹni jẹ́ ìnáwó abẹ́ tó wọn kó funfun bíi wàrà so lédè lárúbáwá kúmá wọ́n yẹn sọ báǹtì wọn torí ẹni abáláàjọ jújù làájù wọ́n sọ pé ajuwájú min hàtì ajuwájú min labẹn abiyọ́bù min labẹn so tẹ́ bá fẹ́ túmọ̀ rẹ̀ lẹ́wàá mú wálẹ̀ pé ó funfun ju wàrà lọ ó funfun bíi wàrà tọ́ torí ẹ ó ní ah, ní ìtìlẹ́dì lárúbájá bá ń sọ pé yẹn la wá sọ pé ajiwọ́dún mi ní hátìm hátìmù yìí ṣé nǹkan kan sẹ́kù fúnjọ́ ọ̀gbẹ́ǹde nítorí kọ́ lawọ́ kọjá àbíkí àbù ní tí gbogbo àlùmọ̀ sẹ́nu wọ́n fi kò lórí pé lágbájá lawọ́ sẹ́nu kọ́ kọjá àbíkí àbù wọn ò tún wá sẹ́mọ lórí pé wọ́n ti wí nígbà tó wà láyé lẹ́yìn ìgbà tó tún kú náà torí pé àwa tá a dé lẹ́yìn ìgbà tí irú bàbá ń ti kú àmọ́ bá a ṣe lè ṣe ju ká wí bí wọ́n ṣe wí lọ tòrọ́ lawọ́ lawọ́ lòótọ́ ni èèyàn tó lọ bẹ́ẹ̀ nìkan pé wọ́n mú un mọ́lẹ̀ lórí kọjá èèyàn lówó kò rówó san màtó sì kọjá gbára rẹ̀ ó ní sí òsì ah, wọ́n di àwọn ará ilé yìí lówó ni kí n sì rí san ni wọ́n ti mú mi mọ́lẹ̀ tọ́wọ́ alẹ́nìkan tí yọ wá tù ọ́ lẹ̀ tí wọ́n wá fún wọn ní garanti pé á fún wọn lówó wọn ní kó sí gbọ́dọ̀ délé gan kò sí ta ń bọ́ la kó hati mo kpọ́ i lọ́ba náà ń pè àwọn tí wọ́n dè mọ́lẹ̀ ẹ tú eléyìí lẹ̀ pọ̀ mọ́ lọ ẹ so mí mọ́lẹ̀ dípò rẹ̀ tí <laughs> wọ́n jẹ ẹ lówó so olùkọ́ so wọ́n mọ̀ mọ́lẹ̀ dípò rẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ẹ̀yin kọ́ lẹ jẹ wá lọ́wọ́ nínú o mo fẹ́ sàbàyà gbàgbà àti bá a sàn ni ẹ bọ̀ tí a bá so ẹ̀yin náà mọ́lẹ̀ kí lẹ́yìn fún bọ́lá ti lọ́ mọ́ wá ẹ bá ti mo máa bá wà ọ́ nílé tí wọn ò rò wọn ò béèrè ńtọ́ ṣẹlẹ̀ wọn ò rówó wa béèlè o nítorí ṣẹlẹ̀ náà wọn rówó wa lé talẹ̀ rúpẹ́ mú mẹ́lẹ̀ tó àwọn òsì ní béèrè ká àbúrò wa báyà lẹ́bi ẹ̀ mú ká bó lókun ń pẹ́ kó tó forí bó tiẹ̀ sáà ní pé ọ̀làwọ̀ ọ̀làwọ̀ náà tẹ̀sán kan ṣẹ́kù fún bàbá yìí nítorí pé ó ti fi líláwọ́ rẹ̀ ó ti rẹ ẹni ojú ń pọ́n lẹ́kún ó ti fi líláwọ́ rẹ̀ ó ti dẹ́rìn pa ẹni tí ń sunkún ó ti fi líláwọ́ rẹ̀ ó ti fi yọ àwọn èèyàn lọ́fìn ṣé yóò gbẹ̀sán kan ẹ ẹ anabi sallallahu alaihi wasallam because lásìkò yẹn ẹ̀yin ò tí ì dé islam ò tí ì ṣe min ahlil fatra ńlò ń wà so sẹ́sìmọ̀ pọ̀rọ̀ pọ̀ nípa àwọn ahlil fatra kí lọ́lọ́run fi wọ́n ṣe tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù nínú ọ̀rọ̀ òun náà ní kó lọ́wọ́ sì dáhùn fún ọjọ́ gbẹ̀ndà lùkìyàmù yọ̀ọ́ ràn ánábì kan sí wọn tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù so ọlọ́wọ́ bó sì dáná kankan lẹ̀ pé ọ̀ya ànábì wọn sọ pé kálukú àwọn tí wọ́n wá kánábì ó tó dé àti lẹ́yìn ìgbà tánábì tó lọ ti lọ ẹ máa kó sínú náà àwọn kan wọ́n kó bẹ́ẹ̀ àlùjáná ni ọ̀dà fún àwọn kan pé à ah, àlùkò náà àwọn ni máa hum fa'ilun ọlọ́run máa tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà bá nàbí bá bá wọn láyé tí gbogbo ẹni tó bá nàbí láyé náà ni tàbí tá nàbí bá láyé lọ́gbọ́ lọ́hùn Abu Lahab fámìlì ní bá nàbí ọ̀nkù ọmọ náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn Abu Jahal yẹn náà ọmọ náà ni so bàbá ni tẹ̀sán kan ṣẹ́kù fún bàbá ohun tí ah, ah, wọ́n gbà jọ ọ̀gbìn ìdàgbé àmọ́ otu ti gbẹ̀san rẹ̀ láyé ẹni tí gbogbo tí kékeré bá ń ṣeun tí wọ́n yìn ká ń dúpẹ́ fún ó ti gbẹ̀san rẹ̀ látàyè bí ọ̀ràn ti kó lọ́wọ́ bí ọ̀ràn ti kó lọ́wọ́ na ayé náà lọ́mọ ayé lọ́mọ torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó gba Islam tí Islam rẹ̀ tó sì ṣe lọ́nà tó rẹwà ọlọ́wọ́n kọ́ gbogbo dáadáa tó ṣe ṣáájú kó tó di mùsùlùmí gan ọlọ́run tún ní kó ọkọ̀ fún un láti ń rọ gbogbo ẹni tí kò tí ì gba islam ẹ gba islam ibẹ̀ lórí ire wà tẹ́bà sì gba islam ẹ gba islam eléyìí tó jẹ́ islam gidi tó dá lórí ọ̀rọ̀ ọlọ́run ìlànà ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹni islam téèyàn ṣe téèyàn ti bá dáadáa yí pàdé. mọ́tò bá lọ gba ìsìláàmù míì eléyìí tó ní í ṣe pẹ̀lú pọ́ lọ́ gbọ́wọ́kọ́wọ́ lọ́dọ̀ ṣéwù kan àbí ìwọ náà ọ darapọ̀ mọ́ wọn níbi tí wọ́n ti ń kan àyà lẹ́sẹ̀ lórúkọ páǹsì díkìrì àbálọ́ darapọ̀ mọ́ wọn níbi táwọn ti ń fi àyèlágbọ̀yé sẹ́sì tí gbogbo ẹ ti dorí kodò mọ́ wọn lọ́wọ́ ọ̀rọ̀ yóò kàn dàbí tẹni tó jábọ̀ nìyí látòrí igi ọ̀pẹ tó yẹ kó jẹ́ pé ilẹ̀ òun náà ló mórílé tọ́balẹ̀ lé lórí kàkà bẹ́ẹ̀ kànga ló ṣubú sí àbẹ́rẹ́ rí nǹkan ọkọjá kéèyàn jábọ́ láti inú gbá táǹfì ń dín àkàrà kọ́ bọ́ọ̀nù náà ọkọjá rẹ̀ nítorí pé ẹni tó ṣubú látòrí igi ọ̀pẹ tó ń lọ bíi twenty five meters tó tún á jẹ́ kó tún já sínú kànga. tó ń jẹ́ fifty meters sẹ́mi pé tó súnmọ́ ni pé tó bá dá lọ́rùn yọ̀ọ́ dá lápá yọ̀ọ́ dá lẹ́sẹ̀ á máa sá ni a lè má rí kó tán ìwé tó eh, agbada tó kó nu ná a lè tètè yọ kó tó ti para rẹ̀ ń sọ̀ra a ti tètè yọ ẹ̀wọ̀n kí ní ó a lè tètè ayé yìí nù tètè yọ torí ẹ̀ Islam. eléyìí dànàbì sallallahu alaihi wasallam tó fa àwọn sàhábì rẹ̀ sílẹ̀ lórí rẹ̀ òun náà lọ kémi pẹ̀lú rẹ̀ ká máa sojú kòkòrò àti sè kìí sì islam ń pé àwọn bàbá bá ṣe ṣe náà fi lé wa lọ́nu àwọn bàbá wa àti lè pé wọn ò ríran àwọn bàbá wa àlè pé wọn ọmọ àwọn bàbá yìí kìí sàwọn lànà bì kìí sàwọn lànà bì á lè dà wọn nìkan ṣùgbọ́n á lè gbé wọn mìkan nítorí pé ń bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ da tí ọ̀takùtà ọlọ́run tí ọ̀takùtà nàbì sallallahu alaihi wasallam sọ àwọn náà máa ṣerú rẹ̀ kìí ṣe torí pé wọ́n ṣe àmọ́ nítorí pé kò takotọ́ lọ kò takotọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam ó sì ń bẹ́ẹ̀ nu tí wọ́n ṣe tọ́takotọ́ lọ́n tọ́takotọ́ ànábì sallallahu alaihi wasallam nínú wọn fi ti pé àwọn bàbá wa ní tèkẹ́wọ́ ìmọ̀ máa ṣe nǹkan tí ó kó bá mi tí ò ní jẹ rọ́nà lọ tó bá di lọ́la gbẹ́ndà kìyàmà ọlọ́mọdé ọlọ́mọdé tura islam qala Allahu qala torí ẹni tó bá gbarú islam òdodo báyìí tí ò ní jọ́ta sunna nítorí pé kí ni ìtumọ̀ islam gan téèyàn ń ṣe tó ní òun ò ní tẹ̀lé tàbí ṣé ẹlòmíì ló mú islam yẹn wá ni ṣé bí yorùbá náà sọ pé ẹni tó bá mọ̀nà látọ̀ sọ ànábì tó mọ̀nà tó mú islam wá látọ̀dọ̀ ọlọ́run aláàfẹ́ tiẹ̀ àmọ́ àtìfẹ́ wà lìjẹ̀nà ó dájú pé à ń ṣe ràrà yìí torí rẹ̀ ń tó bá gba islam iná ni wọn náà ń gbọ́ wọ́n tó ti gba islam tẹ́lẹ̀ tí wọ́n wá sọ ọ́dọ̀ta súnà darapọ̀ mọ́ àwọn ẹni tó ń tẹ̀lé súnà ìwọ tó sì fẹ́ gba islam tó ń wò pé tọ̀ríkọ̀ wo ni kò bá wọ̀ bẹ̀ ọ̀nà kankan ò sí lára tọ̀ríkọ̀ wọnú islam ibi tọ́nà wà wọnú islam ó náà ní súnà nabi muhammad sallallahu alayhi wa sallam ìlànà anabi tọ́lọ̀ ń fẹ́sìn hàn ìlànà anabi tọ́lọ̀ ń fẹ́sìn hàn tẹ́lẹ̀ ìbáyé wa ọlọ́run ọba ò ní gbogbo dáadáa tó ti ṣe ṣáájú fún ọ ó ṣàṣeṣòfò ó ṣàṣedànù ومحيت عنه كل سيئة كل سيئة كان أزلفها ọlọ́run ti ní kí wọ́n pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe tẹ́lẹ̀ allahu akbar dhalika fadlullah yu'tihi man yasha àjùlọ ọlọ́run lélẹ́yìí tí máa fẹ́ ni tó bá wù. hadithi ẹjẹ́ hadithi kan eléyìí tó sopọ̀ fẹsẹ̀ rinlẹ̀ ogun rege lẹ́yìn eléyìí ajá ikpe tẹnìkan bá wá jẹ kó ló ń gbàfà àmọ́ kò sí mánì nínú gbàfà rẹ̀ ọwọ́ nǹkan tí ìsìláàmù kó sínú nìkan ń gbàfà pẹ̀lú aṣahadatan ìjẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdodo jọ́sìn àfi Allah ìjẹ́rìí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni òjíṣẹ́ rẹ̀ ni òun sì ń gbé sọlá ti dúró òun yọ zakat òun sọ siyamu ramadan òun ṣe hajj la akthar òun ò ṣe jù bẹ́ẹ̀ lọ sáàsọ pé ẹni tó gba islam tí islam rẹ̀ dáa tí wọ́n máa kọ gbogbo dáadáa tó ti ṣe ṣáájú islam kẹsùn nítorí pé kò sí bó ṣe lè ya islam pẹ̀lú imani sáàsọ pọ̀ gbàgbọ́ tó ti gba islam níṣẹ́ ni islam tó pé ẹni tó bá wá tó bá lóun fẹ́ gba islam àṣàhàdẹ́tà láàfin sí lẹ́nu ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò ní í ṣe ojúṣe rẹ̀ nínú islam ní ìbámu pẹ̀lú gbogbo tí islam tọ́ka sí pé èèyàn lè jẹ́ mùsùlùmí àfi kó ṣe bìdẹ́lì ẹni tó bá gba islam a ní kọ́ parí sórí ṣahadatan látúnkọ́ ya sọ̀lẹ́ lásìkò sọ̀lá ti bá tó a bó ti ṣe jẹ́ pé ọ̀tọ̀ gba islam olówó ni ọ ọmọ yọ zakat o owó rẹ iye tó bá jẹ́ láti déètì yìí arikọ́kánì sọ tírú déètì ń bá tún dé ní kàlẹ́ndà islam lọ́dún tí ń bọ̀ ó bẹ̀rẹ̀ sí ní yọ zakat. bákan náà tí rọmọdán náà bá dé á sọ òní jẹ òní mu láti pàtó alifájà ló bá ti yọ títí tó rún fi wọ̀ pẹ̀lú àníyàn pọ̀ nkẹ́nu ró sẹ̀sì fọlọ̀. bákan náà hajj á pè lọ sídìí rẹ̀ á tún fi yẹ ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ ọgbọ́n àmàlẹ́kẹ́ ọgbọjọ kẹyìn bọ ewu tún lọ́jọ́ kẹyìn tá a bá kú kọtán ọjọ́ àkọ́kọ́ la wà yìí ọjọ́ kẹyìn bọ ọjọ́ àkọ́kọ́ ìṣe wa gùn tó báyìí bẹ́ẹ̀ ni tí kálukú gùn jura wọn lọ ẹni tó lọ́n fún lè tó gùn púpọ̀ ẹni tó fún lè tó gùn pọ̀ ètò fún lè tó kúrú ètò fún lè tó kúrú púpọ̀ bákan náà ó tún gba kádàrá gbọ́ nù kádàrá nípa kọ́lẹ́sìn bẹ́ẹ̀ pé wọn náà padà di mùsùlùmí ó tilẹ̀ jẹ́ pé ọkọ̀ kọ́ so èèyàn gba gbogbo eléyìí gbọ́ eléyìí ń bẹ nínú pé èèyàn gbàgbọ́ ń bẹ nínú pé èèyàn ṣe islam àmọ́ islam bila iman ó túmọ̀ sí kò sí islam islam lásán ní gbẹrẹfu kò sí imani pẹ̀lú ẹ̀ ó ní islam kéésì irú wọn ni wọ́n ń sọ nítorí pé ẹni tó bá gba islam lásán tí ò sí imani pẹ̀lú ẹ̀ kí là ń pè é munafik munafik àjẹpẹ́ amana bifamihi walamma yadkhul al-imanu fi qalbihi ẹnu lásán ló fi gbàgbọ́ ìmánì ò tí wọnú ọkàn rẹ̀ múnáfì torí ẹ irú wọn kọ́ ni wọ́n kọ́ dáadáa wọn fún àti tí wọ́n ti ṣe ṣáájú fún tó di mùsùlùmí kìí ṣe irú wọn o kìí sì ṣe irú wọn ni wọ́n pèsè rẹ fún àtẹ̀sẹ̀ tí wọ́n ti dá ṣáájú kún tó di mùsùlùmí torí pé mùnàfíkì innal mùnàfíkìna fi darkil asfali minan nar walan tajida lahum nasira àwọn mùnàfíkì nísàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn máa wà ó ní rí alárànṣe fún wọn bẹ́ẹ̀ lọ́lọ́run ń pa àwọn mùnàfíkì nítorí pé ìmánì wọn orí ahọ́n lásán lọ́wọ́ kò dénú wọn wọn ni máa ń sọ pé bọ́ ọrọ́wọ́ mi ò dénú mi ẹ sì rí pé ànífọ́ ó ti wà láyé ọjọ́ ti pẹ́ ó ti wà láyé ọjọ́ ti pẹ́ ẹni pé yorùbá náà máa ń sọ yìí pé ẹ máa ń so àwà lẹ́yìn rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ máa ń so àwà lẹ́yìn ọwọ́ àwọ̀ ẹ̀yìn ò rí wọn mọ́ kílẹ̀ <laughs> kílẹ̀ wàá pa àwọn ẹlẹ́wọ̀ amúnáfìkì náà nù amúnáfìkì náà nù tó bákan náà ẹni pé àwọn olóṣèlú yẹyẹ tá máa ṣe yẹn láti ayé jọ wọn máa dá lórí pé pọ rọwọ mi ò dénú mi dẹ máa mọ wà yẹnni pé mọ̀ọ́kàn sọ pé ní ìsìnká pé ẹgbẹ́ ọlọ́pàá àtẹgbẹ́ ọlọ́sàn oníṣẹ́ ẹgbẹ́ ọlọ́sàn wa ń ṣe rálì wọ́n á ní gbogbo yín pátá tẹ́ ẹ̀ bá fi lè join àwọn ẹ̀jẹ̀ kòkókò òṣìṣẹ́ tó fẹ́ jẹ kòkókò so gbogbo yín náà bá tẹ̀lé wọn bá tẹ̀lé wọn bá tẹ̀lé wọn wọ́n wá ń dá wákà lẹ́yìn yín ẹ̀yin tẹ́ jẹ́ kí ni wọ́n máa pè ẹ̀yin leader ẹ̀yin tupa so wọ́n á sọ pé pẹ̀lú ọwọ́ mi ẹ̀ẹ́dẹ́nu mi ẹ̀jẹ̀ ọlọ́sàn mọ̀ wá ẹgbẹ́ ọlọ́pàá ẹni sì ń kó yín ká eléyẹ o tún bá nìfà kùn gan ọwọ́ ọdún gbogbo fìyàsófò tí wọ́n ti so bẹ́ẹ̀ náà ní nínú Islam àkàràmọ̀kọ́mọ́lá ó burú kéèyàn máa wá ní kíláàsì kó sì jólógbò ní sàgbé mọ̀láfíkì náà ń wá ní kíláàsì ó sì tún jó ń sàbò ń wá ní kíláàsì kò sì ní fẹ́ kó pè ń ká sí pé kí lèèyàn tó fi di mùsùlùmí jù báyìí lọ àsùbà àjọṣe ni àbẹ́ ẹ̀kọ́ ni mọ́gúrúwì <laughs> àjọṣe ni ẹ̀kọ́ ni mọ́gúrúwì nígbà tí ọ̀dà mà ẹ bá àjọṣe. ok àwọn mùnàfíkì torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé ìgbà tó tó mùnàfíkì ti pọ̀ láyé ẹni tí àyàn rí mọ́ṣáláṣí lójoojúmọ́ ló bá gbẹ̀bọ̀ ẹ máa ń súre sí i ẹ̀mú kan ẹ̀mẹ́jọ kì í mọ́jọ́ kì í mọ́jọ́kọ́jọ́ ọmọ yọ ọ́ bẹ́ẹ̀ ni òdìdí kẹ́ ẹ dí òrùn kẹ́ òrùn kó òrùn mọ́lá sẹ́yìn ìjà tó fàájà so ọba gbé ẹ kọ́ gbé lọ sórí ta gbogbo jẹ́mọ́ máa ní ha Allahu akbar Allahu akbar ẹ rò pé gidi ni ẹ bá dá wàhálà alẹ́ pé láwájọ́ ò ní wọ́n mọ́ síláṣí lè má dá nítorí pẹ́lẹ́ bọ́ọ̀lù ẹ̀rí táwọn èèyàn kàn ń pè ọlọ́mọ kú sòrò ó gbèjà torí òun náà tó lé lójúkò náà súré àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bí nǹkan ọ̀bá lé yẹ̀yẹ́ sàdédé súré kí á ní lé lórí ibú. wọ́n ní ìṣòro tó gbá ni ìṣòro tó gbá nípa káràkátà yìí náà ní àjòló náà fẹ́ sè sẹ́ni gbogbo ẹtí bá ti tìfẹ́ ń di rẹ̀ yẹn. àwọn mùnà ti kìnnì ẹ̀rì tí ẹlòmíràn sọ pé tí wọ́n bá ti ní kọ́ mọ̀ wọ mọ́sálásí àwọn náà ní wọ̀ àwọn náà ní wọ́n lé wa mọ́sálásí nù àjẹ́ pé àwọn kawkabatul munafiqin àbí àwọn àgbáríjọpọ̀ amúnáfíkì ládùúgbò nù ẹ̀rì tó ní wọ́n kọ́ bàjẹ́ tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lẹ́mọ̀ sọ ẹni tẹ́yìn rò pé mùmínì ni ẹ̀rì pé káfíìrì ọ̀pọ̀lọpọ̀ lè má mú gan ó ti lè má dìfẹ́ǹdì irú wọn tí wọ́n bá ti ní kọ́ ọmọ wọlé ẹni òṣèlú má mú àmbẹ̀wò kó o ṣe ìmáàmù mọ́ ẹsẹ̀rẹ̀ máa ṣe yàtọ̀ láàrin jàmá jàmá káfìrí lélẹ́yìí jàmá mùsùlùmí ni máa wá mẹ́tíláṣí ó ní tí ọba ti dàgbé á máa lè dàmú <laughs> ẹ mọ̀ pé irú àwọn ọ̀daràn yẹn pọ̀ irú wọn náà ni ẹnìkan kú kó tó kú a ti mọ ní páàbù ìmọ̀ lérí òògùn yìí máa sọ pé à àfi tí kìnnìkan ọba ṣe ẹni kìíní kan ò ní ṣe bí sì tún sọ pé òun máa ń tọ́pa máa ń tó ẹ̀yin lè má máa ń ti yín ọlọ́run fẹ́ nìkan ṣẹjọ́ nìkan lọ wọ́n àtàyè ṣe babaláwo àfa irú ẹ wá kú àwọn èèyàn àwọn èèyàn tó wá dà lọ pé a ah, ìdáṣe sọ láti sí la aláforíjì lọ́lọ́run ẹ̀ẹ́n àgbo àṣìṣe rẹ̀ kọ́ lọ́wọ́ parí àwọn tánu múnáfíkù múnáfíkù torí pé ó lẹ́sẹ̀ lè lọ sí sọ̀láàtì sí Abu Jahal lára Abu Lahabi ṣé ẹ lè sí sọ̀láàtì sí Abu Lahabi lára kó wúlò fún un kò lè wúlò fún un ṣe ibi tẹ́tì máa pé múnáfìkì ti pọ̀ jù láàrin àwọn mùsùlùmí múnáfìkì pọ̀ bàjẹ́ àkàràmùkùmù láàrin káníkan ní ìsìn yóò máa ṣe pẹ̀lú àwọn jàmá tó forí kalẹ̀ id card jábọ́ ọlọ́run sì máa gbáyàn lágbè tó bá ti lọ kan rántí ẹ̀yin sì ṣe sọ láti lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin gan tètè tájú káńtì lẹ́ bá rí ah, id card bàbá kínní lélẹ́yìí o lẹ́ bá ti gbé lẹ́ bá rí fọ́tò rẹ̀ lóòótọ́ lọ́wọ́ ní olóògbóni of Nigeria olóògbóni tí wàá fẹ́ fúláṣí irú eléyìí ẹ̀rọ alọ ẹ̀rọ alọ destroy id card pátápátá ni nítorí tẹ́ ẹ bá tún sọ fún pẹ́ẹ́rì ẹ má destroy rẹ pẹ sọnù ẹ destroy rẹ pẹ gbé pamọ́ sẹ́ni tẹ́ bá sọ fún pẹ́ẹ́ rí yọ mọ̀ wọ́nà láti pa ọ́ àṣírí òun ti tú sí ọ lọ́wọ́ ṣùgbọ́n kàn máa sọ pé tọ̀ àwọn míì wà tán wá mọ́ṣáláṣí tó yẹ kó ló gbóni ni wọ́n àfi ká ẹ lọ tú bá lọ sọ́dọ̀ ọ lọ àwa lè má rí yín o àmọ́ lọ́n da yín mà àbí òye <laughs> so ẹ rí i pé àwọn míì ẹ adúgbò tọ́lọ̀ pé kò sírú wọn nú yín àbí òye yóò mọ̀ ọ́ àbẹ́mi ni wọ́n ń bá wí bẹ́ẹ̀ mo sì sọ id card nù ẹ̀yin jama ẹ̀ mà bọ́yá ẹnìkan bá rí àwọn èéfì nǹkan wẹ́lọ̀ ní mọ́tíláṣí ọlọ́run níjẹ́ rí láéláé mo rò pé oyè torí pé ìgbẹ́ ọbẹ̀ mata lẹni tó rí id card nǹkan tọrọ fi ń jáde. ó dàbí ẹni tó sùn Ali bin Abi Talib rọ́bì ọ̀gbọ́n ọ̀gbọ́n ó ní wọ́n jí àwọn ẹyẹ àdàbọ̀ wọn. so Ali bin Abi Talib radiyallahu anhu nínú ọgbọ́n wọ́n ń kọ́ àwọn adájọ́ lọ́gbọ́n ìní wọ́n ti máa mú irú àwọn àtàn yìí wá Ali ibn Abi Talib radiyallahu anhu wọ́n wá fẹ́ wọ́n ti sèkọ́ àmọ́ wọ́n wá kúkú wọn sọ Allahu akbar wọ́n á wò jẹ́ máa fẹ́ tó sáfùkọ́ dà tó sáfùkọ́ dà bàtí kí ló dé táwọn kan ní wá mọ́sálásí pẹ̀lú ìyá àdàbà mú wọn. ẹnìkan bá ń wá àdàbà kú bẹ́ẹ̀ bá ti parí sọ ẹ lọ da padà òun gángan ló jẹ́ àdàbà fún ẹni tẹ̀ fi ètùfù ní kí ẹ̀sẹ̀ kùlẹ̀ èmi ò kó àdàbà ẹni kankan bó nìyẹn ṣe lè wá da mọ́ mi mú ìsìn adìẹ jama tó mẹ́wàá wọ́n tó mẹ́ẹ̀ẹ́dógún kọ̀sẹ́ni tó fọwọ́ ra mú so wọ́n sì ní kí ló dé tẹ̀ ń gbé yìí àdàbà tẹ̀ ń gbé e mú wá mọ́sálásí òun sì ṣe báyìí ṣe báyìí ẹ̀dá kùtà bá ti parí sọ̀lá àdàbà ẹ̀dà padà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà sọ̀rọ̀ pé ẹlòmíì nǹkan wá mọ́ṣáláṣí ni olóògbó ni ni. kàásì nǹkan kàásì nǹkan mo sì sọ id card mi torí pé tó ti ni ó jẹ́ ọmọ àrìn tìfura tìfura. ìrẹ́ àkàràmọ̀kọ́mọlọ́ àwọn mọ̀nàfíkì pọ̀ wọ́n pọ̀ torí ní àwọn wàláhì wọn ni lẹ́yìn báwọn sọ̀hábà nínú bí wọ́n ṣe níbẹ̀rù ọlọ́run tó wọ́n ìfọ̀rọ̀ àwọn ọmọ títí kálukú wọn fi ń kú ẹ̀rù ń bà wọn káwọn ọmọ jọ kan ní mọ̀nàfíkì ẹ̀yẹn wá wò lónìí ẹ̀yẹn mọ̀ sọ pé warranty lásán kọ́ lẹ́ni ẹni garanti pé ẹ̀yin ò lè jẹ́ mọ̀nàfíkì láéláé ibi tẹ́tì rí pé ẹ̀sìn ti lẹ̀ láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ láyé ìsìn náà. Umar radiyallahu anhu kó ti tó nítorí bí Hudhayfa ibn al-Yaman tó kọ́ mi ọ̀wọ́nú òwe àṣírí okò amúnáfìkì tá ànábì fún torí pé ànábì sọ fún lágbádá múnáfìkì ni tàmídò múnáfìkì ni dóòlà múnáfìkì ni ṣé n sinú ẹ̀ sànàbì dàkọ̀ rẹ̀ fún Hudhayfa ibn al-Yaman ní Umar sànàbì sọ pé ó gbà ọ̀nà kan rí àfi kí ṣètọ́ ni ọgbọ́n nà mí. ń yí jọra wọn lójú ń yí rọ́pọ̀ láyé nìsín ọ̀ jámà kankan ó sì ti jọra rẹ lójú kọjá gbogbo bìjáfù. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم máa rò pé àwọn èèyàn ti máa dunnú sí tọ́lọ̀ fún wa wọ́n sì máa fẹ́ kí wọ́n máa yìn àwọn gbósùbà fáwọn lórí tí wọn ò rí ṣe wọn máa sọ pé òun náà ló ṣe é ẹ má rò pé wọn bọ́ lọ́wọ́ ìyà Ọlọ́run ìyà ẹlẹ́tẹ̀ẹ́ lóru yóò jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndà òkè yà ẹ já fi bẹ̀rù Ọlọ́run kan rọ̀ wá ayé lásán làwọn èèyàn wá láyè sí ẹ wo àwọn ẹni gidi ẹni eré ẹni Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti lọ Umaru bi Hudayfa sì ń wọnú àwọn ẹni dáná bíi dáa kọ wọn pé mùnáfìkì ni wọn lánàá bí sọ àṣírí wọn fún ọ ó lò sínú wa yìí sì ní sọfẹ́ni kámá lẹ́yìn ọmọ torí pé lọ dáa jù má tu àṣírí má sọ fẹ́ nìkan yóò jẹ́ kí gbogbo owó kú pẹ̀lú bẹ̀rù pé ọlọ́mọ mọ̀ sí wa múnáfìkì ọlọ́mọ mọ̀ sí wa múnáfìkì. yàtọ̀ sí káma wa dákọ̀ wọn tọ́ba ti rí pé wò sínú wọn inú rọ́ọ̀bà máa dùn rọ́ọ̀bà fi di múnáfìkì kó tó tún kú torí pé olè tó ṣe tí ọ̀sọ̀ di mùnàfìkì pé gbàtí ti sínú àwọn táwọn ẹbí pé mùnàfìkì kò burú kí wọ́n á di mùnàfìkì lẹ́yìn ọ̀rọ̀ yìí kàn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé táde ti kàn bá wa táwọn ẹbí sọ pé èèyàn mẹ́ta alápèjúwe ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ńjọ́ gbẹ̀ndàlùkẹ́yàmù kò sì ní wò wọn kò ní fọ wọn mọ ìyẹn ẹlẹ́sẹ̀ lérò ọjà wọn alákọ̀ọ́kọ́ lágbájá ẹlẹ́ẹ̀kejì dọ́là ẹlẹ́ẹ̀kẹta làkàṣègbè pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe àwọn olùmọ̀wá ni bó ṣe wà láṣọ àní máa ṣe ẹ̀fọ́síwẹ́wẹ́ kan tí ò nítumọ̀ nítorí tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣẹ̀fọ́síwẹ́wẹ́ tí ò nítumọ̀ àwọn èèyàn ò ní ka ìkìlọ̀ tó wà ń bẹ̀ ń kàn wọ́n máa wò pé kò tí ẹ lé tó bá ti pè wọ́n máa wá ṣe tí wọ́n ní téèyàn bá ṣéun aburú wọn jẹ̀jẹ̀ ilé ìjẹ àkọ́kọ́ ẹlẹ́kejì nípa bá a ṣe máa ń lo gbólóhùn alìsílámù òun náà ni kí wọ́n dárúkọ alìmán àti alìsílámù talakọkọ islam lásán ni wọ́n sọ ẹlẹ́kejì wọ́n dárúkọ gbàgbọ́ pẹ̀lú alìsílámù ajẹ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ islam kárí iṣẹ́ tó hàn àti iṣẹ́ tó pamọ́. islam ọkàrí iṣẹ́ tó hàn àti iṣẹ́ tó pamọ́ yẹbọlọ ń sọ pé قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم أو أعراب أو الأربعة وعروكو wọ́n sọ pé àwọn náà ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọlọ́ni ká nàbì sallallahu alaihi wasallam dá wọn lóhùn pé kul lam tu'minu sọ fún wọn pé ẹtì gbàgbọ́ o walakin qulu aslamna ṣùgbọ́n ṣe ni kẹ́ ẹ máa sọ pé àgbà islam torí pé walamma yadkhulu al-imanu fi qulubikum ìmánu ti wọ̀ kàn yín sọlẹ́ ìtumọ̀ sí pé tí wọ́n bá dárúkọ al-islam àti al-iman islam ọmọ túmọ̀ sí àwọn asẹ́ tọ́hàn bíi aṣahadatan fẹ̀mọ̀kẹ́nu la fi wí bíi asọ̀lẹ́ bóòlù ti ṣe sọ̀lẹ́ àtúntà ní rí bíi azẹ̀kẹ́ bóòlù ti yọ zaka àtúntà ní mà asiyam bóòlù ti tí ò ní hàn alhajj bóòlù ti tí ò ní hàn. yàtọ̀ sí alìmánu billah alìmánu bilmalaika alìmánu bilkutub. الإيمان بالرسل الإيمان باليوم الآخر والإيمان بالقدر خيره وشره إليه يقول تتاهى إنه أمر قلبي هو أنه كارين لا يطلع عليه إلا الله الله نكلمه سو نيماني أبو نيماني ثم أدركوا الإيمان نفسه láì sí ìsìláàmù pẹ̀lú ẹ̀ òun náà máa ń túmọ̀ sí al-iman wal-islam àmọ́ tó bá ti dárúkọ ìsìláàmù pẹ̀lú ẹ̀ òun máa ń túmọ̀ sí al-iman al-batini ìmánì tí ọ̀pá tí ó hàn ìsìláàmù ó túmọ̀ sí al-a'mal al àwọn iṣẹ́ tó hàn torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí máa ń sọ pé al-imanu wal-islamu idha ijtama'a iftaraqa wa idha iftaraqa ijtama'a ìmánì àti islam tí wọ́n bá wí méjèèjì papọ̀ láyè kan náà ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn mọ̀tọ́mọ́ kan láì sí kejì ìtumọ̀ ẹyọ kan tí wọ́n dáhùn ó kárí ìtumọ̀ èkejì àpèjúwe rẹ̀ òun náà tún ní kíni alifakiru wàlmẹsìkìn ẹni tá a pè ń fakir tálákà mẹsìkìn aláìní tẹ́fẹ́ dárúkọ fakir lásán ó túmọ̀ sí tálákà àti aláìní tẹ́fẹ́ dárúkọ mẹsìkìn lásán ó túmọ̀ sí aláìní àti tálákà. ولكن تبات ويقاقو إنما الصدقات للفقراء والمساكين tó bá ti wí lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kan túmọ̀ sí tálákà ọ̀kan túmọ̀ sí miskin bóò la ṣe wá ń lo gbólò yẹn bóò la ṣe ń lo tẹminọ́lọ́jì yẹn ó lè jẹ́ pé à ń lo fàkìr fẹ́ni tó ṣe pé ó ní kò ní jọ́jẹ́ rárá kò ní jọ́jẹ́ rárá eléyìí miskin ó ní jọ́jẹ́ dìgbà kan àmọ́ lọ́lọ́gbọ̀nrán gángan kò sí so ìdajì sẹ́màá. افترقا وإذا افترقا اجتمعا إليه جماعة طب النبي صلى الله عليه وآله وسلم نقلت سعد ابن أبي وقاص رضي الله عنه تسوقي لك عن فلان أنا بكل دي كنا يريس فوالله إني لأراه مؤمنا تريه مني mo fọlọ́n búra pé mo ń wò kó ti gbàgbọ́ kí wọ́n lẹ́yìn rí sí. فقال صلى الله عليه وآله وسلم أو مسلم wọ́n wò pé nítorí ti gbàgbọ́ ni <laughs> àbí mùsùlùmí mùsùlùmí mà ní mùsùlùmí ni kò tí ì di mọ́mìnì ẹnìkan sáà òun wò pé mọ́mìnì tànàbí sì rí pé ni mùsùlùmí so ọ̀kan sì jù kan lọ martabatu iman ó ju martabatu alislam lọ ìpele ti iman ju ìpele islam lọ torí pé èèyàn lè jẹ́ múmìnì ṣáájú kó tó jẹ́ mùsùlùmí ìyẹn sì lè jẹ́ mùsùlùmí kó má jẹ́ múmìnì nítorí pé múmìnì ga ju mùsùlùmí lọ ewu láàmà táwa ti mú àwa kúrú ewu lẹ́yìn mú kápẹ́ wọn bí wá lọ́kọ̀ọ̀kan ewu lẹ́yìn mú sẹ́rí. ẹ sọ pé ẹ mú ìmánì náà àbẹ́yìn ọ̀mú ìmánì àrùkálù lè má síbẹ̀ gbàgbọ́ ẹ sọ pé àná mú mọ́mì àrùkálù lè má wọ́n ṣe inṣàlá wọ́n ṣe inṣàlá fún àrùkálù lè má tá a máa ń sọ̀rọ̀ ṣọ́ọ̀bù ìmánì àwọn ẹ̀ka ìmánì ilé ìdáná bisimilá sọlá sọkọ alẹ́ ìmánì bẹ́ẹ̀ وسبعون شعبة إنه رواية بضع وستون شعبة nǹkan kan lé ní àádọ́rin ònlẹ́ka àgbàgbọ́ òdodo ẹ̀gbà wa mi nǹkan kan lé ní ọgọ́ta ìlẹ́ka àgbàgbọ́ òdodo seventy something or sixty something branches làwọn branches ìgbàgbọ́ òdodo séèyàn ah, yìí ti kó gbogbo ẹ̀jọ́ sẹ́nu pé àkọ́kọ́ kí ni àwọn branches ń ga níbi kan Ànábì sallallahu alaihi wasallam sọ pé a'laha. قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أنا بما كنت جوي متى وعمله قولوا لا إله إلا الله ألا كده قول لهم لا قاعد إيتو kéré jù بنتو لنيني ní tó لجوانا nini ìtìjú ẹ̀ka kan ló náà nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo anábì sọ mẹ́ta mi ó sì sọ pé mélòó lé láàádọ́rin ni ẹ̀kẹ́ yókù wọn tẹ́ẹ̀tì kọ́kọ́ mọ̀ ẹ́ ti kó jọ tẹ́ẹ̀tì wa mọ̀ pé yẹ̀s mo léyìí mo tún léyìí mo tún léyìí mo tún léyìí làwọn alùsùn náà fi sọ pé nípa ẹ̀ka àgbàgbọ́ òdodo tó máa sọ pé hal tó bá sọ pé ana mu'minun insha Allah tó sì jẹ́ pé ń tọ́ ní shu'abul iman kò sí wàhálà àwọn tó káàrì káàrì lè má lọ bá gbà lérò ah, wàhálà wa ọ gba àtúmínà bìlá wà màláìkàtìhì wà kútùbìhì wà rúsùlìhì wà lìyọ́mì àkìr wà túmínà bìlá kádìrì khairihi wà sharri ọ gba yín kọ́ islam náà wà dà. síbi àti sọ yìí pé ìgbà tí wọn bá sọ pé èèyàn gba islam ọlọ́run kọ́ ládàá rẹ̀ lẹ̀ fún kò lè ṣeé kọ́ pé islam lásán lọ gbà kò sí má nìbẹ̀ kó a jẹ́ pé irú máa kọ́ ládàá fún wọn ìgbà tí Sa'ad ibn Abi Waqqas anábì kí n lè rí sí lágbájá. ojú wo lẹ fi ń wo lágbájá torí mi ń wò kó ti gbàgbọ́ anábì ní àbọ̀jẹ́ mùsùlùmí àbọ̀jẹ́ mùsùlùmí ìyẹn ni pé a máa lé ìpele ìmánì lálẹ́mú gẹ́gẹ́ bọ́lọ̀ ti ti ràn wá lọ́tà ti lé ìpele ìsìláàmù màánà láti jẹ́ mùsùlùmí gidi. ṣùgbọ́n ọ̀wọ́ kó ti gba ìsìláàmù ṣáájú kó tó gba ìmáànù yẹn náà so ó náà ẹ̀jẹ̀ rẹ̀ ti wà lábẹ́ ààbò dúkìá rẹ̀ ti wà lábẹ́ ẹ̀ṣọ́ àní tẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ àní dáná sun dúkìá rẹ̀ àti ní jàgbá nítorí kó ti gba ìsìláàmù torí pé òmìnir tó umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa yuqimu as-salata wa yu'tu az-zakata fa idha fa'alu dhalika. عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله wọ́n túmọ̀ sí pé tó الإسلام ti lè أبو ìpele àlìsíláàmù ó ti wá bẹ́ẹ̀ ni tí ààbò ti bọ́ ọ ó tún bá dúkìá rẹ̀ wọn náà sì ń pé tó ti gba ìsìláàmù náà lódodo ó ti gba lódodo tó bá tún ti gba ìmánì lódodo a lè sọ pé ó ti gba ìsìláàmù lódodo tó bá tún ti gba alìmánu lódodo tó hadithi yìí alìmánu Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé jáde yẹnni pé ìsìláàmù rẹ̀ lórí òrí ìmánì rẹ̀ mùsùlùmí lélẹ́yìn torí ẹ̀ má sọ pé mùmìnì ni mùsùlùmí ni kọ́ ọ máa pè é torí rẹ̀ àwa náà ẹ̀kọ́ nù wọn masha allah ọ̀rẹ́ mi lágbájá mùmìnì ni wọn mùmìnì ni wọn bá abẹ́ sọ pé mùsùlùmí ni wọn olùkọ́ ẹ̀rí báwọn ezeke múmi ní lágbájá ẹlòmíì ní sàn àsọdún ti pọ̀ jù fún wa tí wọ́n mọ̀ fẹnu wa rọ́ wàláhì mọ̀ gbà pé múmi ní lágbájá bó ló tún fẹ́ sẹ́ wàláhì ó sọ kàfàrà kí nítorí pé ìmánì yẹn amúrún kalbi ò lè sọ nísìnyí àwa sọ lọ́dọ̀ àlùsùn náà pé al-iman i'tiqadun bil-janan wa qawlun

sótó láti sọ pé múmi ní lágbájá kò tó nítorí kọkàn tó mọ ọmọ tó wà mẹ nítorí pé èèyàn máa ń wí jáde bẹ́ẹ̀ èèyàn máa fi ṣe wàhù bẹ́ẹ̀ tí ò sí lọ́kàn rẹ sọkún múnáfìkì ni àbẹyẹ ọmọ bẹ́ẹ̀ múnáfìkì ni ẹnìkan sì lè jẹ pé ń bẹ nú ọkàn rẹ ṣùgbọ́n kò lè wí jáde lórí ahọ́n rẹ á ń bọ̀ ṣùgbọ́n sí yóò fara rẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ṣé múmi nínà látùpẹ́ lẹ́yìn aleke mumini wa ila firaun náà mumini ni ṣètọ́nù rọ́jìm mumini náà nù nítorí pé firaun náà mà dáadáa dénú ọkàn rẹ̀ ibi allahu rabbul alamin la shabiha lahu wala mathila lahu wa huwa ilahu alhaq alladhi yajibu an yu'bad wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ bá lọ bẹ òdodo tá a gbọ́dọ̀ sìn ṣùgbọ́n kò sí ẹgbẹ́ gbọ́ntọ́ lọ́n sọ wajahadu biha. واستيقنتها أنفسهم ظلما وعلوا ọlọ́run ni wọ́n tako jíjọ́ kan ṣoṣo ọlọ́run kò nìkan la gbọ́dọ̀ sí nígbà tó ti jẹ́ kí wọ́n máa dájú sáká nínú ẹ̀mí wọn ikú ọlọ́run náà la gbọ́dọ̀ sí ṣùgbọ́n nítorí àbòsí àti gbèrágà pé ìmánì ti ń bẹ lọ́kàn àwọn ọ̀daràn ìmánì ti ń bẹ lọ́kàn àwọn tí ò mú wọn wí jáde tí ò mú wọn fi ṣèwà hù wọn ètò ṣe mú mi nìyí ìgbà míì èèyàn gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì ń wí jáde lórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n kò fi ṣèwà o ẹni tó yẹ pé ó ní ọkàn ní mánìwá mo tún ràn yín lọ́wọ́ mo tún wí jáde sòkè alẹ́ ń dà mí láàmú sí pé n fi ṣèwà o a sọ pé lẹ́yìn mọ́rùjẹ́ mọ́rùjẹ́ lọ́kàn mọ́rùjẹ́ à àwọn sọ yìí pé láyọ̀ bọ̀rọ̀ látọ̀ bọ̀rọ̀ màṣúyẹ̀tún máàlì ìmáàlì pété yẹn bá ti gbàgbọ́ ọba àwọn asẹ́nù kò sí wàhálà kan sọ eléyìí túmọ̀ sí pé lọ́dọ̀ sí wọn tí mánì bá sá ti ń bẹ lọ́kàn rẹ o ò bùkátà láti sin lọ torí ẹ ó ṣòro fún yàn láti máa pè yàn ní mọ́mì àmọ́ kí ló ṣòro láti pè yàn mùsùlùm kò sí kò sí mùsùlùmí ni kí ló dé torí pé àwọn náà jẹ́rìí nìkan la gbọ́dọ̀ sí ó sì jẹ́rìí pé anábì sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ojúṣe ọlọ́run náà ti sọ láti pẹ̀lú wa rọmọdán dé ọ̀nà ìṣoṣo yá ó tún lọ hajj ó lọ oúnjẹ zakat kí ni wọ́n tún ṣe fẹ́yàn fi di mùsùlùmí kò sí idan huwa muslim huwa muslim ìṣe ni alùsùn náà tako kí wọ́ fúnra ara rẹ kó sọ pé ana mu'min biduni listithna láì sọ pé insha allah nítorí pé kòkòrò ní kùn kó nínú ọmọ mànú balil insanu ala nafsihi bọ́sírà bẹ́ẹ̀ bí ẹ̀rí yẹn ojú rẹ̀ ọ̀fọ́ sínú rẹ̀ ojú ẹnìkan nu wa kò fọ́ sínú ẹ̀ kálukú máa nu ara rẹ̀ báyìí tó bá lọ gbóúnjẹ wa tó ń wá ẹran ti tọ́pọ̀ tí wọ́n dín ẹyin tí wọ́n sẹ́yìn tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lọ kó gbogbo àwọn nǹkan mímu wá tẹ̀ sára mọ̀ tí wọ́n kó gbogbo ẹ lẹ̀ tí wọ́n ní tó ẹ máa jẹun ẹnìkan lómi nu wa ah mo dúpẹ́ fọlọ́ láti dẹ̀ tán fa màá jẹ oúnjẹ ilé bí hin ẹnìkan mọ̀ sọ pé ah tó bá tẹ̀ jẹ́ pé irú aago mẹ́jọ wọn bá gbé wá bẹ̀ kí n tó jẹun kò bá da ẹnìkan kan ra mẹ́ràn kan ni ìgbà náà ẹnìkan sì kó ẹran márùn ó ti jẹ ó tún su àwọn òkèlè kàṣùkàṣù tún jẹ ìwọ wá dìde tó wá ní ayé ọjọ́ mọ́ nígbà àwọn ti yó ẹnìkan ní irọ́ nípa o gbalẹ́lẹ̀ ń sáànù kálí àdúgbò yìí lọ́sẹ̀ kálukú dánú rẹ̀ mọ́ mọ́bàánú mi jẹ́ so bẹ́ẹ̀ náà ni ìgbà tí wọ́n bá sọ pé mọ́mì ni ni mí. ọmọ pọ ọgbọ ọgbà àmàlẹ́kà gbọ ọgbà àwọn tìrọ ọlọ́ǹgbọ ọgbà àwọn aránṣẹ́ ọlọ́ǹgbọ ọgbà kádàrà gbọ. based on that o bukata láti sọ pé insha allah lọ́tọ̀ sọ pé ana mu'minun insha allah tó bá pé ń tọ́ gbà lérò iman àmọ́ kò wá sọ fẹ́ lómi ah, ń bi léèrè ẹ àmọ́ anta mu'min ó gbé sí ahọ́n àbèrè anta mu'min ẹ nà ana mu'min torí pé mo gba àwọn àrùkánù lè máa nù ana mu'min ní insha Allah kí lè gbà lérò ṣọ́ọ́bù lè máa nù ilé ìjọba tó àrùkánù islam kí làwọn orígun tẹ̀sí islam yẹn a ti máa islam yẹn gangan fúnra rẹ̀ ó láwọn orígun orígun lédè lárúbáwá òun náà ni aljanibul aqwa mina shay agbanbi tó ní agbára jù lára kan ni wọn ń pè rúkọ̀nù tó bá kélé la bá kọ́ tí ilé ò dúró lórí òpó mẹ́rin ilé ìwọ̀n lè dúró a pé òpó kọ̀ọ̀kan nínú òpó mẹ́rẹ̀ẹ̀rin rúkúnù rúkúnù tó bá sì jẹ́ pé emergency house la kọ́ àwọn ò ṣe pílàsì fún àwọn búlọ́ọ̀kù náà ni ó gbélé dúró ajẹ́ pé gbogbo àwọn búlọ́ọ̀kù ní kí ni pílà lè. aljanibul aqwa mina shayi òní wọ́n pè ní rukunu so rukunu máa yàtọ̀ láti nǹkan kan sí nǹkan kan rukunu lé ó yàtọ̀ sí rúkúnù alqaw rúkúnù lé orígun mẹ́rin tó máa sọ pé rúkúnù ìran yín rúkúnù ẹ̀yà yín rúkúnù ilé yín talabẹnu gàjù tẹ́ pé òun ẹni tó bá sọ nínú ìdílé yìí lábẹ́ gé rúkúnù lè ti yín nù. wọn bẹ nínú àwọn orígun tó yẹ pé tí ọba ti pè ilé yẹn ò ní pè mí omi ń bẹ tó yẹ pé ni ó mú lé pé omi sì wà tó yẹ pé tí ti kò lè sílé kò lè sílé islam tá a wá pè ní sọ o anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ sọ ẹ̀yin tẹ́ ẹlẹ́ẹ̀ gba súnà gbọ́ tẹ́ ẹlẹ́ẹ̀ fi àdìtà anábì sallallahu alaihi wasallam ẹ̀ fi pè kankan níbo la ti lè rí inú àlùkùránì pé márùn lórí ìgbà ẹ̀sìn Islam ẹ bá wà tẹ́ ẹ máa yàtọ̀ sọ pé àrùkùránì lè Islam ẹ̀ khamsa àyà wà tó sọ bẹ́ẹ̀. ẹ bá wà. àyà tó sọ pé arkanul islami khamsa àyà tó sọ pé buniyal islamu ala khamsin. nítorí pé àwọn míì ti wà láyè sí nísìn lórúkọ pé àwọn ọmọ nǹkan ẹ̀sìn Islam wọ́n ní gbogbo àdéhìí tó bá ti tako alukur'ani àwọn rínú ayé alukur'ani pé bóni alìsílámù على خمس أبي أركان الإسلام خمس tí ó sì bá tí ó bá làákà ìmọ̀ <laughs> làákà ìta ni nítorí làákà ìju làákà ìlọ làákà ìta láfiwọ̀n nítorí pé ìwọ lè máa wọ pé o ní làákà yìí tí wọn bá wé làákà yìí rẹ pẹ̀lú tẹlomi kọ́ hàn pé dẹ̀pẹ̀ lásán kan náà tí o sì bá ṣe mu ìṣe ta ni ìṣe ta lápẹ́ àdìsí ọ̀bá mu àwa náà sẹ́kọ̀ pọ̀lọpọ̀ nínú wa la gbọ́ pé má purọ́ a nínú wa la gbọ́ pé má ṣe zina ó ń zina lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa là ń láàkà nínú àkùránì fi mọ́ ìyá alágàbàǹgebè alágàbàǹgebè lọ́pọ̀lọpọ̀ ìṣe táwa ní ọ̀jọ̀ lẹ́yìn ọmọ pé tó bá ti pè lẹ́sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn làákọ́sí kì í ti pa àfi wọn ṣe déédéé pẹ̀lú táwa ṣe láti máàkì wọn pé wọ́n bọ́sì àbí wọn bọ́sì àwọn gẹ́gẹ́ bíi ta ni. láti ṣe kéèyàn ọmọ ní ti ń ṣe wọ́n á fẹ́ máa fi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ máa gbé tọpọlọ ọpọlọ ta ni. mo fẹ́ máa fi wọn àwọn ayé alukurani mi wò gbọ́ngbà a ti rí inú alukurani ẹgbọ́rọ̀ kò sì sí tọ́jọ́ inú alukurani ẹgbọ́rọ̀ ìwọ ọmọ pé nínú súnà tó wà wọ́n pe súnà kan súnà tó ń tẹ̀sí sí yà súnà tó gbó mú ìdájọ́ tuntun wá tí ò sí irú rẹ̀ inú alukurani pé nítorí pé kò ti sí inú alukurani àlè gbà wọlé nígbà tó àwọn olùmọ̀ nípa ìsìn Islam gẹ́gẹ́ bí ike súnà yìí àtẹ̀síyà yìí ọwọ́ àwọn ti sọ bí àkójú rẹ̀ bọ́lọ́lọ́ ti sọ pé kọ́ ọmọ jẹ bọ́lọ́lọ́ ti sọ pé ọmọ jẹ kìnìún àbí wàá máa jẹ sọ máa jẹ hmm. pé innama harrama alaykum al-maytata dama ولحم الخنزير وما أهل به لغير الله كتبات يا للي وسيد الله تسليوا أجاك ما جاك ما جاك ني وانت كجي كو ما جبو كو ما جاودي كو ما جاسا كو جاكونكون كو جوغوي تبين الإمام الشافعي ما توقع حديث عن النبي صلى الله عليه وسلم نهى النبي صلى الله عليه وآله وسلم عن لحوم السباع wa an kulli dhi mikhlabin min at-tayr àwọn àwọn ẹranko abìjà ànábì la gbọ́dọ̀ jẹ gbogbo àwọn ẹyẹ tó bá ti jẹ abèékán náà gan tí wọn fi sọ dẹni ẹ gbọ́dọ̀ jẹ Ṣáfi'í wa ni àpèjúwe súnà tẹsí sí yàrá súnà tó mú ìdájọ́ tuntun wá tí ò sí rẹ náà gbọrọ ok ìgbà tí gbogbo orú eléyìí wà wọn wá sọ pé tẹ bá gbé àdéhùn kan tẹ bá gbé síwájú. Si alukurani alukurani tí ọba ti sọrú ẹ ẹgbọrọ anabi sallallahu alaihi wasallam sọ pé àsìkò kan bọ̀ táwọn kan ó dé táwọn sọ pé níta bá ti rí náà alukurani ẹ gbọ́dọ̀ tẹ̀lé tètè súnà bá ti takò kurani ẹ gbọ́dọ̀ tẹ̀lé ala inni utitul qur'ana wa mithlahu ma'a ẹtẹ tí ẹ gbọ́ Ọlọ́run fún mi ní alukurani fún mi irú alukurani pẹ̀lú alukurani torí akramakumullah á rí i pé nísìnyí arkanu islam. أنواع القرآن àánú حديث آه، عبد الله ابن عمر رضي الله عنهما وأني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه wọ́n sì gbogbo mọ̀tọ́fọ́kùn alẹ́ ìgbà máa bí ọ̀nà ò nídìí ọ̀dà eléyìí ó ti takò kùránì báyìí based on that principle torí pé kò sínú àkùránì náà àbí ẹ̀yin rí inú àkùránì pé bó ní alẹ́ ìsìlámù àlàkàmù sẹ́ẹ̀rì gbogbo ẹni tó bá sọ yìí pé àdéhìí tó wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rinlẹ̀ tó sì dájú bí àdá òun ò ní tẹ̀lé nítorí pé kò wá nínú alukur'an àti nítorí pé tako kur'an lọ́dọ̀ tòun níbàámu pẹ̀lú ọpọlọ tòun ẹ ti yí onítàn ẹni yòówó lè jẹ wípé kò gba alukur'an gan gbọ́ torí pé alukur'an mọ̀ bí yín léèrè pé ń lọ́wọ́ àánú alukur'an ó wà ní alukur'an síbẹ̀ alukur'an náà ló sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu. gbogbo tí ànábì bá mú wá fún gbaa gbogbo tó bá ní kẹ́ mẹ́sì ẹ̀ jìnà sí ẹ ló mú ìwà àbí èso ọlọ́ọ̀ni ẹ̀ gbà ìwọ sì sọ pé lè gbà alukurani náà sọ gbà kò sí torí nígbà tí abdullahi bin mas'ud radiyallahu anhuma radiyallahu anhu bàbá tẹ̀ ẹ́ sẹ́ mùsùlùmí radiyallahu anhu nígbà tí ń sọ pé la'ana wannamisu walmutanamisu pé ọlọ́run bá láàlẹ́ ìyá dèrè àbí bàbá dèrè torí bàbá dèrè ti wà láyè sí tí ń bá wọn fi nǹkan kún un àtẹnitọ́ lọ gbérun rẹ̀ báwọn pé kí wọ́n bò ń fi kún un bákan náà alwashima walmustawshima abánifínra irú ìta àwọn màmá màmá máa ń yà sọ́wọ́ tí wọ́n ya minus minus minus minus minus ẹlòmíì wọ́n ya láǹgbá sí lọ́wọ́ bẹ́ẹ̀ láyé john tattoo tí wọ́n tún yà náà nìsín òun náà washmu ni bẹ́ẹ̀ náà ni là ìlà sáńkọsẹ́ kẹ́yìn báyà bá mú báyà pélé báyà kínákíná ọ̀kọ̀ọ̀kan sámakọ wọn kọ wá wà omi sideways minus àbẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ tó ẹlòmíì plus ni ẹlòmíì v ni tó wà lọ́dọ̀ àwọn lárúbá bíi Sudan tó gbogbo eléyìí náà wà bẹ́ẹ̀ wọ́ṣù ẹni tí ń bá wọn kọ́ àti ẹni tó gbéra rẹ̀ lọ́pẹ́ ẹ bá ń kọ́ wọn ná mi sán àti ẹni tí ń bá wọn gbẹ́ irun péńpéjú wọn máa ń gbẹ́ torí àwọn wò pé tí irun yẹn bá tún tó bá wù tó bá pọ̀ ó ń di bíútìfù ìmọ̀ bíútì rọ́tà kù tí wọ́n gbé wá sí pẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ bíútì dágbé gbogbo kòkòrò gbogbo òdin ni ó di ọ́ ń bọ̀ bá dénú sáré <laughs> bíútì tí òpè pa ọmọ sò kí kálukú ó túlẹ̀ àbẹ́rẹ́ lulu bíútì rọ́ so àwọn ẹni tí máa bá wọn gbẹ́ irun péńpéjú àtẹni tó gbéra rẹ̀ lọ́kọ̀ ẹ̀ bá ń gbẹ. tọ walmutafallijatu lilhusn àtàwọn tí wọn bá wọn gbẹ́ yín kó lè pè jí torí kí wọn fi lè rẹwà ọlọ́run láàánú gbogbo àti ìsìn. Ibn Mas'ud wa sọ pé ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ náà Al-Qur'an àwọn yẹn bá ní inú alukurani o alukurani tó náà sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ẹ̀dá kùtùrọ̀ lọ irọ́ ọ̀dà o kéèyàn máa parọ́ má alukurani pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó sì sí ń bẹ̀ ó ní sẹ́yìn ti kà á ní wọn là ká láti bẹ̀rẹ̀ tó pin ń lórí àwọn àwọn ò rí àyà tó sọ bá ẹ máa wọ gbogbo eléyìí náà bọ̀ lọ́wọ́ àná alukurani ló kọ́ sunnatun ta'sisiyya so ní. Ibn Mas'ud ní ẹ̀ka tẹ bá kà dáadáa ẹ̀ bá rí akalukura àní pẹ̀lú ìwà báyìí pé ẹ̀ka lórí ẹ ẹ mọ̀ pé rubba hamil fiqhin ghayru faqih ìyẹn lè máa ro fíkì òkà àmọ́ kọ́ mọ́ làgbọ́ yìí ọkàn mọ àwọn àkọ́wálù kọ́ làgbọ́ yìí sọ Ibn Mas'ud wá ní tọ́ba ẹ̀ka ẹ̀ka ẹ̀ bá rí ṣe bọ́lá sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu torí ọ yẹ kí kálukú ọ lọ sẹ́ńpẹ́ nígbà tó bá ní kí wọ́n má tẹ̀lé wọ́n má tẹ̀lé adéta nàbì sallallahu alaihi wasallam ọ̀dà àdúgbò wọ̀ kàn tẹ̀lé alukurani torí pé alukurani náà lọ sọ pé ma atakumu rasulu fakhudhu wà má yẹ min alfazil umum ẹ kullu ma atakumu rasul gbogbo ń tànà bí ba mú wa fún un ṣé kí á ló dé afa tu'minuna bi ba'd wa takfuruna bi ba'd. فما يفعل فما فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون سورة أكرمكم الله أركان الإسلام خمسة بيلا là أكو wa سي يقو ṣe سي kù ọ̀kan ṣe fi kù ó sì dájú kò sẹ́ni tá a bìlẹ̀ kí ni àwọn orígun ẹ̀sìn islam tí wọ́n ní dá kọ́dà tó fi dórí gba islam ó lè fẹ́ẹ̀lì ẹyọkan àbí méjì àmọ́ tó dájú òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mà ọ̀pọ̀lọpọ̀ wo arkanu islam yìí a ní aṣahadata oní shahadatu an ilaha illallah. وشهادة أن محمدا رسول الله alákọ̀ọ́kọ́ ni ká jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ká sì tún jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni ó pàtàkì ká máa tún nǹkan dáadáa bó ti ṣe wà o nítorí tí àbá tú dáadáa irọ́ lákàgbàgbọ́ ẹgbẹ́ ọmọ tó fẹ́ láyìn la kò sọ́ba kan ilà wọn àwọn àbọ̀ olúwa ìtukùtù nìyẹn o kò sí sọ́ba kan àwọn bá pọ̀ nà àbẹ́yẹ ọ̀mọ ni ìdí ìsinsìnyí náà bá wà lẹ́gbàá tá lọ́ba wọn lẹ́gbàá aláké ẹ̀gbà là àbí ẹ̀kọ́ ni tí ẹ̀ bá wà ń jẹ̀bù ńkọ́ àwùjalè ọ́ ìjẹ̀bù là ni tó tí ẹ̀ bá sì wà ní Ifẹ̀ wọ́n ní ọ̀ ní ọ́ Ifẹ̀ Ọ̀yọ́ ńkọ́ Aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ńkọ́ wọ́n ní sọ ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ Ìlọrin ńkọ́ èmi ọ̀ ìlọrin ẹ wá ní kò sọ́ba kù ṣé gbogbo àwọn eléyìí lè sọ́ba àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ so ìtumọ̀ ẹ̀dẹ́ ilaha illallah kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti jọ́sìn fún lódodo àyàfi Allah eléyìí ni Abu Jahal ńlọgbọ́yé tó fi kún káfíń pé a aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab. báwo ló ṣe fẹ́ sọ gbogbo àwọn ọlọ́run yìí àwọn ọlọ́run kúgbèkúgbè wọ̀nyí táwọn ń sìn wọ́n sọ wọ́n dọ̀kan àwọ̀ ọ̀rọ̀ rẹ̀ yí àyàn lẹ́nu nítorí pé ní àyíká kàábà lásán iye òòṣà ti ń ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta ìdí nìyí tó ń sọ yìí pé aja'ala al-alihata ilahan wahida ṣé gbogbo àwọn ọlọ́yin lọ fẹ́ sọ dẹ́yọ̀ kan kò lè ṣe é sí kí wọ́n wá jẹ́ pé ọ̀kan ní òun bá tó àwọn yòókù nínú ìdí tá a fi mọ̀ pé wọ́n mọ Allah òun náà ní pé kí tó dé làwọn kan ti ń jẹ́ Abdullah bàbá anabi sallallahu alaihi wasallam wọ́n ti bí kí Islam tó dé Abdullah wọ́n sọ. آه، أبو بكر الصديق رضي الله عنه كله قاري نعم نعم عبد الله ابن عثمان إسلام وتي دي توتي بي وما الله سوى جوك إسلام وتي سوري راني أو كان ما واكي وانسوكي باللات والعزة ومن دان دينها وبالله inna Allaha minhunna akbar ẹ dákun ẹ gbọ́rọ̀ <laughs> wípé òun fi látàbúrà òun fòsà òzàbúrà òun tún fa àwọn ẹni tí ń bọ wọn òun fi wọn búra òun tún wá fi Allahu búra nítorí pé Allahu tóbi ju gbogbo wọn lọ ok ó ṣe jẹ́ pé tí tóbi ju gbogbo wọn lọ ló ń sìn torí rẹ̀ Abu Lahab àti gbogbo kèfèrí ṣáájú kéètò gba islam ni wọ́n tó gba islam wọ́n mọ̀ yìí pé allahu rabbul alamin wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ pé ìtumọ̀ la ilaha illallah òun náà ni la ma'buda bihaqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah kò sí nǹkan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah ìgbà táwọn mọ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìlọ́fà táwọn ò sì fẹ́ fòsà wọn lẹ̀ ìlọ́fà tí wọn fi fẹ́ gbọ́rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam lónìí ìgbà tá ń túmọ̀ la ilaha illallah ní tùkùtù ẹ rí i pé ẹni tí ń ṣẹbọ ẹni tí ń sóòsà ẹni tí ń ṣeégún ẹni tí ń bògún ẹni tí ń bọ̀rẹ̀ gbogbo wọn náà tó ń ṣe la ilaha illallah àwọn làwọn ń ṣe Islam torí ẹni àwọn olùmọ̀ nípa tọ̀hídìí pé ìwọ tó Abu Lahab Abu Jahal wọn mọ̀ tó máa la ilaha illallah òjò ọ̀lọ́ torí tẹ́ ẹ̀ máa mọ̀ tó máa la ilaha kí ń tè má kí ń tè má la ilaha dà ẹ sọ kan sínú ń pawó sí torí ẹ má bàa la èyí ẹ bẹ̀rẹ̀ sí ní fi la ilaha illallah gbogbo àtọ́lá gbogbo àti máa mẹ́nuba ọ̀pọ̀ òfò láìláì lọ́wọ́ àwọn. ẹ má ta wọn lóhùn ẹ má ta wọn lóhùn àwọn náà lógo wọn ní tí wọn ti gbẹjẹ o láìláì lọ́wọ́ ọ̀dà kí la gbẹjẹ láì jọ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ làwọn ń gbẹjẹ àtẹkọ́ olùtọ́ ọmọ ẹgbẹ́ àwọn afáyẹ fẹ́ kẹ́ sórí ikú nípa àwọn ẹni ní ọ̀dà òmùrú subhanallah so ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa túmọ̀ shahadatu an la ilaha illallah wa shahadatu anna muhammadan rasulullah torí pé tí gbogbo àwọn mùsùlùmí bá máa túmọ̀ rẹ̀ ìwà wọ́ jọra wọn ìṣe wọ́ jọra wọn ṣùgbọ́n ní ìsìn ìwà wọ́ jọra wọn ìṣe wọ́ jọra wọn ọ̀rọ̀ wọ́ jọra wọn torí ibi tí wọ́n ti ń ṣe islam lójú méjèèjì dáadáa àwọn ẹlòmíín ṣe báṣubàṣu wọn máa gbé eh, àwọn fanatics làwọn eléyẹn fundamentally abẹ́ẹ̀kọ́ ni so ilé ìsìn bàbá kan ọ̀sọ̀ fọmọ rẹ̀ làtọ́ ọmọ fẹ́ lọ́kọ bàbá yẹn wá sọ pé oró ilé àwọn kan wà tó ẹ pé àwọn gbọ́dọ̀ lọ sí fọmọ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ tó bá fi lè lọ lọ lé ọkọ kó tó di pé àwọn sọ̀rọ̀ ilé àwọn yẹn fún aburú òsì ọkọ rẹ̀ yóò sì máa gbọ́ pé wọ́n ń bímọ láyé ni òun ò ní gbọ́ kó a ah, ọmọ wa sọ pé sọmọ pé mùsùlùmí lò bàbá wa sọ pé táǹbì ọsọdún islam náà ṣe báwọn náà ni àwọn dádìí ẹ táwọn bí ọsọdún islam ẹ̀yin sì máa ìyẹ ẹsọ ọjọ́ ẹsọ lọ níta ló sì wá sí náà ni ah, ọmọ wa ni òbúrúkọ mo lówó ju bàbá lọ ó ṣe burú kọ́ mọ́ gbọ́ ìsìláàmù yé ju bàbá lọ màtá ìgbẹ̀yìn lẹ bí wa lórí ìsìláàmù fà ṣùgbọ́n àgbọ́yé tọ́lọ̀ ń ti fà wá kò sí fẹ́yìn kébà nàbí Ibrahim aleyhi salam bó ti ṣe sọ fún bàbá rẹ̀ ìwọ bàbá mi ìmọ̀ ti wá bí mi látọ̀dọ̀ ọlọ́run máa lẹ́míyà kíkà nímọ̀ tí ò tí wá bá wọ̀ fattabi'ni ahdika siratan sawiyya tẹ̀lé mi torí màá fi ọmọ nà tọ́tọ́ bẹ́ẹ̀ lọ́mọ yìí sọ bàbá bá ní iná lé lè horo rẹ yọ ya gbẹ̀yìn ọ̀rọ̀ ìyẹn tó bá gbé horo lọ́mọ so kámọ́kọ̀rọ̀ ọ̀gbọ̀n bàbá bá gbé lọ sọ́dọ̀ ìmáàmù lù wọn bìtẹ́sì rí i pé yàní àwọn èèyàn gbọ́ ìsìláàmù rẹ̀ ìmáàmù bá ibi tó ti yẹ ká gbọ́gbọ́n tá a bá bá gọ̀ ń bẹ̀ ó máa ń yáyàn lẹ́nu ìgbà tó dọ̀dọ̀ imam bàbá bá kó lọ́ba rò ó rò ó lé la ní kí á ṣe fọmọ yìí o torí ìgbésẹ̀ tí ó gbé tí ó fi lọ́kọ kó má jẹ́ pé aburú máa ṣe ọkọ ẹ̀ kó dẹ̀ má jẹ́ pé kò dẹ̀ ní rọ́ọ̀mà bí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ imam bá ní kí ló burú mẹ́ kí ló burú mẹ́ àwọn àti torí bá ṣe ìsìlámù àmọ́ pásá lárúbáwá àmọ́ kó wọlé ẹ̀kọ́ òfin ọlọ́ọ̀lá sa lárúbáwá bàbá imam bá máa onílàlà gbàgàdà àfikún ọmọ wọn gbà ọmọ bá rọra bọ́rí pọ́rọ́ fún òun ní sèǹtò àfa orí rẹ wọn wà so ọmọ wa ti ń yé ipe títí lónìí òun ọ̀dáǹsọ̀ èso wọn ni ọ̀dà tó wà ń bẹ̀ ni pé wọ́n pe bàbá ọkọ tó fẹ́ fẹ́ wá bá bàbá ebi wọn ti wá yọjú tẹ́lẹ̀ náà ní ọ̀rọ̀ tá à ń sọ kò yé wọ̀ ṣe àwọn bàbá bàbá wọn mẹntálítì wọn máa fẹ́ jọra wọn tọba <laughs> tẹrù wa bàbá bẹ́ẹ̀ kọmọtẹ pé ẹkàn fẹ́ pàǹdà tí ò ní bí ma àbẹ rí nǹkan bẹ tó kọmọtẹ jẹ pé ẹkàn máa nánà dànù ẹkàn bá ti kọnà ẹ̀yìn ẹ̀yìn gbọ́n ẹ̀yìn dàbí àwọn ọmọ ẹ̀sìn àwọn ọmọ chọọkì àfa wọn ní pé bàbá wọn ti wá ma bàbá náà lọlọbẹ yọ wọn ti ma bàbá náà lọlọbẹ yọ wọn akó kábúrò rẹ wá àbúrò sì gbọ́ nǹkan yé bàtà àbúrò bàbá ní àní bàbá tó bí ọmọ. tó o túmọ̀ sí pé mo jẹ́ lè máa mú àbí mo jẹ́ ajánásì àrọ́wọ́ àti àdínì kò túmọ̀ sí pé ọgbẹ́sìn yìí táwọn àwùjọ Yorùbá wa yìí nítorí pé kí làwọn á mọ̀ tí wọ́n fi ń pè wọ́n lè máa kí wo ni rọ láti wo ni fi ń bí ẹni tí ń tó ń tó lásán aláwọ àgbà ni ọlọ́hu ẹ̀tọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ta wọ́n á sọ̀rọ̀ wọ́n sọ wọn kékeré ni àwọn lè pété nù rẹ̀ ọwọ́ sẹ́gbẹ̀ kan ẹ gbọ́rọ̀ àwọn olóògùn lásán tí ì sì pé yẹn torí di alhamsa sẹ́wọ̀n kẹ́nu ló fi sọ níta nìkan fẹ́ gba islam sáàmù abílẹ̀rẹ̀ pé sọ ti gbàgbọ́ lọ́kàn tó sì ṣetán láti ṣe gbogbo sẹ́ islam ibi tẹ́ ti ń pàṣípò sófò wọn láti ra gbẹ̀mí ẹ̀ ta lápọ̀pá tí òjò gbàgbọ́ ẹ̀yin lẹ́sẹ̀ sábàbí tó fi kú tí ò gbàgbọ́ ẹ wí onótù wí tẹ̀lé yín alihamudulilayi mùsùlùmí lẹ́kùn gbogbo nǹkan yòókù ẹ padà máa kọ́ ni. àwọn nǹkan yòókù yẹn wọ́n ní àwọn ń ti wọn àwọn ní í ṣe pẹ̀lú sẹ́ni kì í sọ̀rọ̀ lásán ọ̀sọ̀lẹ̀ sẹ́wọ̀n kì í àtọ̀rọ̀ tó kó sínú ẹ̀zẹ̀kẹ́ ọba àmọ́ sọ̀rọ̀ ọba ti lánìyàn lọ́kàn rẹ̀ pé zakati lọ yọ ọ̀sọ̀yàm òun náà ní í ṣe pẹ̀lú mẹ́jẹ má sùn má kùn láti gbàtà alifájà rẹ bá ti yọ títí tí òórùn fi alhaj oníṣe pẹ̀lú iṣẹ́ iṣẹ́ tó ṣe ké yẹ iṣẹ́ tó ní agbára bẹ̀rẹ̀ láti gbàtà bá ti gbé ihram títí tẹ́fì ṣe tọ̀wá fìlè fọ́ọ̀bọ̀ tẹ́tùn padà sí Mínà tẹ́tùn fi sọ̀kò tẹ́fì sọ̀kò níjọ́ kejì ọdún ìjọ́ kọkànlá àti ìjọ́ kejìlá tó bá wù yín láti máa lọ ọ̀lú yín ẹ lọ sí tawaful wadaa tó bá sì fẹ́ dúró dijọ́ kẹtàlá ẹ ṣe ẹ sọ̀kò dijọ́ kẹtàlá ẹ padà wá sí tawaful wadaa ẹ máa lọ ọ̀lú yín wọ́n tún wá sọ yìí pé tó bí gbogbo àwọn nǹkan yòókù yìí ti ṣe jẹ́ iṣẹ́ tí wọ́n ti àkójọpọ̀ ọ̀rọ̀ sínú nígbà míì a tún lè pín àwọn nǹkan mẹ́rin tó kù sọ́nà méjì wípé àwọn kan ìbàdàtun badaniyya àwọn àjọsìn ní tá a máa fara sí bíi as-salat as-siyam al-hajj ọ̀kan sì jẹ́ ìbàdàtun maliyya ìjọsìn ni táwọn maa ní í alhaj okan owó bíi az-zakat àtúnwá lè azakia zakat àwọn mẹ́ta. táàpẹ ní ibadatun badaniyya àtúnlẹ̀kùn àti méjì bàdàníyà tún mahdha àti tún bàdàníyà tún màlìyà. àwọn àjọ ti sọ pé ara lásán là máa ti ṣe bíi as-salat àti as-siyam olówó olówó sọlá olówó olówó ó sì olowo olowo o ti sola olowo olowo o ti sọ̀yà. àmọ́ hajj badaniyatun màálíyà ìjọsìn kan ní tẹ́kí wọ́n máa fara ṣe wọ́n sì máa fowó ṣe lódodo ẹlòmíín bẹ tí ó bùkátà owó tí ó fi ṣe hajj o àmọ́ mélòó ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń bùkátà owó ta lẹni náà tí ò ní bùkátà owó bí ẹni tí ń gbé mẹ́kàn gangan kò bùkátà pé ẹ̀ ẹ̀ mẹ́ni sọ́kọ́ àìlẹ́yìn nínú ìsìtọ́ àti ẹ̀ ó lè má bùkátà owó nítorí pé mẹ́kà mẹ́kà náà ni Mínà wà mẹ́kà náà ni Muzdalifa mẹ́kà náà ni Àràfà tó gbogbo bẹ́yẹ ibi téèyàn sì máa rìn lọ ni kò bùkátà wíwọ mọ́tò tó bá gbéra láti mẹ́kà dé Mínà ìtòsítòsí ni láti Mínà dé Àràfà òun ló dínà. òun náà ju agbára lọ kọ́dà kó orin ló ọ ìgbà míì tí àwọn mọ́tò tó bá di pé wọn ọ̀rọ̀ náà lọ wọ́n ti gbàgbé kó ti dé Àrọ́fà bẹ́ẹ̀ náà ni sẹ́ máa ń padà bọ̀ Muzdalifa jìnnà sí Àrọ́fà Muzdalifa sí Mínà sì súnmọ́ Mínà sí Mẹ́kà ó súnmọ́ ó lè alhamdulilayi sí ọ̀rọ̀ àwọn àbẹ́rẹ́ bẹ́ẹ̀ bottle water tó o lè má bùkátà o ṣùgbọ́n majority gbogbo mùsùlùmí àgbáńlá yẹn kílómítà yìí má ti lọ mọ́kà báyìí <laughs> ṣé bó wo ní da ibi sọ̀tọ́rọ̀ àwọn sọ pé ní ibadatun badaniyatun màlìyà ìjọsìn ni tó ní ti pẹ̀lú ara àtowó ilé ìjàgbọ́ ti ṣe jẹ́ńbẹ̀rẹ̀ tá a bá wo orígun alákọ̀ọ́kọ́ eléyìí ti ṣe aṣahadatan a rí i pé wọ́n ní al-aslu al-aslu aslu al-usul wọ́n ní ìpìlẹ̀ fún gbogbo ìpìlẹ̀ arukunu rakim orígun tó ní agbára jù nínú gbogbo orígun ẹ̀sìn Islam nítorí pé sọlẹ azẹkẹ as-siyam al-hajj kò ní ìtumọ̀ kankan téèyàn bá ti fi ṣahadatan eléyìí iná lọ́fà ló fi jẹ́ pé táwọn bá ń ṣe Ramadan ẹ̀rí táwọn ẹni tí èsè mùsùlùmí náà máa béèrè ìbáwọn mùsùlùmí ti ṣe máa ń kẹnu róyìn tí wọ́n jẹ tí wọ́n mu yìí ìmọ̀ ń wò lórí wọ́n máa ń jò lójú náà máa panu má òun máa ń kóra ró ṣé òun náà gbarú ládàá táwọn mùsùlùmí ọgbà ó lè gbà nítorí tó ọba dàbí wọn ó lè rí bí wọn tí wọn náà bá ti jẹ́ kó darapọ̀ mọ́ wọn di mùsùlùmí wọn kàn fẹ́ fi para rẹ̀ ni kúkú máa jẹ kárẹ̀ kọ́ máa mu pepsi oògùn káàtà kíkọ́ ọmọ jẹ́ kọ́ ọmọ mu so nítorí pé eléyìí ní í ṣe pẹ̀lú al-iman ṣahadata nìyẹn ò sí pẹ̀lú ẹ kí ló fẹ́ máa yọra rẹ lẹ́nu sí ó dàbí kí káfíìrì ọwọ́ mọ́ṣáláṣí ni wọ́n lòún bá wa ṣe sọ̀lẹ́ because òun fẹ́ wò bóyá máa pé òun à wò ọ̀ọ́kà àbùkù tínú rẹ̀ ó dùn nítorí pé mùsùlùmí ni mọ́ṣáláṣí wà fún pé ń lọ ṣe sọ̀lẹ́ ọkàn wa darapọ̀ mọ́ wa fún kíni pé ọlọ́run ní gbà láéláé nítorí májẹ̀mú tó fi jẹ́ gbígbà ìwò òṣèkínni ó ní ó dàbí kólówó kan sọ pé ó ń gbọ́ pé àwọn mùsùlùmí máa ń yọ zakat àdàkí nìyẹn wọ́n ló máa ń protect dúkìá èèyàn àbẹ́ ẹ̀kọ́ kì í dẹ̀ ṣe kábúrú dẹ̀ ṣe dúkìá so òun dẹ̀ ti bá àwọn ìṣòro pàdé lóríṣiríṣi bíi kí wọ́n tẹ́yọ bí kíkíní kan ṣe káwọn dúkìá dẹ̀ jóná kéèkéèyàn tó gbówó lọ sí báńkì kó tó lọ dìlígbà rẹ̀ fún kàṣíà kí wọ́n ti gbà á so òun á wò pé tó bá yọ zakat yẹn owó yẹn ó máa gbòrògbòye nítorí pé zakat ní í ṣe pẹ̀lú al-iman ṣahadata níwò ní mọ́tara rẹ jẹ́. àwọn olóṣèlú òṣèlú ni wọ́n ń ṣe báyìí wọ́n kàn ti sọ gbogbo nǹkan dòṣèlú ọ̀jẹ̀lú tájì bá dé wọ́n lè pín slọ́ọ̀tì ájì mọ́wọ́ nísìnyí wọ́n lè sọ pé stéètì kan àga tó wà fún iṣẹ́ hajj ń bẹ ọjọ́ one thousand two hundred irú àwọn olóṣèlú yẹn wọ́n wá fi seven hundred chance chances sílẹ̀ fẹ́ni tó fẹ́ lọ sí hajj one thousand two minus seven hundred ó kó five hundred five hundred tó bá jẹ́ pé one one thousand péré ni wọ́n san èló ló ti jẹun ó ti di half a billion naira so ìjọba wa mú five five hundred million yẹn yóò gbé sọ́dọ̀ yóò wá pin fáwọn tí ń ṣe tiẹ̀ wọ́n lè gbé wọn lọ kó àwọn mẹ̀kúnnù ẹ ìwọ aláàjì wọ́n mú yàn fifteen wá wọ́n náà mú twenty wá wọ́n náà mú thirteen wá wọ́n sàfi kó jọ so wọ́n ti wá rí èèyàn pàgbé nínú five hundred wọ́n rí three fifty one fifty tó kù wọ́n mọ̀ á pín pínpín ìwọ jacob wọ́n náà gbà ó lè lẹ́ni tó fẹ́ lọ hajj jacob bá wọ́n lè kó tọwọ́ dọ́kàt wọ́n náà gba márùn-ún àjìfà aláìjẹpọn lọ Jerusalem so wọ́n tún lè mú nínú rẹ̀ wọ́n tún fún pásítọ̀ wọ́n fún rẹfúrẹmù àfa lẹ́ẹ̀bà gbọ́ pé gírèsì ń lọ hajj dọ́kásì òun náà ń lọ sí hajj timothy òun náà ń lọ sí hajj wọ́n wá lọ bá wọn pààrọ̀ kọ́run passport so òun náà bá máa gbé bòrí rórí èyí ò tiẹ̀ yà wá oúnjẹ lásán là ń pín bí ìbòrí bá ti kárí ilé ah, ṣé mùsùlùmí lẹ́yìn ẹ ka fati ẹjọ́ ìṣòótọ́ èmi mi ò mọ̀ ká o ẹ sàlù alákàrí alwọt torí kò fẹ́ gba ráìsì ẹ kò fẹ́ gba wátípè kò fẹ́ gba gàrí ókè hajj lọ́nlọ́ kíákíá ìbòrí tiẹ̀ ni ó tóbi jù bẹ́ẹ̀ làwọn kiri yóò náà lọ sí hajj sọlọ wọn gbà kò ní gbà o tó o bá sì tó rọra jẹ́wọ́ tẹ bá ti tán kó ní grace ni o kó o sọ pé wà o sáàmù ni ọ Samuel Joshua pẹ̀lú ògbó Ọlọ́run ó rí ibi tó bàrà ni mọ́kà kìí ṣèlú tí wọ́n ti lọ ṣe ìrìn àjò afẹ́ ìlú tí wọ́n lọ jọ́sìn fọlọ́ ọ wà fáwọn mùsùlùmí ni. sòtẹ́yìn bá lọ ṣe hajj láì jẹ́ mùsùlùmí ọ̀nàna dànù ó fowó ṣòfò sọ eléyìí ó túmọ̀ sí pé aṣahadatan ó pàtàkì púpọ̀ láì sí gbogbo ìjọsìn tá a máa ń ṣe à ń tanra wa dànù ni o òhun làá fi wọnú Islam gbogbo wa táǹpẹ̀rẹ̀ wa mùsùlùmí ẹja yẹra wa wò níjọ́ la wí tá a fi je mùsùlùmí. ṣe rántí dé tìtẹ sọ you are now claiming to be a muslim and you don't you don't know the actual date by which you become a muslim problem ṣe ẹkọ dé tìtì sísè wani ẹ ṣe mùsùlùmí ọmọ tìyàn ọ̀rọ̀ àti olùsọ̀jà àdàtà so as you a sì ti mọ̀ pé láàfin wọnú islam gbogbo àwọn ọmọ aróńdó róńdó róńdó yìí á ní mùsùlùmí náà làwọn náà níjẹ́ wọn wí <laughs> àwọn olùmọ̀sọ pé tó bá jẹ́ pé wọ́n bí wa sínú ìsìlám so a bùkátà láti máa wo déètì wo la wí nítorí pé àwọn àṣetì kan wà tó ti pè fún ká wí bóyá afọpọlọ sí àbá afọpọlọ sí tá a ti wí. ashhadu an أشهد أن لا إله إلا الله أنا تنكو صلاة صلاة تبع نبي نكاة نوما دالو أشهد أن لا إله إلا الله صلاة ما ديتي أتجد وتتاوني أبي أريد لأنه أنت أبسل ولا تكاسو كني أشهد أن لا إله إلا الله وأشهد وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أنت بعد صوفته so torí àdúpẹ́ fọlọ gbogbo mùsùlùmí ni ló ti sọ aṣahadata èèyàn ò ní jáde kúrò ní islam àyàfi pẹ̀lú ṣíṣe tó bá tako gbólóhùn jẹ́rìí méjèèjì téèyàn bá ti ṣe ń tako ṣahadatu an la ilaha illallah ṣahadatu anna muhammadur rasulullah èèyàn ti jáde kúrò ní islam. ìwọ sọ pé kò sí nǹkan kan tá a gbọ́dọ̀ sìn lódodo àfi Allah a sì bọ pé lóró ni ọ abọ pé léegun ni ọ abọ pé lórìṣà ni ọ abọ pé Ṣàngó lọ ń bọ abọ pé lọ́yàdé ni ọ Islam náà wà dá ó ti takú la ilaha illallah idan anta kharijun anil Islam ó ti jáde kó nu Islam kákíyèsí ìwọ wọ́n sọ pé ànábì gan ọlọ́ọ̀ni fanta káfí torí pé ó ti tako rasulullah wọ́n sọ pé muhammad ti rasulullah ìdàn káfí mo rò pé yẹ wo gbólóyún anybody bá ti tako lọ́nà kan àbọ̀nà mi ó ti jáde kúrò ní islam wọ́n ní ashhadu an la ilaha illallah kí ló dé tá a fi sọ pé ọlọ́run ọba gan-an lọ́ba tá a gbọ́dọ̀ sìn lódodo torí kò ń lọ dá gbogbo nǹkan kò ń lọ dá gbogbo nǹkan òun náà sì ni gbogbo nǹkan gbọ́dọ̀ máa jọ́sìn ìwọ wá sọ pé àwọn kan ló máa ń rọ́jò ké sọlọ́ àjàkáàfẹ́ torí kò ti tako la ilaha illallah torí la ilaha illallah kọ̀sádédé jẹ́ bẹ́ẹ̀ ipò nìkan la gbọ́dọ̀ sìn àfi nítorí ikú ńlọ da gbogbo nǹkan ìwọ á sọ pé nǹkan kan bẹ nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ pé àwọn nǹkan míì lọ da kìí ṣe Allah ìdáná ń tẹ́ka. mo rò pé yé wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá ti tako la ilaha illallah gbọ̀nà tó mọ̀ gbọ̀nà tí ó á sọ pé onítàn ti kúrò nínú al-Islam torí ẹ̀ lọ́fà lànà Nabi sallallahu alaihi wasallam kó pépé lọ sí di nǹkan kan ṣáájú rẹ̀ kúlù la ilaha illallah tuflihu ẹ sọ la ilaha illallah ẹ sọ rírì ànábì ṣe bẹ́ẹ̀ títí títí títí fún odidi ọdún bíi mẹ́tàlá ní Mẹ́kà la ilaha illallah yìí nìkan síbẹ̀ làwọn àdùáàtì náà rí lónìí àwọn tá a láǹpẹ̀ pẹ̀sẹ̀ Islam ẹ rí i pé ìkánjú ń dà wá láàmú ìkánjú òfò àti ìkánjú rọ àti lílé lé ayé ọ̀pọ̀lọpọ̀ òfojúsí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run bí ilé ayé lónìí tí wọ́n bá sọ pé ìwọ kẹ́kọ̀ọ́ kọ́dà ń tọ́ka sánáwì tó fẹ́ máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yóò fẹ́ ṣe ń tí àwọn èèyàn ò fi máa kó ju bí tọ́ máa lọ. nílò lọ gbé tíra kẹ̀kẹ́ bàǹbà kan sọ pé ah, inú rẹ̀ láti máa ṣe àwọn àlàyé wa tí máa ṣe mo rò yẹ yín tíra wo tíra tẹ́ gbó kọ rẹ̀ rí tó yóò nílá tí ò yé òun gan kò yé ọwọ́ àlè kàn máa ọwọ́ àlè máa ṣàìsùn ọ máa ṣàìsùn lórí pé ń wá tùmọ̀ọ́ká ó lè máa lọ sórí íńtánẹ́ẹ̀tì kọjá pé gbogbo tak tak tak tak tak gbogbo gbàtàrà yẹn sùn yọ ọ máa tak tak láì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o dípò ń wá ìtumọ̀ wẹ́ẹ̀dì kan ló ti ẹ̀kú kí dárúsọ tó o. Oh, torí pé kálukú ọ̀fẹ́ kó pè ní jọ̀jẹ̀ lórí rọ. ókè bó la ṣe lè ga tó dá ga tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam for thirteen good years ànábì ń pè àwọn yẹn lọ sí di la ilaha illallah bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àjàjà tó bá lọ́wọ́ akẹ́kọ̀ọ́ tó a lọ gba dìgírì wà lẹ̀ lárúbáwá ọ̀ ọ̀ ó lè sọ pé al-aqida ar la fi máa bẹ̀rẹ̀ àwọn èèyàn tí wọ́n ma alùsùlù tàlátà ẹ wà á bẹ̀rẹ̀ pẹ̀lú rìsálà àtẹ́dùmọ̀rì àwọn èèyàn máa gbọ́ tẹ́dùmọ̀ ẹlòmíì lè sọ pé dámárà yòdámẹ́rù tẹ̀dẹ̀mìíràn kò ní mọ̀ pé tẹ́dùmọ̀rì ó kọ̀ ọ̀lú ni so eléyìí làwọn èèyàn mọ̀ wá rò pé ọ́ ah, bàbá ẹ̀ ní mà ní mà tẹ́ bá sọ pé ah hálùkọ̀ tẹ́ lọ kí ni wọ́n dẹ̀ ń kọ́ yín ah risalatu tadmuriya irọ́pù lẹ́yìn báwọn èèyàn pẹ́ sí mà bíi kárí mi bí àti hàn àwọn là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ǹjọ́ dẹ̀ ń tírìtì fún alẹ́ ǹjọ́ mẹ́ta yìí ah ó létí kẹ́ àwọn dàbí eré fújì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billah torí ẹ̀ ló sì jẹ́ pé wàláhi al ó kéré gan-an iṣẹ́ tí wọ́n máa fi wá àlùjánnà lọ́pọ̀lọpọ̀ fi ń wá ilé ayé nì. ilé ayé lára kí wọ́n máa yìn kí wọ́n máa gbósùbà fún kí wọ́n máa pé kò sírú ẹ̀ àwọn màmá màmá ti ń bí ma wọn ò tún lè bí irú tiẹ̀ ma àbí òye so ilé ayé lára pé kó bí owó kó bí popularity. nǹkan tá à ń ṣe tó ká fi wá àlùjánnà ayé lọ́pọ̀lọpọ̀ fi wá ni. èèyàn mélòó ló dààmú pẹ̀lú pé ó mò ń sojú kòkòrò gbogbo wọ́n jọ wà àlùjánnà torí pé àlùjánnà kò nídìí ká máa ṣe kéta ara wa lórí ẹ̀ torí pé àlùjánnà arduha as-samawati wal rẹ̀ fífẹ̀ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì a kèé tó gúngùn rẹ̀ ní gúngùn gúngùn ju ìbú lọ torí akramakumullah ọ̀gá tiwa ni salawatu rabbi wa salamuhu alayhi ọdún mẹ́tàlá nànàbí fi ń pèpè lọ síbi gbólóhùn la ilaha kò sì fi kùn torí pé ń fi ń yé wa pé tá a bá ti lè gba la ilaha gbogbo ọ̀rọ̀ owó di rere tá a bá lè gba la ilaha á sọ rere tabaligba la ilaha illallah á di ọ̀kan nínú àwọn ẹni tó wà lìjẹ́nà nítorí pé láì sí àṣàhàdàtà ntọ́dájú òun náà ní pé gbogbo nǹkan mìta máa ń kàn ṣe à ń kàn gbára gbóná à àjẹrà wa ni ìyẹn kọ́lé tí ilé ọba ti nípìnlẹ̀ tó lágbára ìpìlẹ̀ tó lágbára fẹ̀sìn wa nù kò sí fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú agbọdọ agbọdọ mójútó agbọdọ kàkún ìdínà ló fi jẹ́ pé àwọn dáhùn ṣe tọ̀rí pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí pé gbólóò yẹn ńlọ́jà lọ́dọ̀ tiwọn ní wíwí kọjá lọ́dọ̀ wọn ní wà nítorí pé wọ́n tó ń sọ la ilaha illallah wọ́n tún ká nǹkan míì mọ́ lọ́wọ́ tó jẹ mẹ́bọ wọ́n ká nǹkan míì mọ́ lọ́wọ́ tó jẹ mọ́ sókè kò nítumọ̀ kò nítumọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ anabi sallallahu alayhi wa sallam kìí gba nǹkan kan lọ́dọ̀ sí ilaha illallah náà lọ́nà ẹlẹ́dàá wa kò gba nǹkan láti sọ fún òde mùsùlùmí ṣáájú kó tó ilaha torí alákọ̀ọ́kọ́. nínú àwọn àjẹ́rìí méjèèjì yẹn la ilaha illallah muhammadu rasulullah alákọ̀ọ́kọ́ wa ni la ilaha illallah òun náà ni ká ṣe ẹlẹ́dàá wa tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún lódodo ká ṣe lọ́kàn nínú jọ́sìn. nítorí kó ti dájú pọ́lọ̀ wọn ọba yìí kò ṣẹ̀dá àwọn ẹ̀dá nítorí nǹkan kan yàtọ̀ sí kí wọ́n lè máa jọ́sìn fún lọ ọtọ́ sí ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe gbogbo ntọ́fà wù bọ́ba ti fẹ́ nítorí pọ̀ ní fàáàlú ní má yòrè ntọ́fà wù ló máa ṣe ẹnì kan ò lè máa bí ọlọ́run lórí ká àwọn ọlọ́run ká lọ́ọ́ dá wa sí pé ká máa sìn ọ́ pé ṣe pé onídìíjọ́sìn wa yẹn náà ẹ ò kúkú jẹ́ ká máa ṣe tá a fẹ́ ẹjọ́ gba bọ́ọ̀lù ọgbà bọ́ọ̀lù ẹjọ́ máa jó music ó jó music ẹjọ́ máa ṣe wèrè ó ṣe wèrè rárá o torí tó bá wu ọlọ́run ló máa ṣe ọlọ́run ọba ní mí ń dá yín torí nǹkan kan àfi nítorí kẹ́lẹ́ máa sìn mí sẹ́yìn bá wọn kó yàn mẹ́wàá jọ tẹ́ ẹ fi wọ́n ṣe àpèjúwe ẹ rí i pé nínú èèyàn mẹ́wàá bọ́yá bọ́yá bọ́yá la fi lè rí èèyàn mẹ́ta tí ń sin náà lódodo gbogbo oníkó wa náà ti lè kó àwọn ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn wo ẹ̀sìn àdánù ẹ̀sìn òfò ẹ̀sìn ṣìnà èèyàn mélòó ní ṣe islam àwọn tó sì láwọn ṣe náà mélòó ní ṣe òdodo torí ẹ̀ la ilaha illallah ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò máa sin ọlọ́run ọba lónìí kan kò ní í fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. tí ẹ bá wá sọ pé ashhadu anna muhammadan rasulullah ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ó gbàgbọ́ wípé ojú ọ̀nà ẹyọ kan péré òun náà ló lè gbé èèyàn dọ́dọ̀ lọ ojú ọ̀nà náà ní sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ náà là ń sọ pé gbogbo lẹ́kùn tó lè gbé ní wàlìjánà ló ti wà á títì àfi ojú ọ̀nà sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ńlọ́lọ́wọ́n bá fẹ́ sìn rán ọlọ́run sọ pé wa in tuti'uhu tahtadu tẹ bá tẹ̀lé sànàbí ẹ̀ẹ́mán tẹ bá tẹ̀lé sànàbí ẹ̀ẹ́mán wa ati'u Allah wa ati'u ar-rasul wahdahu ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ sọ́ra ẹ má yẹra kó lójú ọ̀nà ọlọ́ ẹ má yẹra kó lójú ọ̀nà nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam kẹ́sì lọ́ọ̀mà ikpe ikpe ọba wa pé ọba wa kò ní í gba nǹkan kan àwọn èèyàn. tó bá jẹ́ pé wọ́n bá ti fẹ́ lò mí ìdíkù ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ní sìn nínú àwọn ṣéwù yẹn ó ti mú kanú ó ti fi díkù ànábì sallallahu alayhi wa sallam ẹlòmíì báyà Abdulkadir Jilani ẹlòmíì báyà Ahmadu Tijani Ahmadu Rifai Muhammadu Al-Badawi al so lọ́lọ́kan ọ̀jọ̀ kan ẹlòmíì ti fẹ́ ẹlòmíì jà ti kọ́ kọ́lẹ̀ ẹlòmíì Ibrahim yàn ẹlòmíì bàbá ní kinní kan màmá ní kinní kan wọ́n ti fi wọ́n dínkù ànábì Muhammad sallallahu alaihi wasallam sẹ́mi kọ́ àwọn eléyìí wọ́n kàn ń gbára gbóná wọ́n bá ti kọ́ ara wọn jẹ ni ayé fẹ́ ẹlòmíì dínkù ànábì sallallahu alaihi wasallam kárọ́ náà torí kí ashhadu an ilaha illallah wahdahu la sharika lahu anna Muhammadan abduhu wa rasuluhu eléyìí ni nǹkan tí àwa gbàgbọ́ tá a fi jẹ́ mùsùlùmí orígun àkọ́kọ́ nù nínú orígun ẹ̀sìn Islam àwọn olùmọ̀wá ní ìdótó téèyàn bá sọ pé mo gba shahadatu an la ilaha illallah wahdahu la sharika lahu mo gbà gbọ́ àmẹ́mi ò ní sọ pé wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ó lè jẹ́ mùsùlùmí nítorí pé la ilaha illallah tọ́ ọ bá lọ fẹ́ tẹ̀lé lásán láìsí muhammadu rasulullah ó lè jẹ́ mùsùlùmí ó sì lè tẹ̀lé muhammadu rasulullah láìsí la ilaha illallah ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ la ilaha illallah muhammadun rasulullah la ilaha illallah kìí ṣe gbólóhùn tuntun la ilaha illallah náà ni látòrí adam dórí nuwah dórí gbogbo àwọn anabi ibrahim yaakub saleh. Elias Eliyasa títí tó fi dórí àwọn Ayub Dawud Sulaiman Musa Isa tó fi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam la ilaha illallah ìmà ṣùgbọ́n láyé kálukú wọ́n lè sọ pé Ibrahim rasulullah Musa rasulullah lédè wọn. عيسى رسول الله lédè wọn muhammadun رسول الله láyé ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam tá à ń sọ pẹ̀lú èdè lárúbáwá tá à ń gbọ́ yìí. wọ́n ní sẹ́nìkan bá gba islam ni. tẹ́lẹ̀ kó sọ ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu wahdahu la sharika lah. bàbá lọ. táàpù ti di mùsùlùmí àbí òdi mùsùlùmí wọn lọ sọ ti di mùsùlùmí tá a bá mọ̀ pé ń muhammadu rasulullah mọ́tà a bá mọ̀ pé gba muhammadu rasulullah sọ ti di mùsùlùmí torí rẹ má ṣàṣìṣe láti pilẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ gba islam wí gbogbo ẹ̀ ọgbọ́dọ̀ wí gbogbo ni ó ti iqamati ssalah táwọn gbé sọ̀láàtì dúró. láti mà pípé sọ̀láàtì wọ́n máa sábà wí pẹ̀lú zakat lọ́pọ̀lọpọ̀ àyè torí rẹ̀ ni Abubakar fi sọ pé inna zakata shaqiqatu ssalah ọmọ ìyá ọmọ bàbá sọ̀láàtì tó náà ní zakat jẹ́ òun ò lè gbà kẹ́nìkan ya zakati kúrò lára sọ̀lẹ́ a sì mọ̀ pé tó ń bá dárúkọ sọ̀láàtì níbomi àti zakati wọ́n tún sọ̀rọ̀ nípa tawhid wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ad-dina hunafa'a wa yuqimu as zakata wa dhalika dinu al-qayyimah àpá wọn láti pẹ̀lú nǹkan kan bí òsèkú máa gbé sọ̀láàtì dúró wọ́n sì máa yọ zakati bí èsì fún ọmọ sí ọlọ́wọ́n ọba lónìkan lónìkan kí wọ́n má ṣe wórogún fún nínú ìjọsìn kó fi ojú ọ̀nà tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbọ sílẹ̀ kó wọ́n máa gbójú ọ̀nà tó já gaara tó ní í ṣe pẹ̀lú ká sọ ọlọ́wọ́n ọba ló kan ṣoṣo nínú ìjọsìn kó wọ́n máa gbé sọ láti dúró kó wọ́n máa yọ zakat eléyìí lẹ́sìn tó dúró dọ́gba pin. ọlọ́ni wa aqimu salata wa atu zakat ẹ máa gbé sọ láti dúró ẹ máa yọ قرآن ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويؤتون الزكاة ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله بلا ó ní nígbà lẹ́yìn ìgbà tó sọ nípa alukur'ani tán ó ní alukur'ani jẹ́ afinimọ̀nà fáwọn ẹni tí ń pààyàn ọlọ́run alladhina yuqimuna as-salata. ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون àwọn ẹni tó máa ń gbé sọ láti dúró tí wọ́n sì máa ń yọ zakati tí wọ́n sì máa ń ná nínú tọ́lọ̀ wọn bá fún wọn eléyìí túmọ̀ sí pé wọ́n máa ń pa zakati papọ̀ mọ́ sọ̀lá yìí ọlọ́run tún sọ níbo mi onífẹ́ ìntàbù wa aqamu salata wa atawu zakata fa khallu sabilahum inna allaha ghafurur rahim. tí wọ́n bá túbá tí wọ́n ń gbé sọ̀láàtì dúró tí wọ́n sì ń yọ zakat ẹ̀fì wọn alẹ̀ ẹ̀fì wọn alẹ̀ wọ́n dá wọn lọ́nà mọ́ dájúdájú ọlọ́run aláforíjì ni tó bá foríjì ni tán àmọ́ kẹ́ni lẹ́yìn ọdún kẹwàá lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọdún kẹwàá tọ́lọ̀ ti ṣe anabi lánàbì lẹ́yìn ọdún kẹwàá tọ́lọ̀ ti ṣe anabi lánàbì lọ́lọ́wọ́n bá tó ṣe sọ̀láàtì lọ́ràn yìí gbáàdù anabi yẹn lọ sí nǹkan kan ju tọ̀hídì lọ torí yìí ni sọ̀láàtì dé kí ni ìdájọ́ ẹni tó bá fi sọ̀láàtì sílẹ̀ ìyàwó nísìnyí fún un. àwọn àyà alukur'ani àtàwọn àdìsá nàbì sallallahu alaihi wa sallam ó ń bẹ nínú wọn ní tó tọ́ka sí pé ẹni bá ti pa sọ̀láàtì títí ò ṣe má kèfèrí ní onítàn o kò sí bá a ṣe lè po onítàn lólùgbàgbọ́ òdodo ó ń tì darapọ̀ mọ́ Ìbílísì làánà ọlọ́nkọ́ máa jẹ́ tiẹ̀ kí wọ́n sọ pé fa khalafa min ba'dihim khalfun adā'u as-salāta. واتبعوا الشهوات سوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا àwọn tó dé lẹ́yìn wọn tó mú wọn gbẹ̀yìn lẹ́yìn ẹni àkọ́kọ́ àwọn máa ń fi sọ̀láàtì rárí ìfẹ́ inú wọn ìfẹ́kùfẹ́ ọkàn wọn ni wọ́n máa tẹ̀lé irú àwọn wọ̀nyẹn ìṣìnà orí ibú yọ jẹ tiwọn àyàfà àwọn tó bá tú bá tó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń ṣe dáadáa. tó bá yẹ pé ẹni tó pasọ̀ láti ti bá jẹ́ múmìnì ọlọ́run ọba ọba ti sọ yìí pé tó bá tú bá yóò di múmìnì tó bá kéwòn gbà tó pasọ̀ láti ti tó ṣe múmìnì náà bá ní ọkẹ́ àná ìtumọ̀ pé tó bá tú bó di múmìnì padà torí kọ́ ló ń sọ pé fẹ́ ń وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين nígbà tí wọn bá túbá tí wọn ń gbé sọlá tuntun tí wọn yọ zakat ajẹpọ ọmọ ẹ̀yà yín ni wọn jẹ nínú ẹ̀sìn sáájú eléyìí ẹsọ ọmọ ẹ̀yà yín òtúrú káfíìrì ẹsọ ọmọ ẹ̀yà múmìnì káfíìrì ẹsọ ọmọ ẹ̀yà múmìnì anabi sallallahu alaihi wa sallam sọnù hadithi tí imaam muslim gbé jáde láti ọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma oni sami'tu rasulullahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tán nàbì kí àti ọlọ́nà kó máa bá ti ń sọ yìí pé inna bayna ar-rajuli wa bayna al-kufri wa ash-shirki tarku as-salah ní ti ń bẹ láàrin èèyàn tó jẹ́ mùsùlùmí àti láàrin kèfèrí ṣíṣe àti ẹbọ ṣíṣe oní àníkéèyàn pa sọ̀láàtì ẹni ti pa sọ̀láàtì ajẹ́ pé ìṣe kèfèrí ti wà pẹ̀lú ẹ̀ ìṣẹ́bọ sọ́lọ̀ ti wà pẹ̀lú ẹ̀ Abdullahi ibn Burayda oní àgbà ìgbàwọ́ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ bàbá rẹ̀ Burayda wọn lànà ibi sallallahu alaihi wa sallam sọ pé al-ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafar májàmú ti ń bẹ láàrin àwa àtàwọn náà ní sọlá torí náà ẹnikẹ́ni tó bá ti pa sọlá títì ó ti di kèfèrí o alimami Tirmidhi ònlógbélé ìjáde at-Tirmidhi tún gbé ọ̀rọ̀ mi jáde láti ọ̀dọ̀ Abdullahi ibn Shaqiq qala. كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركوه كفر غير الصلاة ولا صحابة النبي صلى الله عليه وسلم أو ò gbà pé nǹkan kan ń bẹ wọn ò rí pé nǹkan kan wà nínú iṣẹ́ tó ṣe pé téèyàn bá pàtì ó lè sọyàn di kèfèrí bíi sọlá ẹni kí téèyàn bá ti pa sọlá tètè gbàgbé ẹ ó ti di kèfèrí nù nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run láti má ṣe náà bóun ni òṣèwá ní rọ àwọn lọ́rùn láti sọ pé èsè mùsùlùmí torí ẹ nínú òfin ṣẹ̀rí àdánmáyì á rí àwọn àyà ńláńlá gẹ́gẹ́ bí gbogbo àyà alukur'an tí wọ́n ń tọ́ka sí pé gbogbo ẹni tó bá fi lè pa sọ láti tì wọ́n pa nù gẹ́gẹ́ bọ́lá ń sọ pé fẹ́ ń dáàbò wa aqamu ssalat wa atawu zakat fa khallu sabilahu tọ́ba túbà tó ń gbé sọ láti ró tọ́ba túbà tó ń yọ zakat á jẹ́ pé ẹ̀fì wọn lẹ̀ tí wọn bá túbá ń kọ́ tí wọn ò ṣe sọ́láàtì wọn ò túbá wọn ò ṣe sọ́láàtì wọn ò yọ zakat ajẹ́pọ̀rọ̀ kẹfì wọn lẹ̀ kọ́sẹ̀lẹ̀ táàbà sì ti fìyà lẹ̀ ajẹ́pọ̀ àpààní. bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ni umirtu an nasa hatta yashhadu an ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salata wa yu'tu az-zakata apamílàṣẹ kí n jà àwọn èèyàn lógun apami láṣẹ pé kí n ja àwọn èèyàn lógun títí tí wọ́n fi gbàgbọ́ pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdò dídọ́ sí fún yàtọ̀ sí Allah àti pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni wọ́n sì máa gbé sọ láti dúró wọ́n sì máa yọ zakat eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ò bá gba àwọn nǹkan wọ̀nyí gbọ́ ẹ̀tọ́ ni ká jà lógun ẹ̀tọ́ ni ká jà lógun bákan náà ẹnu àwọn ẹgbàáwọ̀ ọ̀rọ̀ ó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n pọ̀ ẹgbàáwọ̀ àwọn pọ̀ débi pé a lè kójọ lójú kan náà lórí pé ẹni tó bá ti pa sọ láti tì wọ́n pa ni. ẹnu wọn sì kò ọba àjẹ pé ọpa sọ láti tì látàrí pé òun kò sínú Islam abọ́pàtì látàrí òròjú àbí gbéraga kódà kó sọ pé sọ láyé ayé lọ́lọ́ wọn lọ́ọ́ pa ni. eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká kíyè sára ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ mùsùlùmí ń bẹ láwùjọ yorùbá wa tí èsì náà ẹlòmíì ti forí kanlẹ̀ fọlọ́ wọn bá káyìn ó ti lé lógún ọdún ó sì ran kan pé kọ́ wà lẹ́jẹ̀nà ó ti fi islam sílẹ̀ ti pé ó ti lé lógún ọdún ọ̀daràn rẹ ọ wà àwọn kan wà pa àwọn ti sọ láti ṣe ọ́lá ọ̀daràn rẹ ìdákùrẹ́kù ni sọ láti rẹ ó sì fẹ́ wà lẹ́jẹ̀nà ọgbà àdẹ́ra. ọ̀daràn rẹ sẹ́fọ́ ọmọ kálùwàlá rẹ tó máa ṣe tó máa fi ṣe láti. àjàmbàpọ̀ àlùwàlá ni kìí gidi sẹ́fọ́ gbégbẹ́ẹ̀dì tó ń fi ṣe sọ̀láàtì o sì fẹ́ wà torí ẹ̀ eléyìí jẹ́bi tá a fẹ́ dúró sí lónìí eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ kíyè sára Islam wa a sì máa Islam. ọjọ́ ẹ̀sìn tó ṣe pé ó ṣe àkójọpọ̀ al-islam al-iman al-ihsan yóò bí ṣe wá nu hadith jibril aleyhi salam ká sì mọ̀ pé islam yẹn gangan fúnra ara rẹ̀ orígun márùn-ún ní bẹ fún nígbà tí al-iman tó ń lórígun mẹ́fà al-ihsan dáadáa ṣíṣe ń lórígun ẹyọ islam túmọ̀ rẹ̀ náà ní ìgbà fàfọ́lọ́ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ nínú òfin ṣẹ̀ríyà wọn náà ní alìsìlámù lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a wal-khulusu min ash-shirki wa ahlihi. náà ní kéèyàn sọ pásọsẹ̀ sílẹ̀ fọlọ́ pẹ̀lú ṣíṣe lọ́kàn nínú ìjọsìn kéèyàn sì gbàfà fún pẹ̀lú ìmọ̀tẹ̀ láṣẹ rẹ̀ kéèyàn sì bọ́ lọ́wọ́ ẹbọ àtàwọn ẹni tí ń ṣẹbọ a sì rí i pé orígun márùn tẹ̀sìn islam nìyẹn orígun àkọ́kọ́ òun náà lórígun tó pàtàkì tó tóbi jù tòun náà tún dàbí orígun fún gbogbo àwọn orígun yòókù ìpìlẹ̀ òpómúléró fún gbogbo àwọn orígun yòókù débi pé téèyàn bá kùnà láti níta lákọ̀ọ́kọ́ yẹn gbogbo àwọn èkejì kẹta kẹrin karùn-ún pa bá tiẹ̀ ṣe wọ́n jù bẹ́ẹ̀ lọ kò nítumọ̀ bí ẹni ń gbára dálẹ̀ gbára gbóná lásán ni torí ẹ̀ orígun alákọ̀ọ́kọ́ yẹn ó pàtàkì ó náà ní shahadatu an la ilaha illallah wahdahu la sharika lah wa shahadatu anna muhammadan abduhu wa rasuluhu lọ́wọ́ bá kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ́wọ́ láti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wà ó kó wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó sọ wá lọ́mọ àlùjànnà.

ọmọ yìí wá pé lọ́jọ́ ọkọ bàbá àwọn ti pọ̀ mọ́ níbẹ̀ ìwé ní padà gbà wọ́n ní bàbá àwọn wá fún àwọn lọ́wọ́ ní dídàpọ̀ láàrin ọkùnrin àti ọkùnrin ọmọ ipò wọn ní orí ẹbí àwọn ọkùnrin táwọn tó lè lè gbà wọn táwọn ti ọmọ ìyá wọn àbí àwọn bàbá wọn. wọ́n ní àwọn tó lè láti wọ́n àkójọpọ̀ ta àlùkòrán táwọn fún mi ní ojúṣe ọgbọ̀n àwọn lọ pé sẹ́yìn gbogbo àwọn bá ti wá kàtà táwọn fún mi ní àkàrà rẹ̀ kan àwọn tún ta àdúrà tí wọ́n bá ń kalẹ̀ yẹn rẹ̀ wọ́n ní ṣe ilé ìgbé àdáda yẹn rẹ̀. wọ́n ní àwọn lọ bẹ ọ̀rẹ́ àwọn kan wò wọ́n ní àwọn lóye láti Canada náà wọ́n lọ bẹ ọ̀rẹ́ àwọn kan wò wọ́n ní ẹni ìgbésẹ̀ mùsùlùmí àwọn tí ń pé kò ń ṣẹ́ni tí ó kó sí àtọ̀ láàrin àwọn tó jẹ́ halal àti haram ẹni wá gbé oúnjẹ fáwọn àwọn apáyà tó sì àwọn lè jẹ ẹran tí oúnjẹ ló lórí àbúkù oúnjẹ náà lọ táwọn lè jẹ nígbà táwọn ò mọ̀ tí wọ́n ti rí ẹran tí wọ́n fẹ́ fún àwọn jẹ. oníbèrè ní àwọn béèrè láti lè gbàgbọ́ wọ́n ní kí àwọn bá ran ọmọ ìyá àwọn lọ́wọ́ lẹ́nu tó ṣe wípé àwọn jọ tán látara bóyá àwọn bá san owó iléèwé rẹ̀ ni àbí àwọn ra aṣọ wọ́n ní ṣe eléyìí ṣé sọ́dá pọ̀ ní yóò jẹ́ ni àbí ọ̀ràn ni ló dé láwọn lórí káwọn fi irú ìrànlọ́wọ́ yìí. ó ní bèrè láwọn bèrè láti èkó wọ́n láwọn ní àǹkan kan lọ́wọ́ bí ìdọ̀kún náà dúkìá àwọn tó ṣe pé ọ̀rẹ́ àwọn kan ó ní bùkátà sí wọ́n lásìkò tí òun ní bùkátà sí àwọn náà nílò owó àwọn afẹ́fẹ́ nǹkan yẹn àwọn wá kàkọ́ wọ́n ní ṣé tó dáa ju báwọn ní káwọn fún lọ́fẹ̀ẹ́ nígbà tó ṣe káwọn làwọn tó kú ní àwọn lẹ́yìn fún lọ́fẹ̀ẹ́ àbí ó tọ́ lábẹ́ òṣèlú ọ̀hún káwọn kà á fún bákan náà. oníbèrè ní àwọn béèrè láti èkó wọ́n ní àwọn ẹsẹ̀ sí àdúgbò kan àwọn sì ti rìn jìnnà láti wá gbogbo àwọn mọ̀sáàjì tó wáyé àdúgbò àwọn lè gbé gbogbo àwọn mọ̀sáàjì àyè ìmáàmù máa ń gbàgbọ́ àyà àwọn máa ń gbọ́ náà pé ṣé àwọn lè máa sọ láti nínú ilé àwọn onípa àwọn ti gbọ́ yé kí táwọn bá sọ láti nínú ilé máa ń sùn dáhùn sọ láti nínú ilé lálàáfíà kí táwọn máa ṣe lé ní àti táwọn lọ máa ṣe lẹ́yìn náà ní ọdún bẹ́ẹ̀ náà. oníbèrè ní ẹ dákun ẹ bá wọn ṣàlàyé ìyàwó ló ń bẹ fún ẹni tó bá mọ̀ ọ́n fún ara rẹ̀ para rẹ̀. oníbèrè ní kí ẹ bá wọn ṣàlàyé ìkàwó ní ìsìláàmù kan sí kí ìmọ̀ ṣe relationship bóyá pẹ̀lú obìnrin ni wọ́n gbà lérò wọ́n ní ṣe eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn bàbá kí obìnrin. wọ́n ní oníbèrè láwọn bẹ̀rẹ̀ láti èkó wọ́n ní ìdí àwọn lè máa ọkọ̀ kéde àwọn kan tó wọ́n ti pè àmọ́ bóyá ìgbà àná gbà lérò àbí àṣàlà lẹ́yìn ìgbà tí àwọn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ àwọn náà. bákan náà oníbèrè yẹn náà sọ wípé kí ni yóò jẹ́ ìdájọ́ lọ́wọ́ bá ṣe fún àwọn ẹgbẹ́ ṣe wípé wọ́n gbà wọ́n gbọ́ nípa ìsìláàmù rárá wọ́n ti ṣe ẹ̀gbọ́n fún nínú gbogbo òṣèlú wọn ni tó ṣe wípé ìsìláàmù ò gbé lọ́wọ́ wa lápẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n wá ń kojú àwọn issues kan nílé nípa lílọ àwọn ilé ẹ̀kọ́ ni pẹ̀lú àwọn bí yóò ṣe mọ orí ẹyẹ báwo ni ẹni náà ṣe ṣe ìlà rẹ̀. dákùn àwọn àyà tí ọlọ́run sọ pé aláàbò dákùn tó wà láàrin ọlọ́run alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ní bàbá òun ó ní ọmọbìnrin kan tó jẹ́ nọ̀sọ̀rànìyà ọmọbìnrin yẹn wá fẹ́ lọ́kọ nílò yẹ kó jẹ́ ojúṣe àwọn gẹ́gẹ́ bí ọmọ bàbá rẹ̀ àbí kí n lọ ojúṣe bàbá àwọn náà àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run tó ọmọ bá jẹ́ káfíìrì tí bàbá jẹ́ mùsùlùmí ọmọ wa jọ ọmọbìnrin ọfẹ lọ́kọ bàbá tó jẹ́ mùsùlùmí òun kọ́ ni ó fi ọmọ rẹ̀ tó jẹ́ káfíìrì àfi lọ́kọ lè mẹ́ta nítorí pé tó bá lọ fi ọmọ tó jẹ́ káfíìrì àfi lọ́kọ ọyọ́nu sí kò ṣe kẹsìrì nìyẹn kò sì yẹ kí mùsùlùmí ọyọ́nu sí. Si kí nǹkan kan tó jáde lára òun kọ́ jẹ́ kẹfẹ́ so kìí ṣe wọ iná ọmọ wa fi ọmọ tó jẹ́ káfíìrì abẹ́ lọ́kọ̀ ẹ ti fà á yóò ti tóra wọn ẹ sì fi yé ọmọ yẹn pé kẹyọkan tó lè jẹ́ kí ẹ fi lọ́kọ ọ̀nà ní kó di mùsùlùmí kó sì mú mùsùlùmí wá lọ́kọ so kìí ṣe pé ìgbà tó wá tó fẹ́ lọ lé ọkọ lẹ́wọ̀ àmọ́ wá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tẹ́tì máa fà á ti pẹ́ ni àjẹbẹ kó kó sàkání ẹnìkan bá ti kó sàkání yẹn kí ló fẹ́ kàn pẹ̀lú kọlọkọ kọlọkọ ta ló fẹ́ ta ni ọsẹ kí ló kàn eléyìí ìjẹbù sì jẹ bàbá yìí gan pẹ̀lú ojúṣe pàtó pàtó wá kẹ́yìn tẹ wá níbọ dá rẹ lẹ́jọ́ rárá o wọn ní lọ́dọ̀ tàwọn àwọn máa péjọ pé alukur'an. wọn máa ń péjọ kí alukur'an lọ́nà tó kọ́ pin hezbo kọ̀ọ̀kan méjì méjì fún ní kálukú tí wọ́n máa kà á bá tán wọ́n máa ń ka àdúrà kíkí alukur'an jà tòkòsọ́ báwọn máa pẹran nígbà táwọn bá kà tán àbáwọn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú mu nígbà táwọn bá tán fún ẹ̀jẹ̀ wọn mu. gbogbo àwọn eléyìí sí nínú lànà anábì sallallahu alaihi wasallam bid'ah ni kìí ṣe súnà ká péjọ máa kí alukur'ani báyìí bid'ah ni kìí ṣe súnà tẹ̀bá sọ pé ẹ gbọ́ nǹkan anábì sallallahu alaihi wasallam sọ pé majtama qawmun fi baytin min buyutillah yatluna kí lè torí ni àwọn ń kà ويتدارسونه بينهم تwọn kọ́ra wọn máa kà láàrin ara kan wà láàrin wọn tó máa ké dáadáa tó jẹ́ olùmọ̀ pé yóò ọ wọn náà ka tiẹ̀ yóò tún ọ wọn náà ka tiẹ̀ yóò tún ọ sí máa wọn ń ké alukurani nù kéésì pé wọn ń ké ń ké sẹ́yìn máa ké yún sẹ́yìn máa ké tí gbogbo ọ máa kùn bí sẹ́wọ̀n pé lẹ́yìn ẹ̀yin náà dá mi sọ eléyìí kì í ti pálí kùránì lẹ́kẹ́ nígbà tá gbà lérò ń bẹ yẹn ni pé ẹ péjọ ẹ ń kà olùmọ̀ àbí kọjá pé àwọn èèyàn tó péjọ yìí gbogbo wọn ti há kùránì àbí wọn ò tí ì há tọ́ba ti há ìwọ ka hizbu kan àwọn àyókù ọmọ gbọ́ so láti fi mú níta há dúró. tí wọ́n bá ti ka hizbu yẹn tán ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yóò gbẹnu lé tó wà ní hizbu tó tẹ̀lé eléyìí náà gbẹnu lé hizbu tó tẹ̀lé eléyìí títí tá a fi parí sórí ẹni a ti bẹ̀rẹ̀ òun tún kọ́ntínú àánú tún kọ́ntínú. àbí kọ́jẹ́ pé àti màá dáadáa wa ka ti hizbu tiẹ̀ tí ó kà tán bí sẹ́ńkà ka sọ eléyìí nǹkan gbà lérò pẹ̀lú yóò ti wọ́n ń kọ́ra wọn lálùkùránì máa ké kìí ṣe ìtẹ́yìn máa ké yẹn tẹ́ńtà tútùkùtù ṣe lẹ́yìn oúnjẹ bó ti ṣe jẹ́ńbẹ̀ wọn. lẹ́yìn náà mẹ́sìtò máa kó mu fi bẹ́ẹ̀ tẹ̀mí bóyá o ti lẹ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí àgbà wọ́n sọ pé ìjókòó tó ti ń kọ́ nípa hadith àti fiqh ni ó tún ló ń búra lórí ẹ̀ tí ó bá jẹ́ kó àwọn májálísù ni ajẹ́ kó kò sí májálísù fíkì yẹn kí olùjókòó tá a jókòó tá ń kọ́ ń pẹ̀sìn ọlọ́ọ̀ ni wọ́n sọ e bá jókòó báyẹn ọlọ́run nìkan àmàlẹ́kọ̀ ọ̀rọ̀ kiri káyín ìkẹ́ ọlọ́run ọ̀rọ̀ kiri káyín ọlọ́run tó máa ṣèrántí yín lọ́dọ̀ àwọn ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ tó ẹ tún dèrè àforíjì wọ́n á sọ pé kan ẹnìkan o onílò tó kọ náà fún àwọn ẹni tó foríjì lọ ọlọ́run nìkan kọ orúkọ rẹ̀ sínú àwọn tó máa foríjì torí àwọn èèyàn yun àwọn yẹn nípa àwọn tí ń jókòó bí ká ti ń sọ̀rọ̀ ọlọ́run ká ti ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. èyí ìjà bó ṣe jẹ èyí ṣe pèrò ààrẹ lẹ́yìn. ọlọ́run àbí ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn wò ọ̀rẹ́ àwọn yẹn kì í sì ṣe mùsùlùmí wọn á gbóúnjẹ fáwọn ẹran bẹ́ńbẹ́ báyà lóyìnbó akókò kò bá jẹ́ lóyìnbó kò bá jẹ́ lu tápà gbogbo olùtẹ bá lọ láyé wọ́n mọ àwọn mùsùlùmí yàtọ̀ màtó ti mọ nítorí dájú ni kókò ní fún ọjà kú jẹjẹ nítorí káwọn ọmọ káwọn mùsùlùmí gidi ó lójú ẹran tí a lè gbé wá fún ọtún ọjà ìtura ló ti wà ló fi common ga nílùú òyìnbó nìsín wọn ń pe ẹran kan ní halal meat halal meat yẹn ó máa ń ní ọ̀nà abúchà tó ń wọ́n ti kọ́ sí iwájú ṣọ́ọ̀pù wọn pé halal meat center kódà kìí ṣe pé wọ́n á gbẹ́ran ẹ̀fẹ̀ yìí sí sí ọkùnrin rárá kẹrin tó dé gbogbo ẹni tí ó rà ti bò tó fi dórí àwọn òyìnbó wọn ti bóòkù débi yìí pé bóòkù wọn tí wọn bá ti ní ó di wọn mọ iye ẹran táwọn gbé wa tí kálukú ọmọ wa gba tiẹ̀ tán ti bá pàkì ẹ̀ tán ti bá pàkì ẹ̀ lè má dá torí pé òyìnbó ti dán haram meat wò ó tún dán halal meat wò ó wá rí i pé halal meat halal ń sọ yé ba yàtọ̀ sí pé ó jẹ́ halal ó tún dùn wàlàkín harami ó korò ó tún jẹ́wọ́ nítorí pé harami yìí máa pọ́n látàrí pé ńgbà tó bá pa tán wọ́n tún síìzì ẹ̀jẹ̀ sí ara ẹran yẹn so that ẹ̀jẹ̀ ó fi mix papọ̀ mẹ́ran so that wíwúwo rẹ̀ ó fi lékún lọ́sìn mọ̀ pé àwọn máa tẹran ní kílókìló ni tí ẹ̀jẹ̀ bá kún yóò tún fi wú ju bó ti ṣe wú lọ halal mi ńgbà wọn pátán túnbù rẹ̀ tí wọ́n jẹ́ kí gbogbo ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ wọ́n sì jẹ́ kó kú tán kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kún so àwọn òyìnbó náà dán gbogbo ẹ̀ wò wọ́n rí i pé halal meat dùn ju haram meat lọ sọ́ńtí pé èwo ni halal èwo ni haram lọ́dọ̀ káfíìn sẹ́mi pé lóṣù bá àdìl kòfòrí dàm ẹ̀sẹ̀ wo ló tún wà lẹ́yìn pé yẹn jẹ́ kéfìrí láti àwọn náà tọ̀ wò wọ́n rí i tó bá gbé mùsùlùmí gidi ni wọn ní tọ́kàn ṣẹlẹ̀ tí ń bà á lẹ́rù ni pé ọ̀pọ̀lọpọ̀ náà àtẹ́jẹ́ mùsùlùmí iṣẹ́ kí wọ́n dáhùn mọ̀ pé mùsùlùmí làwọn àjàjà tó bá tó ti lọ lóyìnbí ẹlòmíì tó kọ mùsùlùmí ló gbé dé lóyìnbó ẹ̀ ó lè sọ pé táyé àjàyí orúkọ rẹ̀ sí ní Ibrahim ọmọ Abdulfatah mọ́táyé òǹtorí pèbèjì ni wọ́n tí o bá lẹ́bù táyé ni dáàdi rẹ̀ ó sì ń jẹ́ abdulfatah ajayi abdulsamad òun amútáyé ajayi lọ́ba adéluyin so nobody will ever consider him as a muslim nítorí tó bá sọ pé ó kọrọ ní ibrahim abdulfatah kódà tó fi dórí yahudi ó pé you are a muslim yes <laughs> i am a muslim ọ̀sán pé táyì ajayi okay you are a pagan. <laughs> tòtòrí di eléyìí ẹ̀wọ̀n á lọ bẹ ọ̀rẹ́ rẹ o sọ́mọ mùsùlùmí gidi sọ́mọ mọ́ mùsùlùmí gidi wọn kò ti bí ọlẹ́rìí pé you are now coming kí làwọn fi lè ṣe ọ́ lálejò will you like to take meat or fish like I would like to take meat okay I, I, I'm going to slaughter it okay Islamically sọ̀rọ̀ sọ pé Islamically yọ̀ọ́ lọ bùkún ní sọ halal nítorí pé ìlú òyìnbó ò lè dápadì ẹ bá àti tọ́ba panu yàrá rẹ̀ tọ́ba tó ń lo òyìnbó kọ́ lọ síwájú fẹ́ǹsì lóde wa o tọ́ yọ lẹ́nu àwọn ọlọ́pàá tẹ́ wàá gbé ọ wọ́n máa kéré wọn jẹ méjì so you are under arrest why because o láàánú o pa <laughs> torí kò ọ̀pá di ẹ àwọn animal rights activists wàhálà wọn wàá gbé ọ ni torí ẹ gbogbo àpẹẹrẹ àgbà à níbi tí àwọn animal rights ní pé wọ́n yàtí lọ́mọ pé àwọn ọ̀gbọ́dọ̀ kó dúró kí wọ́n pẹran ẹ̀yin ìka burúkú ìsẹ́yìn káwọn animal rights activists kí làwọn mẹ̀jẹ̀ bẹ́sẹ̀ nì <laughs> torí pé animal rights náà yẹ kó kárí fish fish rights torí animal ló náà so torí di eléyìí báyìí bó ló fi àmọ̀ ká làálì ní àràmù mo rò pé torí lo òyìnbó yẹn kò sì rí inú jáde àmọ́ tẹ wá lọ tọ wọn làwọn ran ọmọ ìyá àwọn kan lọ́wọ́ tí ìbíjọ da wọn pọ̀ ṣé káwọn ó káwọn fún táwọn fún sí sàrà ni àbáwọn pé owó tọ́jú ọ̀ràn yẹn lórí èèyàn lèèyàn ná lè ọ̀ràn yẹn báwò tó bá jẹ́ pé bàbá rẹ ni ọ̀ràn yẹn ni mọ́mí yẹn ni ọ̀ràn yẹn ni ọmọ rẹ ọ̀ràn yẹn ìyàwó ẹ ọ̀ràn yẹn gbogbo àti wá ti yàtọ̀ táwọn lè gbé pé ọmọ búrọ̀dà rẹ ẹ̀ẹ́ àbúrò mami ẹ̀gbọ́n mami àbúrò dádì ẹ̀gbọ́n àtàwọn ọmọ wọn gbogbo eléyàn kì í ọlọrị, lé ọ lórí kì í lé ọ lórí tó tó Dada tó gbà lọ́dọ̀ ọlọ́run méjì ni yọ́nù máa jẹ́ sọ́dà kọ́tún wọ́n sílà ó ṣe sàárà fún ọtún sokùn ẹbí pọ̀ ó ṣe sàárà ọ̀sokùn ẹbí pọ̀ torí ẹni Islam sọ pé tọ́ba ṣe sàárà gan àwọn mọ̀lẹ́bí ńlọ dáa jù torí kó lè bá gba ládà méjì yàtọ̀ sàárà ta tọ́pẹ́ ládà kan ní sàárà lásán lẹ́yìn ìjẹba. wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ó rí nǹkan kan lọ́dọ̀ àwọn nu dúkìá àwọn wù so àwọn ti tà fún ṣé títà lọ́yẹ káwọn máa taru rẹ̀ ni àbí káwọn oògùn ó kù sí ọlọ́ ìsìláàmù ọ̀kọ̀ọ̀kan ta nǹkan fọ́rẹ̀ rẹ̀ àmọ́ kìí ṣe fọ́rẹ̀ rí ó jì gbé tà fún àbí kó oògùn wọlọ́mù títà tó tà fún ọ̀sẹ́ lọ nítorí pé nínú àánú ọlọ́run tó ṣe fún wa ló fi ṣe káràkátà lẹ́tọ̀ọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ayé ọba bàjẹ́ mo rí nǹkan kan lọ́dọ̀ ẹnìkan wù mí tí ọba ní ìta fún mi mo sì rí kékeré yẹn wù mí èyí ò jí gbé mo sì ní jí nǹkan gbé kó máa lọ lálàáfíà torí wọn máa jí nǹkan gbé láwọn ọjà wa gbogbo ìlàríwò ṣe máa sọ nígbà tó ti jẹ́ pé majority ẹni tó sápá wọjà yóò gbé nǹkan jáde lọ́jà kí ló dé tí wọ́n pariwo máa torí kó sanwó ẹ̀ lọ́wọ́n sọ pé àánú ọlọ́run lára ṣíṣe káràkátà lẹ́tọ̀ọ́ torí pé tí mo níyàn èmi nígbélé o láì jẹ́ pé ọ̀sán wẹ̀ owó tí wọn náà ní lákò ò ní sọ́lẹ̀ o láì jẹ́ pé wọ́n fún ọ ní nǹkan kan dípò rẹ̀ ìgbà tí lèèyàn ti yé wa àlàáfíà ń bẹ nù káràkátà kéésì ṣe torí pọ́ bàjọ́ rẹ̀ rẹ lọ́ta fún tàkùtà tó tún máa lọ sọ̀rọ̀ lẹ́yìn bọ́ bá ṣe rí kó pé ọ lọ́ta bó bá ṣe pé òun lónà ọ̀rà tó o bá sì bùn kò sí wàhálà ẹ̀bùn máa bí kí ìfẹ́ kọ́ wà wọn ládùúgbò táwọn gbé àdúgbò tuntun ni gbogbo mọ́sálásí ibẹ̀ láyé lè má mú ga ju ti àwọn má mú lọ ayẹ́kọ́lódò lọ́pọ̀ mẹ́ tólódò bá ti pọ̀ nbì kan iṣẹ́ tẹ́sí mẹ́rin nípa ẹ̀mọ̀ kọ́ wọn lẹ́sìn tẹ́ẹ̀ máa ti ń kọ́ wọn lẹ́sìn àìmọ̀ kan máa gbànú àmọ́ bá ti bánu báwọn náà ti máa sẹ́nu náà ní òde bàjẹ́ ọ̀tá ẹ̀hìn tẹ́yìn bá rí kéǹkan kan ọ̀dà tẹ́ yẹra fún tẹ́mi rí kéǹkan kan ọ̀dà mọ́ yẹra fún àtúnṣe ń bọ̀ nù. àmọ́ ẹ̀ kí la mọ̀ ṣe bá ṣe máa ṣe náà nù nínú gbogbo lè má mú mẹ́wàá ò wá rí kan tó lè convince bẹ́ẹ̀ tí ẹ̀ tí ì fọ́ tẹ́tí ọmọ súnmẹ́yìn tẹ́fì máa tò lẹ́yìn rẹ̀ tó ọ dájú pé kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà kùdìẹ̀ kàtó ò ní tó ṣe pé ọfà sẹ́yìn kó tó di pé wọ́n tún ṣe nínú tó kó bá ìlọsíwájú ẹ̀sìn lágbọn àwọn mọ́ṣáláṣí láwùjọ wa òun náà ni yíyàn tá a máa yan ikọ̀ kan fún mọ́ṣáláṣí fáwọn nikọ̀ tí wọ́n máa mójútó ọ̀rọ̀ mọ́ṣáláṣí pé kọ́mítì mọ́ṣáláṣí wọ́n kó ìfàsẹ́yìn bá ìlọsíwájú ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí láwùjọ Yorùbá nítorí pé àwọn kọ́mítì yẹn wọ́n máa sọra wọn di kò kò séètì kò ní fààyè rẹ̀ lẹ̀ nítorí pé àwọn sọ pé àwọn kọ́mítì àwọn ò rí sí tó ń sọ ìwọ ìmọ̀ tó ń tí kọ́mítì bá rí sí ni sẹ́sì àti gbogbo kọ́mítì náà kí náà mọ̀ nípa ẹ̀sìn kí náà mọ̀ nípa ẹ̀sìn so lẹ́yìn náà kí la fẹ́ fi kọ́mítì ṣe mọ́ kíláàsì náà àti èsì club náà bùkátà rẹ̀ tòótọ́ bá bùkátà nǹkan kan lọ bá ìmáàmù ìmáàmù má aṣíwájú yín nídìí ká tẹ̀sí mọ́ṣáláṣí ó ti tó lẹ́ni tí gbogbo wọn máa padà lọ bá wọ́n ka mo jẹ́ mẹ́mbà kọ́mítì mọ́ṣáláṣí wọ́n kà á fún kọjá sísọ àjàjẹ́ ń tọ́ba ṣe chíàmà kó tún wá lọ jẹ́ bàbá aláìmọ̀ kan àdánwò ṣe wọ́n tó o gbọ́dọ̀ ṣe sọ láti ń lé o wàá gbìyànjú èèyàn mẹ́wàá ò lè sùn fún ọkọ̀ rí síbì kan náà ọ̀kátólẹ́jọ́dọ̀ nínú àlè máàmù àdúgbò wọn kọ́rọ̀ tètè yóò ṣáájú àwọn ẹni tí wọ́n dàgbà ilé ìjẹ̀bù sì jẹ́. wọ́n ní kí ni ìyá kéèyàn pokùn so ẹnikẹ́ni tó bá fi ọwọ́ ara rẹ̀ ṣekú para rẹ̀ òfin ọlọ́run ọba tánàbí sallallahu alaihi wasallam ń ṣàlàyé òun náà nìkẹ́ni tó bá mú ìwọ tó jẹ́ tó fi ṣe sábàbí ikú ara rẹ̀ iwọ rẹ̀ ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ nù náà jahannam yóò ma daje ládàjẹ́ tún dàjẹ́ títí láéláé nínú náà jahannam torí làwọn sọ yìí pé tó bá oke pé òkè ńlá ló gùn tó fi rí bọ́ tó fi para rẹ òkè náà lọ́mọ tó máa rí bọ́ títí láéláé nínú náà jahannam tó eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ para ọlọ́run ní ẹ fọwọ́ ara yín para yín o nítorí pé aláàánú lọ́lọ́run ọba jẹ lórí yín ọlọ́run ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín tira yín lọ sínú parun ẹ má fọwọ́ ara yín tira yín lọ sínú parun kí ni tí ọ tó fi rò pé kú òun náà lọ yẹ kó sọ́ọ̀bù rẹ̀ wọ́n máa ń sọ Yorùbá wọ́n ní yájẹ̀ sí lọ ẹ̀sìn wo ni ń ọ kú ńṣe ni kú ọba yájú ẹ̀sìn lọ tó o bá ní garanti pé èyí tó ju ẹ̀sìn lọ ò ní sí ọ lẹ́yìn ikú torí tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó dòde lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà ike tá a bá kú wàhálà ń bẹ ìṣirò ń bẹ àlùjánnà ń bẹ iná wà àkọọ́lẹ̀ láti ti ní nípa pẹ́nikẹ́ni tó bá fọ ara rẹ̀ ṣekú para rẹ̀ nǹkan tó fi ṣekú para rẹ̀ náà ni ó fi jìyà nínú náà jahannam kọ́lọ́ ń sànù wa. àwọn ọba àwọn aláyé àwọn ọba àtàwọn òjòyè àtàwọn alókọ lókì àwọn máa lérò wípé tí oyè bá bọ́ mọ́ àwọn lọ́wọ́ tí ipò bá sọnù mọ́ àwọn lọ́wọ́ tí ọlá tó bá pòórá mọ́ ń lọ́wọ́ tówó tó bá dìtà mọ́ ń lọ́wọ́ yóò bẹ́tà kó wọn parọ́ ẹ máa gbọ́ tọ́ba mi máa sọ pé à ẹ má tó wọn sígbà ayé àwọn kí o tó sígbà ọ̀run wọ́n àtàwọn dànù tọ́ba fẹ́ kú kọ́ parẹ́ dànù tá ní gbóòfò tẹ́lẹ̀ náà èwo ni gbóòfò tó ń pè ń gba ayé mùsùlùmí ni wọ́n ní bíkọ́sọ́ wọn jẹ́ mùsùlùmí kí ni wọ́n wá dé di gbóòfò kí lọ́ọ́ wá dé di gbóòfò wọ́n bá wá kú kí ló dínkù ẹ̀ mọ iye òjò tó ti rọ̀ títí lẹ́ ti mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ na àwọn ọmọ jahannama ti kú wọ́n ti kú wọ́n ti kú wọ́n ti kú kò pé kí ẹni tí ò tí kú nínú ọmọ náà jahannama kó ní halẹ̀ kan ṣe kò pé kò ní halẹ̀ kan ṣe wọ́n wá kó jahannama náà yìí ti ní kí ni ìdájọ́ káwọn ní ṣé ẹ̀ṣẹ̀ ńlá ni àbí ìṣẹ̀ṣẹ̀ ńlá kí ni àjọṣepọ̀ náà kì í ṣe ìyàwó rẹ̀ kí ni àjọṣepọ̀ náà tó fẹ́ wà láàrin ọkùnrin àti obìnrin tí ṣètọ́ ní èsì kẹta wọn. síbẹ̀ iná rí bọ́mú màálé ti ṣe pọ̀ láwùjọ lágbájá ọmọ zina ni tàmẹ́dọ́ ọmọ zina ni dọ́là ẹ̀ ọ̀nà ẹ̀ síbẹ̀ iná rí láwùjọ. tẹ̀bí ń tó yẹ pé free relationship ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin àti obìnrin kí á ní free relationship yọ ọmọ bíi free ọ̀ràn ajá náà lọ mọ àlè ti ṣe pọ̀ nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní oyi àlùmọ́ mi ò ní yé bẹ nínú orí lókun àti àwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ lánàá bẹ́ẹ̀ náà máa tá àlùmọ́ wà nù rẹ̀ nísìnyí wàhálà nípa àwọn ọmọ àlè pọ̀ jù àwọn ọmọ ẹ̀sìn náà ti pọ̀ jù àwọn ọmọ ẹ̀sìn náà ti pọ̀ jù àwọn lè má mú gan bí ọmọ náà àwọn àbá tẹ̀síìrì tẹ̀síìrì ọmọ ẹ̀sìn náà pọ̀ àwọn arọ́wọ́ àti àdínì wọ́n bí ọmọ zina kalẹ̀ rẹ́gẹ́dẹ́ àwọn àdínì kírun àwọn náà gba ọ̀daràn ustaz ustaz ustaz àwọn náà ń bí máa lè kí ló wá kù àwọn rúkìá special àwọn náà tún bí máa lè rúkìá ni wọ́n ń ṣe fa lọ́ba àdìpọ̀ àrùn ráyà mú rọ̀kẹ́ rúkìá ọ̀sẹ̀ nù rí kọ́ wàlà hawla wàlà quwwata illa billah torí ẹ relationship wo tó bá lóbìnrin fẹ́ fẹ́ kíákíákíá tó bá ní fẹ́ kálukọ yẹra fúnra wọn ní mọtẹfẹ relationship rọ wo kí lẹ́yìn tí kí ni dùnmọ́ yín gan ní ọ̀rọ̀ tó fi ń sọ ẹ sì rí wàhálà nù gbèsè ayé kò jẹ́ kẹ́ ẹ dá nǹkan kan mọ̀ obìnrin náà wà ló di bàbàrà bá wọn fẹ́ fi ọmọ gbà yín gbà yín gbà kálukọ máa lọ rẹ jẹ́jẹ́jẹ́ àrẹ kí ni wọ́n fẹ́ máa gba àsìkò jẹ́ sí nítorí ẹ ń ṣe relationship débi kan tóbìnrin ọmọ pé ah, kí ló ní tọ́ wọ́n jù tọ́ yẹ kó òun fún ọ tó òun sì fún ọkùnrin kan mọ̀ pé kí ni tóbìnrin yìí yẹ kó ṣe tó bá mọ̀ pé òun bá gba tèmi lóòótọ́ zina ṣẹlẹ̀ náà ni pọ̀pọ̀lọpọ̀ ti bọ́ọ̀nù zina nù wọ̀lá yìí tọrọ pé eh, brothers sisters ancestors ẹ̀rọ burúkú ṣe màlẹ́kà lẹ́yìn màlẹ́kà lẹ́yìn tẹ̀ fi ní ṣe zina wọ́n ṣe zina fine fine ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ fún yín pé ẹ actually gbàtí àwọn tẹ lọ yọjú sí dádì rẹ̀ dádì rẹ̀ kò kò kò against ẹ̀ tó wọ́n tẹ sọ pé káwọn lọ mọ́jọ́ ọjọ́ wọn ní káwọn lọ mú àwọn bá ti kọlu ra wọn oyún ti di bá kété tó kí wọn ní káwọn ṣe ṣé nǹkan tí ò ṣe tí ò ní jẹ́ kó rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tó wà táìtẹ̀lì mẹ́ṣíà ṣé lọ́yẹ̀ kéèyàn lọ rọ́nù bàbá rẹ ló ń fọwọ́ sí ẹ sọ pé kó so ìdì bóò láti so báyìí báyìí báyìí àwọn náà sọ báyìí báyìí báyìí ẹyìn alẹ́rìí jẹ́rìí sí sọ̀tọ̀ dàbí wọ́kọ́lá ò ní wọ àkáǹtì àti fáìlì kò ṣe zìnnárí láyé torí pé kò sí bí zìnná ti ṣe lè dùn mọ́ ẹni tó ṣe zìnná tí ò ní padà kábàámà tó bá kábàámà látàrí pé òun rí obìnrin tẹ́jọ́ ṣe zìnná o wàá kábàámà lára ọmọ tó bá jáde ọmọ kan fẹ́ lọ́kọ bàbá tí ń tí ń pè ń bàbà bàbá bá wọ díà wọn ní kò tí ẹ mú ọkùnrin kankan wá bọ̀ ó tún lé ọmọ yẹn náà lé tòǹgbà tí wọn ta lọ tí wọn ta bọ̀ ọ̀rọ̀ sáde ibi tí ó ti dé ti gbọ́ kálukú wọ́n bá pe màmá rẹ̀ màmá bá ní nítorí ṣẹlẹ̀ náà nù àti pé oṣù kẹta tó ń ti bí ọmọ yẹn fọkùnrin yẹn ló ti lé òǹdà tó sì fẹ́ yín àbí ọ̀fẹ́ yín tó fẹ́ yín sùlọ́kà ó ní àkọ́fẹ́ òun sùlọ́kà ọkàn wa yọjú sí bàbá òun nígbà yẹn àtàwọn tá tẹ̀lé wọn ò sì padà wá sọ ìdí tó fi di pọ́ùn lóyún ẹ̀tọ́ á bí ọmọ ti lọ twenty five ọmọ kan wà níyà náà bì ìgbà tí ó tún bí ó tún bí gbọ́n náà sí náà. abájọ tọkùnrin fi ń sọ wípé kò gbọ́dọ̀ mú ọkọ wá dùn òun báyọ̀ náà ti gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ pé ọmọ tá a bí gbọ́n náà sí náà kọ́ kìí sọ ọmọ ẹni. wọ́n bá bí the so bàbá náà léèrè pé ń gbọ́ báwo ó ní òun ò fẹ́ o òun ò fẹ́ sùn lọ́kà àwọn yọjú fọkàt òun sì kọlù. sọ ní ìsìn ìrònú wa dórí kálukú kodò ṣé ta ni ó jẹ́ bàbá fọmọ yìí ọkọ ló sì ti dúró yìí àkọ́kọ́ sẹ̀rí ọgbà kí ẹni tó fi zina bí ma kó dóńdó bàbá fún àwọn àwọn ẹni tó ṣe wàlé báyìí wọ́n ní Islam ní ṣe wàlé ẹ wọ àbámọ̀ ńlá àbámọ̀ ńlá gan náà nìkan ọmọ náà ọ̀rọ̀ tiẹ̀ lọ́wọ́ á di sáfíńtà kò tó báyìí pé ẹni tó pè ń bàbá o kò ṣe bàbá rẹ o màmá rẹ màmá rẹ torí màmá ẹni ò sí pààrọ̀ àbí òye tó ṣùgbọ́n Islam òní ó ṣe wàlí fún Islam náà tó ti ṣe wàlí fún ọ àbí òye ọ tó a nídi láti mọ ẹni tó fẹ́ fẹ́ ọyún bóòní àti bóòní àti bóòní ẹ̀yẹn wo ìyẹn twenty five years ẹ wò bó ṣe ń tó kálukú lọ́nà kí lẹ wá fẹ́ gbàǹdìdì nánà rí ṣé wọ́n mọ̀ kódà káyọ̀ wà ní ayé analog tẹ̀rẹ́ àwọn ọmọ tẹ̀ ń bí yìí wọ́n ń gbọ́n ju àwọn òbí lọ ní ìsìn ọmọ kan bí ọ léèrè ńjọ kan ní ẹ dáàdì mi ó jẹ gbọ́rọ̀ kan pé wọ́n ní tí wọ́n bá bí ọmọ pọ̀nà tó dáa kò ní jogún bàbá bàbá náà ò ní jogún ẹ̀ mo dẹ̀ fẹ́ mọ báwo lẹ dẹ̀ ti bí mi ọmọ ò ní dájúdájú kọ́ mọ̀tàn ìyá rẹ̀ ẹ gbọ́rọ̀ ẹ̀ mi fẹ́ mọ̀tàn bẹ́ẹ̀ ti fẹ́ mọ́ mi dáàdì bá ní sọ́gbó tọ́ abẹ́ ẹ̀nu tọ́nà mo fẹ́ gbọ́ kó wọn fẹ́ yà rẹ̀ sùn lọ́kà ẹ wò bọ́kùnrin yóò ṣe ṣubú ọmọ yẹn jọ́nà ni ó pẹ́rù láì dágbére mo tóbi lé dáàdì ni mo wà ní ní ìmọ̀ pé lè bàbá tí èsì bàbá tèmi ni mo wà bóyá wà lọ yẹ àmọ́ ah, ti lọ́n tèmi ẹ wá wo adúrò ó ti wà náà náà abẹ́rẹ́ rí nǹkan mọ́ tí yẹn bá ń sin ewúrẹ́ fọ́dún mẹ́ta tọ́wá ti lọ́sàn-án ọjọ́ kan tẹ́wúrẹ́ bínú jáde pé mi lọ nà ń kòkókò tó báyìí ṣé n padà wá yóò dún yàn kátó wá kọ́ ma ọmọ ti gbẹ́sì yé débi pé èsì bàbá òun ọmọ bá túlẹ̀ ọmọ kéde ẹ̀ bọ̀ wọlọ pàdánù ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀. wọ́n ní táwọn lè ṣe sọ láti lẹ́yìn táwọn bá jọ lájọṣepọ̀ pẹ̀lú ọkọ àwọn bẹ́ẹ̀ ni wọ́n wẹ̀wẹ̀ jánábà tó o bá ti wẹ̀wẹ̀ jánábà ó lè lọ sí sọláàtì àwọn kan ọgbọ́n pa islam wọ́n bọ̀gì wọ́n bọ̀pẹ̀ wọ́n sì ọ̀sùn òṣogbo òkè ìbàdàn òkè sóbì òsà pópó ni wọ́n fi kú bóò lọ́rọ̀ wọn wọ́n kú mùṣírikù wọn wọ́n kú káfìrì ẹ má bá wa sọ pé wọn ọgbọ́n pa islam àyà àfi tó bá pa bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ń gbé lónìí tẹ́fẹ́ wọn gbọ́ sápòkò fún sọ̀láàtì àwọn gbọ́ wọn ṣe tí wọ́n lé ni ó kọ́ ọgbọ́n pa muhammadu sallallahu alayhi wa sallam ó kọ́ ọmọ àwọn mùsùlùmí ẹ dákun ẹ wá rọ mi àmọ́ tẹ́ bá mú wọn wá ọtẹ sọ pé ibi tí wọ́n ń gbé àbí òye wa ẹ̀ẹ̀kan lòún máa yọ ọ́nbẹ̀ lọ́dún Islam kò dé ti gbọ̀ wọn rárá rárá rárá tọ̀tún bá ti ọlọ́run dánwò. àmọ́ gbogbo rí tá à Islam tí wọ́n láwọn yín mú torí kòkòrò ń jẹ wọ́n mú àwọn afẹ́ máa ẹni tí ó bá ti gba islam tó bá fi kú ọgbọ́pọ́n pé sọ láti lásán ò ti gbọ́n pa islam torí wọn náà ti béèrè rí pé ewu láriwo yìí tẹmọ káriwo náà ní lọ́dọ̀ káfíìn wọ́n ń pe àwọn mùsùlùmí nù wọ́n ń pera wọn nù kí ni kí ni mùsùlùmí wọ́n ní muhammadu ká <laughs> lẹ́nu wa ṣe ní muhammadu ká ó ń kílèmù pé <laughs> lẹ́nu káfíìn bá ó ń kílèmù pé wọ́n rán òun sí gbogbo àgbáńlá yìí tẹmọ pé àwọn náà ti bá a jí sẹ́yìn. ayiwa ó ti tó ọgbà gbẹdọ tí Pọ́ọ̀lù sọ fún ọ tẹjọ jókòó sani Muhammadu kan ọ ọmọ pé Muhammadu kan náà ni ló ti kó bọ nínú sáré kan yóò ti gbà ọjọ́ bó ti ṣe jẹ́ wọn lọ gba Islam wọn wá fúnlẹ má bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni tẹnifà ti gba Islam kò ní rọrùn nítorí pé àwọn tọjọ máa nánu fámìlì rẹ tí wọn ń ṣiṣẹ́ àti wọnà kò níwọ àwọn kọ màlìjẹ náà jáde nínú fámìlì yẹn torí kọ́mọ́bàrà á jẹ́ kọ́lọ̀ wọn fẹ́ nìkan bú ẹnìkan kò ní wù wọn sòtí wọn bá ti gba Islam wọn náà ti múra kò ní rọrùn kò ní kódà tó bá gba súnà lásán àwọn bàbá yín lé kí ni wọn sọ sí àwọn èsè mùsùlùmí àbí irú akatakítí wò lọ́ọ́ gbà kí lẹ́ ń pè súnà àbí kí ni ẹ ta dùbúlẹ̀ ká sí ẹgbà fún <laughs> torí kò ń ṣe súnà ọmọ mi ti ti ẹgbà jẹ má ti torí tiwọn kó fi súnà lẹ tòbẹ́ náà ní táwọn kẹ̀kẹ́ rí àwọn ológun àwọn ọlọ́yàdé gbogbo ẹ̀ tó máa rí pé èèyàn gba Islam kò ní ba easily èèyàn gbà fọlọ náà ẹ ráwọn Bilal kí ni wọ́n fojú wọn rí Ammar kí ni wọ́n fojú wọn rí tẹ́bí torí Islam náà ni ẹ̀yin kan alára sẹ́yìn kan rò pé imani náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe bá rọrùn bread and butter ẹ rò pé bẹ́ẹ̀ ni Islam ahasiba nato ayetoro أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين ẹnì máa fọnù jánu pẹ́ẹ́pẹ́ gbọ́lọ́n gbọ́kọ́lọ́n tó dán yín wò ẹnì tó jojúmọ́ àwọn náà ń bá dán wò pàdé lórúkọ gbàǹsì Islam wàláhì kálukú ń bá dán wò pàdé kọ́lọ́n wọn kó jẹ́ ká lè borí àwọn àdánwò yẹn ni torí ẹ̀ ẹni tó bá ti torí pé òun gba islam nǹkan ọ̀rọ̀ ọ̀run nǹkan ọ̀rọ̀ gbọ́ ọ fẹ́ fi islam lẹ̀ ọ fẹ́ torí ibú nìyẹn o a sì lóríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi máa ń dọ́gbọ́n ẹnikẹ́ni tó kú mo gba islam actually lẹ́yìn ìgbà tí mo ti gba islam yẹn nǹkan ọ̀rọ̀ gbọ́ ẹ̀ǹdẹ̀ gbogbo àwọn fámìlì òun kiri ó ní wọ́n so gbogbo gbèsè tánà ń gbé wọ́n fẹ́ patulú ẹ̀jẹ̀ ni mí sì fẹ́ padà di kèfèrí tó ń torí ẹ̀ ló ń ṣe ń wá ràn lọ́wọ́ kí ni mo lè fi ràn ọ́ lọ. ju wípé mo ti tẹ islam rẹ lọ nítorí tó bá mójútó ìsìláàmù rẹ wàá sórí ire torí kálùmí tó ti máa ń sọ di míìsì tí wọ́n fi máa ṣe báárà ó lè sọ pé ònìkan ló ń gba ìsìláàmù ní fámílì àwọn tá a bá fún ọ lówó ṣe ni ó jẹ ọgbọ tó <laughs> eléyìí túmọ̀ sí pé mójútó ìsìláàmù rẹ wọ́n bá ti ike ńgbà tó lọ́n sọ́kò wọlé tó sọ́kò àǹfọ̀sọ̀ àdìsí sáàdì ó sọ fún ànàbìkì torí kémi ń wò kó ti di mọ́mìnì ànábì àbí mùsùlùmí eléyìí ò túmọ̀ sí pé sọ pé ẹ má fọra yín mọ́ ọ̀rọ̀ àfọ̀mọ́ pé mùsùlùmí lè mi ọ̀rọ̀ àfọ̀mọ́ pé ni mí tí wọ́n bá ń sọ ń pa ara rẹ̀ wọ́n máa ń ti bẹ lọ́kàn rẹ̀ wọ́n máa ń pè ìwọ́ gbọ́lọ́ngbọ́ fàáńtà mùsùlùmí ń ní ìsè mùsùlùmí ni mí níbo ni àfọmọ́ àmì mùmínì ni mí níbo ni àfọmọ́ àmì kò sáfọmọ́ kankan bẹ̀ nísìnyí wọn sọ pé alùsùnà ni mí àfọmọ́ òlò àmì kò sáfọmọ́ kankan bẹ̀ it's just as if ọsọ pé mùsùlùmí ni mí àfọmọ́ òlò àmì kò sáfọmọ́ bẹ̀ <laughs> innama tahki an nafsika haqiqatan ọ̀ ń sọ nípa ara rẹ ní báwo ló ṣe rí gangan eléyìí ò sáfọmọ́ bẹ̀ fẹ́ntó lè bí àfọmọ́ ọ wà lóríṣiríṣi táwọn èèyàn ṣe mọ̀tẹ́nìkan bá pera rẹ̀ ní àlùsùnà ẹnìkan pera rẹ̀ mùsùlùmí ẹnìkan pera rẹ̀ sálàfí kò sáfọ̀ máa ń bẹ̀ rárá kò sí àfọ̀ máa ń bẹ̀ as tá a wo arípéntì sọ yẹn ọ wà nù rẹ̀ lódodo mùsùlùmí ni àlùsùnà ni bìnnà àlàkùnrin mùsùlùmí حكى عن نفسه أنه سلفي kò sí kò sí tó burú nù rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé ó ń fọra rẹ̀ má torí pé ẹni tí wọ́n ti ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sẹ́lẹ̀fù sọ̀alẹ́ sẹ́lẹ̀fù ńlá ni ọ̀nà jẹ ẹni tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam ojú ọ̀nà àwọn aṣíwájú rere ahlu súnà náà kò sí ìyàtọ̀ láàrin pé ahlu súnà lòun àti sálàfì lòun kò sí ìyàtọ̀ láàrin méjèèjì ahlu sunna àwọn náà ní sọlàfíyà sọlàfíyún àwọn náà ní ahlu sunna ibi tí wàhálà wà ní kẹ́ máa ṣe yàtọ̀ láàrin méjèèjì kẹ́kọ́ ẹ̀yìn sálàfí ẹ̀yìn ẹ̀sà ahlu sunna ajẹ́pẹ́ ẹ̀sà ahlu sunna rárá mi ẹ̀yìn sì ṣe sọlàfíyà nítorí pé and terminology cannot be changed wípé nigeria nàìjíríà wẹ̀yìn la change ẹ̀yìn gẹ́gẹ́ bi تقولون هذا عندنا غير جائز فمن أنتم حتى يكون لكم عنده láti máa sọ pé eléyìí ọ̀tọ̀ lọ́dọ̀ wa kọ̀tọ̀ lọ́dọ̀ tá a lẹ̀ yìí tẹ́ fi jẹ́ pé ẹni ọ̀dọ̀ ta ni yìí tẹ́ fi lọ́dọ̀ tẹ́ fi kọ́dọ̀ wa. sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ahlùsùnà àwọn ni sàlàfíyà sàlàfíyà àwọn láàlùsùnà tó bá tó ajá ahlùsùnà kò túmọ̀ sí kò lè ṣàtúnṣe nítorí pé jíjẹ́ ahlùsùnà kì í ṣe pé èèyàn ti di màláìkà mo rò pé yé wa oní ọ̀sẹ̀ àṣìṣe yóò ṣe mí yóò ṣe déédéé yóò ṣe mí kò ní ṣe déédéé tó ìwọ́ tó bá rí kọ́sà àṣìṣe ó pàkíyèsí rẹ̀ àṣìṣe tó wá ṣe yún kọ̀ nínú kọ́mọdé àlùsùnà lópin ìgbà tó bá ipá ṣìṣe yẹn kì ṣe ọ tọ́lá sì ṣe wà tó wó ìjẹ́sùnà rẹ̀ yẹn náà ó wó dànù. gbé wọn alálùsùnà ní alùsùnà kọ alùbídé àti rí tẹ́lẹ̀ ìjọba ti ṣe jẹ mẹ. lẹ́yìn náà ó sì má sì torí pé ẹnìkan ń pera rẹ̀ ní sálábí wọn binu jẹ kórira rẹ̀ wọn á bínú rẹ̀ wọn á gbé sálábí kíni sálábí kíni kíni nù kíni tó sọ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ò ní lọ lálàáfíà so náà yẹ شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى أنا تريد أن بينا وياك كما أسيدك باو ìbáàlù súnà lẹ́yìn náà tẹlẹsì yóò lẹ́yìn náà ọwọ́ pé nìkan wá pera rẹ̀ kẹ́ mọ́ á bínú rẹ̀ à tọ́ba jẹ́ aláṣejù tọ́jẹ́ aláṣeréka alárekunda aláhọ̀kangun aláṣeboro ẹ pàkíyèsí rẹ̀ aseboro yìí ti súnà yìí ti sàlàfíà ahọ́kànfún yìí ti súnà yìí ti sàlàfíà lóbi aṣọ kúkú ọba ṣe gbóná sí láì tẹ̀ kọ́ gbóná ṣe lọ́ọ̀jẹ̀ sálàfí àhà ọkàn mú àwọn èèyàn sáfẹ́sì inna hadha ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ńtọ́ rọrùn lẹ́sìn ẹnì kan ò ní fọwọ́ ìlé mẹ́sìn àfikẹ́sìn òbòrí ẹ̀ ẹ̀sìn onítẹ̀ ìwọ lọ́tẹ̀ ẹ̀sìn oníyérẹ́ni sé ìwọ lọ́sàkó díẹ̀ nígbà tó jẹ́ pàṣẹ jù jẹ́ ti ṣe kíni ó ti pọ̀ jù náà lẹ́yìn náà ẹ̀ máa ṣe súnà gẹ́sẹ̀ tó dúpẹ́ fẹ́ lọ fẹ́ nìkan rìpọ́t mo rò pé yé ẹ̀ máa ṣe súnà gẹ́sẹ̀ tó dúpẹ́ fẹ́ fẹ́ nìkan rìpọ́tù báyà nílẹ̀ lárúbáwá báyà nílẹ̀ ìyàn dúdú kó lè bá rí pé ẹ ti wá gbóná jẹjẹrẹ báyìí irun tá à fẹ́ nu ẹ rà <laughs> ẹ̀sìn ọlọ́ọ̀lẹ̀ yẹn máa ṣẹ̀sìn kìí ṣe èèyàn lè yẹn máa ṣẹ̀sìn èsì pé ẹ máa pé mò ń ṣe súnà nítorí kí ẹnìkan bí báyìí kó lè kan sára sí mi kẹ́ni kó lè fi tẹ́ǹtì kan rẹ́sẹ́ sí wa kó lè máa pé ẹ̀yin mélòó lẹ́ ṣe nísìn àjẹ́ pé tó pẹ́ gbẹ́ ń ṣe nù ṣe are you making progress or not? Ah, we are making progress because many people are joining day by day. Ah, ó túmọ̀ sí pé mo rò pé ẹgbẹ́ tiẹ̀ ó ti di pé ẹgbẹ́ lẹ̀ ṣe torí ẹ̀sìn ọlọ́run lẹ́yìn sí torí ẹ̀ náà sọ pé nínú sunna àwọn ahlu sunna la yazhaduna min qillah wa la yaghtarruna bil kathra eléyìí bẹ́ẹ̀ ni qaida àwọn ahlu sunna wọ́n eré èèyàn tí ó pọ̀ ta wọ́n yé sì kẹta jẹ pẹ̀lú èèyàn tó pọ̀ yẹn ní pé èèyàn kọ́ lọ́jà lọ́dọ̀ tiwa èèyàn kéré kò kó nǹkan bá wa nípa lára tiwa kan ni pé tó bá ṣe pé ìyàn kan ló bá gbọ́ tó tẹ̀lé apò oríire tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ wọ́n tún ní wọ́n sin ànìkan sílé tó kí ni nǹkan táwọn ṣe táwọn fi lọ sí sórí tẹ kò sí nǹkan kan tí kẹ́ wú tẹ lọ gbé sórí tẹ lọ ẹ̀ sì múra nígbà tẹ fẹ́ wù nítorí pé ẹ lè bá nǹkan tẹ̀ lérò pàdé ẹ̀yàn nítorí pé ẹni tó kú yẹn ó lè jẹ́ pé ń jẹ bàbá láyà kan lọ́wọ́ tẹ bá ti wú sáré kí ni yọ sí báyìí àìmáyé wọ́n hu ẹlòmíì nù sáré wọ́n bá fún ẹ ti dé ń chain so ṣe mọ sẹ́yìn náà lẹ fẹ́ ṣe adventure náà lẹ fi lọ sí ṣe in the future nígbà tẹ bá fẹ́ gbé fóònù ẹ̀ bá gbogbo tójú bá rí lójú wá tó eléyìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀ múra ẹlòmíì kúmọ́ tẹ bá lọ wú lẹ́yìn ọdún ọgbọ̀n tẹ ṣe sílẹ̀ bá kò túmọ̀ sí pé ẹni ọlọ́run ní gbogbo gbà ó ó lè túmọ̀ sí pẹ́ni ọlọ́run ó lè túmọ̀ sí pọ́ dára ni nítorí pọ́nà ti kàkọ́ lè pé ọjọ́ ń bọ̀ tẹ́wàá àwù báyìí táwọn ẹni tó ń jọ ń sin orò tó ń jọ ń sorò tó ń jọ ń sin eégún tó ń jọ ń ṣe gbogbo ẹ̀ àwọn olùkọ́ kọ̀tọ́bí wọ́n sì ní tàǹsí ọ̀dá tó dàtà àwọn náà fi kú lórí orí ibù tẹ́lẹ̀ yìí ìjà bó ti ṣe jẹ́ àwọn pé tutù kan lẹ́sẹ̀ mùsùlùmí ẹ̀sẹ̀ tutù wọ́n ní asúnanu rọtíbà tó máa ń ṣe ṣáájú àti lẹ́yìn sọ̀látù ìtàn ṣe lẹ́yìn sọ̀láàtù ìṣá ti sọ̀láàtù dóhùr khaassa èyí tán sì ń ṣe ṣáájú sọ̀láàtù dóhùr khaassa tí tásìkò sọ̀láàtù dóhùr bá wọlé ńlá máa wò ní àbí pípépe fún sọ̀lá tásìkò bá ti wọlé ẹ lè ṣe as-sunnatu ratiba òórùn ti yàtàrí wọn àti pèpè fún sọlá àtẹyìn lè ṣe súnmọ́ tó rọtí bá pàápàá jùlọ ẹ mọ̀ pé bómi tó máa ti pe sọlá àsìkò tó wọ́n fi sílẹ̀ kò ní í fi àǹfààní sílẹ̀ fún wa láti lè ṣe mẹ́rin yẹn torí rẹ̀ tẹ́ bá ti rí pásítọ̀ ti wọlé ẹ lè ṣe súnà tọrọ àtibá kòbùkátà pé ẹ gbọ́dọ̀ dúró de fún ọpẹ sọlá àyàfi tó bá yẹ kó àwùjọ bí tó yẹ pé básìkò tí ń wọlé tà ìwọlé ni wọ́n pè sọlá ẹ ṣe sùúrù mọ àwọn máa pè sọlá tuntun lẹsẹ sunna tó ràtìbà Ọlọ́run Ẹlẹ́dàá kó fi wá mẹni Ọlọ́run Ẹlẹ́dàá wa kó gbàdúrà wa Ọlọ́run Ẹlẹ́dàá kó ṣàánú wa subhanak wa bihamdik wa atubu